thank you republic adúró òmìnira adé. òmìnira adé o ìyà yìí ti pọ̀ jù fún wa orílẹ̀-èdè mi adúró òmìnira adé. orílẹ̀-èdè mi adúró torí ìyà yìí ti pọ̀ jù Odùduwà republic adúró òmìnira adé bá fọwọ́sowọ́pọ̀ gbogbo ọmọ Yorùbá kọ́ lè ṣe iṣẹ́ Odùduwà ó dúró Àmọ̀tẹ́kùn fìdí múlẹ̀. Ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ gbogbo ọmọ Yorùbá kọ́ lè ṣe iṣẹ́ Odùduwà ó Àmọ̀tẹ́kùn fìdí múlẹ̀. Orílẹ̀-èdè mi á dúró sórí ìyà yìí ti pọ̀ jù. Odùduwà republic adúró òmìnira adé. ọjọ́ kan ló ń tọ́ ń bá ìyá tó jọmọ fọjọ́ pípẹ́ kí ọ̀pọ̀ ọmọ ṣíwọ́ lẹ́yìn ọmọ èmi àdúró torí ayé ti pọ̀jù Odùduwà republic àdúró òmìnira adé. mo kí gbogbo ẹ̀yin àgbààgbà àti gbogbo aláàtò tí ó wà ní ìdí gbígbé àṣà àti ìṣe ọmọ kóòtù òjíire bí lárugẹ ní pàápàá jùlọ gbogbo àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ takuntakun tí à ń rí àti ní abẹ́lẹ̀ kí orílẹ̀-èdè Odùduwà ìyẹn Odùduwà Republic lè dúró. ẹ ṣeun gan ni ọlọ́dún tó mọ àrè á dì yín mú àwọn alálẹ̀ á kí yín lẹ́yìn Olódùmarè á gbé gbogbo àṣẹ tèdùmarè. ẹ jẹ́ kí gbogbo wa fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú gbígbé orílẹ̀-èdè Odùduwà kalẹ̀ orílẹ̀-èdè Odùduwà ní ìrètí tí a ní gẹ́gẹ́ bí ìran Yorùbá láti dé ibi tí ọkàn wa ń àwọn ìyà tí ó ti ń jẹ àwa ìran Yorùbá bọ̀ látẹ̀yìn a ó rí i wípé ìyà yìí pọ̀ tó bẹ́ẹ̀ sí à ń gbé ìgbé ayé ẹrú ní orílẹ̀-èdè tí a pè ní tiwa kò sí àǹfààní tí ó péye láti dé ibi àṣẹ ní orílẹ̀-èdè tí a pè ní tiwa yìí ikú ìyà ikú ẹ̀sìn ìpakúpa ni wọ́n ń pa àwa ọmọ Yorùbá tí ó bá ń fi òtítọ́ inú ṣe iṣẹ́ rẹ̀ ǹjẹ́ ó wá dára kí ọmọ ẹlẹ́ran kí ó máa jẹgun ó dára bí kí ọmọ aláṣọ kí ó máa wọ àkísà ǹjẹ́ ó sunwọ̀n kí ọmọ onílé kí ó máa gbé ẹ̀yìn odi ẹ jẹ́ kí a rò ó kí a má bàa fi ohun tí a fẹ́ jẹ bá hmm. wọ́n ti ń flag mi. yá ẹ kalẹ́ o mo kí gbogbo ènìyàn lórí ìkànnì tí a wà lọ́wọ́lọ́wọ́ mo kí yín ẹ kalẹ́ o ẹ kú ọjọ́ méjì ṣé àlàáfíà ni mo bá yín ẹ kú iṣẹ́ ìní o àdúrà wa gbà lórúkọ Jésù ẹ jẹ́ ká dúpẹ́ fún ọlọ́run láàrin ìṣẹ́jú ráńpẹ́ ògo ni fún baba ògo ni fún ọmọ ògo ni fún olúwa ọlọ́run ẹ̀mí mímọ́ bí ó ti wà ní àtètè kọ́ṣe ni ó ń bẹ ní ìsìn bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun àmín ti olúwa ni ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti àwọn tó tẹ̀dó sílẹ̀ nítorí tó fi ìsìlẹ̀ ìsọ̀rẹ̀ lórí òkun tó sì gbé kalẹ̀ lórí àwọn ìsàn omi ta ni yóò gun orí òkè olúwa lẹ̀ àbí ta ni yóò dúró níbi mímọ́ rẹ̀ ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí ẹni tí kò sì fi bú rẹ̀ tàn òní yóò rí ìbùkún gbà lọ́wọ́ ọlọ́run ìgbàlà lọ́wọ́ ọlọ́run òdodo rẹ̀ èyí ni ìran àwọn tí ń ṣe àfẹ́rí rẹ̀ tí ń ṣe àfẹ́rí rẹ̀ ọlọ́run jákọ́bù ẹ gbé orí sókè ẹ̀yin ẹnu rẹ̀ ká sì gbé sókè ẹ̀yin dẹ̀kun ayérayé kí ọba ògo kó wọnú ilé wa ta ní ọba ògo yìí olúwa ọlọ́run àwọn ọmọ ogun náà ní ọba ògo ògo ni fún bàbá ògo ni fún ọmọ ògo ni fún olúwa ọlọ́run ìmọ̀ bó ti wà láti kọ́ sí oúnjẹ ní bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun àmín ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù olúwa ọlọ́run lágbára dúpẹ́ aláyọ̀ àyìnyín lógo a fi ọpẹ́ àti ìyìn fún orúkọ yín tẹ́ tún dá wa padà sórí ìkànnì lé olúwa ẹ gbọ́ ọpẹ́ wa ọlọ́run alágbára ọba àwọn ọba olúwa àwọn olúwa òjíǹde ọ̀nà ìyapa ńlá tó sorí ayé olúwa gbé yín ga yìn yín lógo olúwa ẹ gbọ́ ọpẹ́ gbà yẹn wa ọlọ́run adúpẹ́ fún ìdásí rẹ lórí ayé wa ọ̀pọ̀ jùlọ lóṣù tí lè fi mọ́ ọ̀pọ̀ lájọ bẹ̀rẹ̀ oṣù yìí tàjọ di ọjọ́ òní ọ̀pọ̀ lájọ sùn lálẹ́ àná tàjọ jí sì mọ́lẹ̀ lẹ́yìn ọ̀pọ̀ ló tún ti kú lẹ́ni ọ̀pọ̀ náà tún ti pariwo wọn olúwa mà o ò jẹ́ kí ibi kó ṣẹlẹ̀ sí wa ìbànújẹ́ wàhálà ò jẹ́ kó wọlé tọ̀ wá wá ìdààmú ò jẹ́ kó wọlé tọ̀ wá wá àìrójú àìráyè ò jẹ́ kó jẹ́ tiwa ogun gbàmígbàmí ogun dìgbàdìgbà ò jẹ́ kó wọlé tọ̀ wá wá ọlọ́run ò mà ṣe o ọba àwọn ọba ò mà ṣe o akọ́dá ayé ò mà ṣe o aṣẹ̀dá ọ̀run ò mà ṣe o olúwa gbé yín ga ẹgbà ọpẹ́ gba ìyẹn wa ọlọ́run alágbára bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ lérú ẹ̀ṣẹ̀ níṣẹ̀ ẹ̀ṣẹ̀ àmọ́mọ̀dá èyí tá ń dá nípa ìṣe àtiwáwá èyí tá ń fi ọkàn dá tá ń fi ara dá ẹ̀ṣẹ̀ nípa ìṣe wa ẹ̀ṣẹ̀ bàbá ẹ̀ṣẹ̀ màmá ẹ̀ṣẹ̀ ìrandíran olúwa kó dárí rẹ̀ jù wá gbogbo ibikíbi tá a ti lòdì sí ẹ̀yin ọlọ́run làlẹ̀ lórí ẹ̀yin lẹ́ni a ó bẹ̀ ẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ láti ìran kínní títí dé ìran kẹrin kólúwa ọlọ́run alágbára kó dárí ẹ̀ṣẹ̀ wa jù wá kó má ṣe bẹ̀ ẹ̀ṣẹ̀ àwọn òbí wa lórí wa kó má ṣe bẹ̀ ẹ̀ṣẹ̀ àwọn ìyá wa lórí wa kó má ṣe bẹ̀ ẹ̀ṣẹ̀ àwọn ìran wa lórí wa kó má ṣe gba ẹ̀ṣẹ̀ àwọn àrọ́mọdọ́mọ lórí wa kó sì dárí gbogbo ibi tá bá ti ń lòdì sí ọlọ́run alààyè kó máa dárí rẹ̀ jù wá kó gba gbogbo ògo ilẹ̀ yorùbá tí a ń jà fún kọ́lọ́run kó gba ilẹ̀ yẹn fún wa gbogbo message tá a máa gífù lónìí kọ́lọ́run kó jẹ́ káwọn ènìyàn lè gbọ́ kí wọ́n lè mú un lò kó dẹ̀ dárí gbogbo ibi tá a bá ti ń ṣẹ̀ sí kó dárí jìn wá kó wá fi àánú wá wa rí mo ní mo fi gbogbo àwọn tó máa comment lénìí àwọn tó máa like tó máa share tó máa share everything tó máa pè wọlé mo fi gbogbo wọn léyìn lọ́wọ́ lágbára ọlọ́run àlàyé ìbànújẹ́ wàhálà má jẹ́ kó ṣẹlẹ̀ sí wọn ìdààmú kéré ó pọ̀ má jẹ́ kó ṣẹlẹ̀ sí ìdílé wọn ẹkún òsè ìkáwọ́lérí ìjọsẹ̀ mọ́lẹ̀ má jẹ́ kó wọlé tọ̀ wọ́n wá àìrójú àìráyè má jẹ́ kó wọlé tọ̀ wọ́n wá ìdààmú wàhálà má jẹ́ kó jẹ́ tiwọn a máa gbé ni kiri ni àbí dìgbàdìgbà lórí ọmọ ìgbóná má jẹ́ kó wọlé tọ̀ wọ́n wá ìdààmú má jẹ́ kó jẹ́ tiwọn bá a ṣe ń pa àṣẹ fún mi láti òkè wá ó ní tí èmi bá ní ìgbàgbọ́ bí hóró mustadi ó ní tí èmi bá pàṣẹ fún òkè kó sídi yóò sídi ni mo pàṣẹ fún wọn ní wákàtí àti ọlọ́run àlàyé ní wákàtí yìí mo sọ fún ẹ bí ìrújọ ọlọ́run àlàyé tí ìwọ ọlọ́run ní pé kí n máa wí kí n dẹ̀ máa sọ tèmi mo ní mo pàṣẹ fún ọlọ́run ní wákàtí yìí torí mò ń jẹ́ ó dẹ̀ ń gbẹnu mi sọ̀rọ̀ láti lè sọ̀rọ̀ ògo ọlọ́run alàyè mo wá pàṣẹ ọ̀rọ̀ sínú ayé àwọn ènìyàn mi tí wọ́n wà lórí ìkànnì àtàwọn tó máa máa darapọ̀ àtàwọn tó máa máa gbọ́ ìbànújẹ́ tó kéré tó pọ̀ kó má ṣe wọlé tọ̀ wọ́n wá à ń rùkú ọmọ wọlé à ń rùkú ọmọ jáde má jẹ́ kó ṣe àrà sí wọn a gbúdọ̀ rí kuru ọkọ wọn gbúdọ̀ rí dààmú ọmọ wọn gbúdọ̀ rí dààmú ọkọ ìdààmú aya wọn gbúdọ̀ rí ogun àìrójú aráyè má jẹ́ kan rí gbogbo àwọn ọmọ Yorùbá tó wà ní ìrìn àjò ní ibikíbi tí wọ́n lè wà lórílẹ̀ àgbáyé tí wọ́n fi tọkàntara sìn wọ Ọlọ́run tí wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ àwọn ọmọ ènìyàn dénú tí wọ́n ń tọrọ tí wọ́n ń ṣe àánú tí wọ́n ń ṣe àdúrà fún àwọn ènìyàn lójoojúmọ́ wípé àwọn ò fẹ́ ikú mọ́ ní orílẹ̀-èdè wọn ẹ mo bẹ̀ ọlọ́run alàyè má jẹ́ káwọn náà rí ikú lórí ọmọ má jẹ́ kán rí ikú lórí ọkọ wọn má jẹ́ kán rí ikú lórí aya wọn gbogbo hílà hílo kọ́lọ́run kó bá wa dá a dúró gbogbo wàhálà ní orílẹ̀-èdè wa kó bá wa dá a dúró gbogbo ẹjọ́ ojoojúmọ́ kó lùwà kó bá wa dá a dúró ẹkún ojoojúmọ́ ìtàjẹ̀sílẹ̀ kọ́lọ́run kó bá wa dá a dúró kí ọlọ́run kó wá gba gbogbo ògo gbogbo ohun tí máa sọ lẹ́yìn kọ́ ọlọ́run kó gba ẹnu mi sọ̀rọ̀ kó darapọ̀ mọ́ mi mo dúpẹ́ fún yín bí ẹ ṣe ń wọlé mo wá dúpẹ́ fún yín bí ẹ ṣe ń wọlé lẹ́ẹ̀kan sí bẹ́ẹ̀ bá ṣe ṣẹ́ ètò yẹn sí ni eré ṣe máa wọ tiẹ̀ lọ́dún yìí o ò gbúdọ̀ rí ìdààmú mọ́ lórí ọmọ o ò gbúdọ̀ rí ìdààmú mọ́ lórí ọkọ gbogbo nǹkan tó lérò bẹ́ẹ̀ ni ní ibi kò ní ṣẹlẹ̀ sí ẹ o ò ní fi ọwọ́ rẹ gba lẹ́tà ìbànújẹ́ bẹ́ẹ̀ dẹ̀ ni ò ní fi gba lẹ́tà ọ̀fọ̀ o ò ní rògùn ìkáwọ́lérí bẹ́ẹ̀ dẹ̀ ni ẹ̀ ní ìjọsẹ̀ mọ́lẹ̀ mo kí ọkùnrin mo kí obìnrin àdúrà yín ti gbà ní èní gbogbo ohun tí ẹ béèrè fún ní ọwọ́ Ọlọ́run ó ti di ṣíṣe bẹ́ẹ̀ ni ó dẹ̀ ṣe máa rí títí ayé àìnípẹ̀kun àmín ẹ bá mi ṣí ètò yẹn síta ẹ bá mi pín bá mi gbé e ní watch party ṣí ẹ káàkiri inú group tó bá ní ṣí ẹ sórí platform ẹ ẹ jẹ́ kí àwọn ènìyàn kó wá gbọ́ láti lè mọ̀ wípé àwọn ènìyàn mi ń ṣẹ̀ ọlọ́run rán mi wá láti wá jírin iṣẹ́ rẹ̀ fún ẹ̀yin ènìyàn mi má ṣe wo ìwà mi má ṣe wo ọ̀rọ̀ ẹnu mi má dẹ̀ ṣe wò wípé irú ọmọ wo lélẹ̀ ọmọ tó máa ń bínú jù ọmọ tó máa ń ṣe tiẹ̀ èmi ò wá láti wá ṣe tèmi ṣùgbọ́n ọlọ́run rán mi láti wá ṣọtinú mi ní òwú ní àṣálẹ́ yìí ṣùgbọ́n ẹni tó bá létí kó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ mo kí yín bí ẹ ṣe ń wọlé lẹ́ẹ̀kan sí ẹ wọ́n ní kango kango là ń lùlù agogo bẹ́ẹ̀ dẹ̀ ni dùgbẹ̀dùgbẹ̀ là ń lùlù akèrègbè wọ́n léwúrẹ́ tó bá wọlé tí ò bá kágò ńkọ́ wọ́n ní ṣe bó máa ń dẹran àmúso ni àgùntàn tó wọlé tí ò kágò ṣe ló máa ń dẹran àmúwọléyá mi ò dẹ̀ fẹ́ dẹran àmúwọléyá ìdí nìyẹn tí mo fi kí ẹ̀yin àgbàlagbà mo kí ẹ̀yin ọkùnrin mo kí obìnrin mo kí gbogbo ẹ̀yin màmá àti bàbá mi tó wà lórí ìkànnì mo kí àṣẹ ẹ̀dí mo kí gbogbo yín o mo kí yín bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi sista mopelọ́lá mo kí yín o michael ògúntóyìnbó ìyá mi erelu oòdùà mo kí yín mo kí gbogbo yín ní ìsọ̀rí mo kí yín o mo kí yín gan ni mo kí gbogbo yín ọlárẹ̀wájú mo kí yín kọ́láwọlé ibrahim gbogbo ẹ̀yin tẹ́ máa bá mi pín ètò gbogbo yín pátá ni mo kí àti ẹ̀yin tí mi ò lè dárúkọ mo kí yín ẹ máa káàbọ̀ sórí ètò rachel bọ́láńlé mo kí yín yín o mo kí yín Rukayat Hamzat mo kí yín bàbá wa Músàn mo kí yín o mo kí gbogbo yín ẹ má ṣe bínú gbogbo ẹ̀yin tí mo bá rántí tí mi ò bá lè dárúkọ yín àtẹ̀yin tí mo bá rí orúkọ yín ẹ má bínú orí ìkànnì Tenny ọmọ ológo náà lẹ́wà bẹ́ẹ̀ ni Tenny ọmọ ológo bẹ́ẹ̀ ni ọmọ ológo snẹ èmi náà nìyẹn yẹsẹ ìyá yẹsẹ nìyẹn bẹ́ẹ̀ ni mo kí yín káàbọ̀ mo rí kọlu ẹ Rukayat ṣé kò sí ṣé ọ̀rọ̀ tó fẹ́ sọ fún mi sọ wà important ni kí n lè gbé tí kò bá wà important tí mo bá ṣe tán máa pè ẹ ṣe ẹ má bínú bí mo ṣe ń bá ètò mi lọ ẹ á sọ fún mi á rán mi sí ìran Ìbàdàn àti Èkó láti wá jíṣẹ́ fún wọn àti gbogbo alágbára ayé pátápátá ọ̀rọ̀ tí mo sọ mi ò tí ì sun oorun tí mo lè sọ pé bóyá mo sun oorun tí mo bá ń sùn a máa ń ríran fún mi a máa ń fi ìran hàn mí torí àwọn ènìyàn mi ń ṣèkà ọlọ́run lòun fẹ́ gba ẹ̀san ní ìlú èkó ó dẹ̀ fẹ́ gba ẹ̀san ní ìlú ìbàdàn ṣùgbọ́n ẹ̀san tó fẹ́ gbà ni pé àwọn ènìyàn ń ṣe ìkà bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn ènìyàn ti ń da ilẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run ṣetán tó máa gba ẹ̀san bẹ́ẹ̀ ni ó máa gba ẹ̀san àwọn ọmọ yorùbá ní ara àwọn àgbààgbà lẹ̀ yorùbá àti àwọn ọ̀dàlẹ̀ lẹ̀ yorùbá ọlọ́run dẹ̀ ṣetán láti mú yín èmi kọ́kọ́ kí gbogbo akú oríire náà lẹ́ẹ̀kan sí tó bá bìlífù nú mi tó bá dẹ̀ gbàgbọ́ ẹ̀ ọlọ́run tó sọ fẹ́mi wípé kí n jíṣẹ́ fún ọ mo ti ní ẹ má máa wò wá mi o bẹ́ẹ̀ ni bí n bá ń kanra tí mò ń pariwo tí mò ń já tí mò ń ranjú bí ó ṣe máa ń ká mi lára sí torí pé mi ò gba owó lọ́wọ́ ẹnikẹ́ni mo ò dẹ̀ gba owó ẹ̀yìn bẹ́ẹ̀ ló ṣe máa ń ká mi lára sí torí èmi nífẹ̀ẹ́ ọmọnìkejì mi dénú bẹ́ẹ̀ ni mi ò kí fẹ́ kí a fi ìkà ká dẹ̀ máa fi ìkà san ìkà ká máa rẹ́ ènìyàn jẹ kò sí nínú àjẹ́ndà mi mi ò ṣe ibi fúnyàn tó bá kà mí kún ọ̀tá rẹ ìwọ ló mọ ọ̀tá tó ní bẹ́ẹ̀ ni tí n tó bínú bẹ́ẹ̀ ni ìwọ ló mọ tó ṣe fún mi kí n bá bínú sí ẹ ìwọ ni kó ronú pé ìgbésẹ̀ wo ló gbé ìwà wo ló wù kó tó bí mi nínú ṣùgbọ́n kí n tó máa lọ ẹ jẹ́ kí sáré sọ àwọn ọ̀rọ̀ kan mo fẹ́ sọ̀rọ̀ mo ti sọ nípa ẹ̀ sẹ́yìn sẹ́yìn rí mo rí pé àwọn ènìyàn máa ń pa èébú papọ̀ mọ́ ìbáwí bẹ́ẹ̀ dẹ̀ ni ìbáwí ó yàtọ̀ sí èébú wáì tá à ń papọ̀ mọ́ra wọn kí ló dé tẹ̀ máa ń pa pé ẹnìyẹn ń búlì tá a bá báyàn wí ìbáwí yàtọ̀ sí pé kéèyàn búyàn ká wo mọ̀yàn ká dúró mọ̀yàn lọ́rùn ó yàtọ̀ síra wọn ẹ má gbàgbé láti subscribe sórí Tenny ọmọ ológo Tenny ọmọ ológo ní YouTube channel mi ẹ má gbàgbé láti subscribe sí ẹ bá mi follow page tá a wà yìí Tenny ọmọ ológo ẹ bá mi follow page yẹn ẹ like ẹ kẹ́dẹ̀ follow ẹ. àwọn èèyàn máa ń pa ìbáwí papọ̀ mọ́ èébú bẹ́ẹ̀ dẹ̀ ni kò jọra wọn èébú yàtọ̀ gédégbé ni ṣùgbọ́n màá wá yànnà náà níwọ̀nba kó tún lè yí ẹ̀yin ènìyàn nígbà míì tá bá bí ọmọ tí ọmọ yẹn bá wu ìwà ìbàjẹ́ bóyá ó ń ṣe nǹkan tí kò tọ́ ọmọ tá a bí nínú ara wa ni o àwa la bí sẹ̀mùpá wa la bí ṣùgbọ́n ó ń wùwà tí ò tọ́ ó ń ṣe nǹkan tí àwa kò fẹ́ gbogbo ìwà tó ń wù ni àwa ò ní ni ò tẹ́ wa lọ́rùn tabaki nílọ títí a wà mú ọmọ yẹn a wà fà wọlé a dà kúnlẹ̀ a wà mú ọ̀rẹ́ a wà fún a wà mú ọ̀rẹ́ a wà sàn lọ́rẹ́ á wà mú ẹgba á wà jẹun lẹ́gba tá a bá ṣe ń jẹun lẹ́gba là á máa bu ọmọ àlè ọmọ burúkú kọlọ́njì ó dáa fún ọ kọlọ́njì ó ṣoríire kọlọ́njì ó lálùyọ kọlọ́njì ó lálùbáríkà sẹ́wọ̀n pé báwọn ìyá wa ṣe máa ń bínú bá wa wí ẹlòmíì lè ki èpè mọ́lẹ̀ tí ó mọ fi èpè mú pé pèkìlẹ̀ pé èpè tó dénú ẹ̀ ṣùgbẹ́ lòmíì a máa ṣe pè ọmọ tó ọmọ olórí dáadáa yìí ìwọ ọmọ alálùbáríkà yìí ìwọ ọmọ alálùyọláyè yìí a máa bẹ̀rẹ̀ sí ní bọ́ ọmọ yẹn wí a nà ọmọ yẹn débi pé ara ọmọ mi máa bó ara ọmọ mi máa ya torí pé kó má bàa padà síbi tó ti kúrò yẹn ṣùgbọ́n tó bá jẹ́ pé ọmọ ọlọ́mọ ni tó bá wùwà tí ò nítumọ̀ tàbí tó bá jẹ́ pé àkànfẹ́ bá ọmọ ẹlòmíì wí tó bá ń wùwà tí ò tọ́ ṣùgbọ́n tó jẹ́ pé tó bá jọ́ ọmọ wa sẹ́yìn pé a wò níwò pé e, ìyá mi ni bóyá kí kúkú gbọ́ràn sí ìyá mi lẹ́nu mi ò ní lè padà síbẹ̀ mọ́ ṣùgbọ́n ẹni tó o bá rí tó o ti bá wí lẹ́ẹ̀mẹ́wàá bóyá bí ọmọ tó ibùn kan tó jí ọmọ ẹ tó o bá bá wí ní àìmọye ìgbà tó o ti nà ní àìmọye ìgbà tí ó sì ṣe ti kankan wàá wá kò sí wàá ní bí wọ́n lè kú kó kú ni ọmọ kan kò tiẹ̀ lè wá pa mí ọmọ wo ni ìwà bà tèmi jẹ́ tí ò wá pa mí nípakúpa tí ò wá pa mí dànù kí ló dé láìpẹ́ ọjọ́ èmi ò lè wá para mi ibẹ̀ ló ti wá di pé ká máa ná ẹ máa gbọ́ olórí kinní kan olórí igbá olórí àwo igbá gbòs ọ̀ẹ́ni fún lóúnjẹ tó bá mú gbánú ilé ẹ̀mí jó fọwọ́ kan kankan yín ẹ bẹ̀rẹ̀ sí ni máa kara mọ́ ẹ bẹ̀rẹ̀ sí ni máa bá wí ẹ bẹ̀rẹ̀ sí ni máa nánàkúnà ìbáwí ó yàtọ̀ sí ká búlì ó yàtọ̀ síra wọn èébú dẹ̀ ní èmi ní àwo mọ́ wà tá a bá kanlẹ̀ kórìíra èèyàn bóyá bí irú àwọn míì tó jẹ́ pé bóyá bí ọmọ orogún wọn tó máa ń wà lọ́dọ̀ wọn wọ́n bẹ̀rẹ̀ sí ni máa kanra mọ́mọ yìí wọ́n bẹ̀rẹ̀ sí ni máa wo mọ́mọ wọ́n bẹ̀rẹ̀ sí ni máa ranjú mọ́ gbogbo nǹkan tó bá gbé nínú ilé kò mọ́ gbé ni bó bá gbágbá kò ní mọ̀ gbé bó gbàwo kò ní mọ̀ gbé kò sí nǹkan tó lè gbé láyé kò lè mọ̀ ṣe ni bí ẹ̀dẹ̀ lẹ́mọ̀ fìyà jẹ́ bẹ́ẹ̀ lẹ́ẹ̀ ní fún lóúnjẹ bẹ́ẹ̀ bá raṣọ fọmọ yín ẹ̀ nírà fún àwo mọ́ná ń pè yín àti èébú lẹ lè kọ àkúnbúlì ṣùgbọ́n tá a bá rí nǹkan tó yẹ ká bá àwọn àgbààgbà wa wí fún tá a bá bá wọn wí à ń bá wọn wí tìfẹ́tìfẹ́ kí wọ́n lè kúrò nínú ìwà ẹ̀ṣẹ̀ wọn ni bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá rẹ́lòmíì tó ń wàásù tó bá ń fi ìwàásù tó bá fi ń ṣe èébú tó bá ń bú wọn ìyẹn ò mí wípé ó ń bú wọn torí mo máa ń rí àpọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n máa ń ka èébú wọ́n máa ń kà búlì wọ́n á ní èébú ni wọ́n á ní wọ́n ń búyàn àmọ́ máa wọ pé ọ̀rọ̀ tẹ́ni yìí ń sọ tá a bá ti lè mú ọ̀rọ̀ Ọlọ́run kan tí n bá fẹ́ bú ẹ ní èébú kan máa mú ọ̀rọ̀ ọlọ́run máa fi gbá nídìí torí pé ó ṣẹlẹ̀ sí lágbájá báyìí ó ṣẹlẹ̀ sí sàmẹ̀tò rẹ̀ báyìí nínú ìwé bíbélì wá ètò wa ni mò ń bú ẹ mo ní kó o change kó o kúrò nínú ìwà ẹ̀ṣẹ̀ náà tó o bá kúrò nínú ìwà ẹ̀ṣẹ̀ ó máa pè mí torí èmi ò ní fẹ́ kó o kú sínú ẹ̀ṣẹ̀ yẹn torí tó o bá kú sínú ẹ̀ṣẹ̀ ìbànújẹ́ ló máa jẹ́ fún wọn àti àwọn ọmọ ẹ lọ́jọ́ wájú torí ọlọ́run máa gba ẹ̀san ẹ ní ara ẹ torí tó o bá kú sínú ẹ̀ṣẹ̀ yẹn ọlọ́run máa dé kí o lè nílò òun láti lè wàásù ìrírí tó o ti níyẹn fún àwọn ọmọ tó o ti bí láti lè change kúrò nínú ìwà ẹ̀ṣẹ̀ wọn ìwà ìka ìwà ká dá lè nìyàn kẹ́ sọ̀rọ̀ pọ̀ kẹ́ ẹ change ẹ̀ láàrin ìṣẹ́jú márùn kẹ́yìn àtẹ̀yàn jọ da ọ̀rọ̀ papọ̀ lẹ́ni pé ń báyìí la máa ṣe o kó dẹ̀ dẹ̀yìn kó dẹ̀ yí bìrí kẹ́ ẹ dẹ̀ máa dẹ̀yìn kẹ́ lọ máa sòfófó fún àwọn tó yẹ kẹ́ sòfófó fún ọ̀tọ̀ ọ̀lẹ́ tẹ́ máa sọ ọ̀tọ̀ ní tẹ́ máa gbé síta ká máa wá lé pẹ̀mí ẹni kẹ́ ẹ dẹ́yìn kẹ́ máa sọ̀rọ̀ èèyàn lẹ́yìn kẹ́ máa bá tẹ́ni yẹn jẹ́ kẹ́ máa kórìíra ènìyàn ẹni tí ò ṣẹ̀yìn tí ò ròyìn tí nǹkan bá ń pé ẹnìyẹn ò ṣèyàn gidi àbí tó bá rí nǹkan kan ẹ máa ní olórí ibú ẹni tó ẹ báyìí ẹ ti bàjẹ́ ọ̀rẹ́ dì ẹ máa sọ̀rọ̀ ẹ̀yìn sí kí ló dé tó ò ṣe nǹkan tọ́lọ́run fẹ́ tó o bá wá kú sínú ẹ̀ṣẹ̀ yẹn o ò ní lè ronú àti sọ pé o fẹ́ change láti bá ọmọ tó o bí nínú ara ẹ sọ̀rọ̀ n la fi máa ń bá àwọn àgbàlagbà yẹn wí ẹ má ṣe kàwá pà ń bú wọn àtó bú ọba àdẹ̀ tó bú ìjòyè àdẹ̀ tó bú olórí kankan torí àgbàlagbà ni wọ́n tí wọ́n tó bí wa lọ́mọ bẹ́ẹ̀ ni eléyìí tí ò bá lè bí wa lọ́mọ tó bá tiẹ̀ jẹ ọba ṣùgbọ́n torí orí àpèrè tó wà yẹn ó ti di bàbá bàbá orí àpèrè yẹn máa di bàbá bàbá fún ṣùgbọ́n tó bá wù because irú àpèrè tó wà yẹn aṣojú ló jẹ́ fún wa níbẹ̀ bẹ́ẹ̀ ni ó jẹ́ aṣojú fún ọmọdé bẹ́ẹ̀ ni ó jẹ́ aṣojú fún àgbà ó dẹ̀ jẹ́ aṣojú fún ọkùnrin bẹ́ẹ̀ ni ó jẹ́ aṣojú fún obìnrin tó bá ṣe ń wọlé ẹ mi share ètò yẹn síta ẹ mi pín ètò yẹn má mi share káàkiri kẹ̀dẹ̀ má mi tẹ love kẹ̀dẹ̀ má mi tẹ life God bless you ẹ ṣe God bless ẹ ní fi ọwọ́ tọwọ́ yín gbọ́mọ sí ọwọ́ tẹ́ ẹ fi ń láìkì tẹ́ ẹ fi ń ṣí ẹ̀yẹn ẹ ní fi ru òkú ọmọ wọlé bẹ́ẹ̀ ni ẹ̀dẹ̀ ní fi ru òkú ọmọ jáde ẹ̀dẹ̀ ní fi gba lẹ́tà ìbànújẹ́ bẹ́ẹ̀ ni bá mi máa pẹ́ẹ́sì lọ́ọ̀fù yẹn jẹ́ kí lọ́ọ̀fù yẹn kó máa sá kó máa circulate kí n rí kó máa dún kó máa róòlù kó máa róòlù jẹ́ wọ́n sọ kinní kan fún ẹ orí àpèrè tí a bá ní president wà ní orí àpèrè ó rẹ̀ sọ́rí ẹ má bínú mo ẹ̀sẹ̀ rántí ni ẹ̀yin tẹ́ ń ṣe àyájọ́ olólùfẹ́ tẹ́ ń ṣe ẹ̀yin ọkọ àti ìyàwó tẹ́ wà pẹ̀lú ara yín pẹ̀lú ìfẹ́ òtítọ́ mo kí yín kú àyájọ́ olólùfẹ́ tó ṣẹlẹ̀ ní àná happy valentine bẹ́ẹ̀ ni mo kí yín bẹ́ẹ̀mi ò tilẹ̀ jẹ́ pé mi ń ṣe ọdún olólùfẹ́ ń tèmi èmi ń ṣe n ò tàn yín mi ń ṣe so mo kàn ní gbogbo nǹkan tèmi òdìòdì ni wọ́n ti ṣe tiwọn lánàá èmi ń ṣe tèmi lénìí so ló jẹ́ kí n gbé red red wá red white red kankan báwọn so mo kí yín o lágbára ọlọ́ ìfẹ́ tó wà láàrin ẹ̀yin ọkọ àti ìyàwó kò ní dàrú ìfẹ́ láàrin ọmọ àti bàbá àti ìyá kò ní dàrú ìfẹ́ láàrin àwa àti ẹ̀yin bẹ́ẹ̀ ni kò ní dàrú ìfẹ́ tí gbogbo yín dẹ̀ ní ta ni olólùfẹ́ mi ẹ̀yin olólùfẹ́ tèmi náà ni mò ń wè tó yẹ pé tí n bá ti jáde pá báyìí ẹ ti bọ́ sí tẹ́tí ń wo tẹ́ni ọmọ ológo tẹ́ni ọmọ ológo tẹ́ ẹ̀ bá rí mi ẹ máa wọnú inbox mi tẹ́ni ọmọ ológo àmàrí ẹ ṣé kò sí wàhálà o ṣé kò sí nǹkan kan kankan ẹ máa bẹ̀rẹ̀ sí ní máa bá mi sọ̀rọ̀ ẹ máa bẹ̀rẹ̀ sí ní máa béèrè mi ṣé kò sí gbá ṣé kò sáwo ẹ̀yin ni ìdùnnú mi ẹ̀yin ni ayọ̀ ti tèmi bẹ́ẹ̀ ni ẹ̀yin ni ayọ̀ tí èmi ń rí lójoojúmọ́ ẹ̀yin ni olólùfẹ́ tèmi ẹ̀yin ni ọkọ mi ẹ̀yin dẹ̀ ni ọmọ mi ẹ̀yin dẹ̀ ni ẹ̀gbọ́n àti àbúrò tí èmi fi ń ṣe ìdùnnú ní ojoojúmọ́ bẹ́ẹ̀ ni Basiru Mustapha Mustapha bẹ́ẹ̀ ni Mustapha là ń pè mí báyìí mo kí yín ẹ káàbọ̀ ẹ ṣeun ga Adéròǹkẹ́ orí adé tù mo kí yín ẹ ká lẹ́mà sà ẹ lẹ́mà bẹ́ẹ̀ ni bí mo kí yín mo kí yín Kọ́láwọlé wọlé mo kí yín ẹ um, kí n má fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ ẹ má bínú <laughs> so orí àpèrè ti ka pírẹsidẹ́ǹtì a fi pírẹsidẹ́ǹtì sí ibẹ̀ pé ká tó dìbò yàn a dìbò yàn as olórí olórí la yan pírẹsidẹ́ǹtì fún kò kí ṣe pé a yàn níyàn pé lọ síbẹ̀ kó o lọ kówó jẹ lọ síbẹ̀ kó o lọ fi kó owó mì lọ síbẹ̀ kó o lọ kówó tó wà bẹ́ẹ̀ kó o kó sínú ilé ààrẹ no tó o bá wà ní orí àpèrè yẹn ní orí ipò yálà lórí ipò ọba ni o tàbí lórí ipò gọ́fúnà ni o tàbí lórí ipò pírẹsidẹ́ǹtì ni o yálà lórí ipò àbí o jẹ́ baálé àdúgbò kódà kó o jẹ́ olórí ọ̀dọ́ bẹ́ẹ̀ ni kódà kí wọ́n fi ẹ́ ṣe lídà nínú tíìmù kan bẹ́ẹ̀ ni tó o bá lè jẹ́ kódà kó o jẹ́ olórí ẹbí nínú ilé ó rí ipò tá a fi ẹ́ sí yẹn ni pé láti lọ sí aṣojú àwọn tó kó jẹ́ tó wà ní abẹ́ rẹ gbogbo tó bá dẹ̀ ń rí lókè yẹn o gbúdọ̀ máa jẹ́ kó káwọn tó wà ní ìsàlẹ̀ rẹ kí wọ́n máa mọ̀ nípa rẹ̀ kò sí ìgbésẹ̀ tó fẹ́ gbé láyé tí ò ní jẹ́ kí àwọn tó wà ní ìsàlẹ̀ mọ̀ tó ò bá wá jẹ́ kí àwọn tẹ́ ẹ jọ wà mọ̀ àwọn tẹ́ ẹ jọ parapọ̀ tẹ́ ẹ jọ ń ṣe mítìnì tó ò bá wá jẹ́ kí wọ́n mọ̀ tó ò jẹ́ kí ó yé wọn tí ò sọ fún wọn ṣé wò wá mọ̀ wípé ó ń da ilẹ̀ wọn ni kò wá dọ̀ tán kó rí owó kó wá d lọ́dọ̀ ọmọ àti ìyàwó rẹ ló fẹ́ máa fi tọ́jú àwọn girlfriend yín lẹ fẹ́ máa fi tọ́jú ẹ tún wọ́n fi ń tọ́jú wọn àwọn aráàlú tẹ́ tún wá di ọba lé lórí àwọn aráàlú tẹ́ jẹ gọ́fúnà pírẹsidẹ́ǹtì lé lórí àwọn aráalé tẹ́ di baálé ilé lé lórí kódà ìwọ ọkọ lé ìyàwó àtọmọ tó jẹ baálé ọkọ fún nínú ilé tó fi ń pè ní baálé ó mọ owó yẹn ó wá fi ń ṣe sìná ó fi ń ṣe àgbèrè ó ń ná nínàkúnà ó ń ná sọ́nà tí ò tọ́ ó wá rí i pé ìyàwó tó fẹ́ àbí àwọn ará ìlú rẹ àbí àwọn ọmọ inú ẹbí yín àbí àwọn aládùúgbò yín bóyá wọ́n jẹ́ olórí àdúgbò ni wọ́n wá fẹ́ bínú ọwọ́ àlọ́ rẹ̀ kó ayákìlà ọkọ̀ machine gun pé kí wọ́n máa fi pa wọ́n nípakúpa ṣé o mọ̀ pé wọ́n ló jẹ̀bi wọn iṣẹ́ tó yẹ kó o farabalẹ̀ ọ́ ṣàlàyé bó o bá ṣe náwó ni tó bá jẹ́ pé owó tó o gbà tó o bá gbowó owó tó ń rí lókè bó o bá ṣe ná tó bá pariwo fún ẹ pé bóyá irú àwọn pírẹsidẹ́ǹtì yẹn pírẹsidẹ́ǹtì ààrí ná níbí at least èèyàn kan ló wà nípasẹ̀ ẹ ná bẹ́ẹ̀ ni o dẹ̀ máa ní àsínkálùkù wọn lórí rẹ́kọ̀dù ìlú kọ̀ọ̀kan stéètì kọ̀ọ̀kan ló ní aṣojú iná tó wà ní stéètì àwọn tó ń ṣe títì ẹnìkan ṣoṣo ló wà níbẹ̀ àwọn kan ni wọ́n wà ní àkóso yẹn tó ní wọ́n dẹ̀ máa jẹ́ olórí bẹ́ẹ̀ dẹ̀ náà máa ní gbákejì títí tó fi máa dé sálẹ̀ tí wọ́n máa jẹ́ ah títì ò da o ìwọ títì ò wá da yẹn wàá wà wò pé títì ìwọ kọ́ ló máa ṣe gbogbo ẹ president títì ò da ọ̀dà ńgbà náà ẹ bá mi pé ẹni tó ń ṣe alámòjútó eh, títì àdúgbò eh, àdúgbò country eh, state bíbáyìí wọ́n ní pé títì ìlú yóò dá wọ́n ní ní ìlú báyìí wọ́n ní kò kì í síná níbẹ̀ ní orílẹ̀-èdè bẹ́ẹ̀ bóyá bíi stéètì kan bóyá lẹ́kọ̀ọ́ kò kì í síná lẹ́kọ̀ọ́ wọ́n dẹ̀ ní gbogbo àdúgbò yẹn ẹ wàhálà ní lójoojúmọ́ kò sí nǹkan kan ok o ẹ bá mi pe ẹni tó wà ní àkóso àdúgbò yẹn kó wá síwájú wá bíbáyìí kẹ́ ẹ pé àǹdẹ́ ẹ wàá pe papọ̀ mọ́ ọba gọ́fúnọ̀ gbogbo àwọn aláṣojú àdúgbò yẹn ẹ wàá ṣe mẹ́tì pọ̀ bí wọ́n ṣe ń ṣe ilé ayé nìyẹn ìwọ tó o bá gé ọkọ gangan fúnra rẹ tó jẹ́ pé ọkọ ní ẹ nínú ilé ara rẹ tíyàwó ẹ bá ń complain pé kò sí oúnjẹ o ò fún ní attention o ò rí síyàwó ẹ girlfriend ló gbájúmọ́ níta ó mọ̀ pé o máa fẹ́ ló fi kọnu sí tó o bá nífẹ̀ẹ́ jẹ́ kó máa lọ nílùú ẹ̀ sọ fún pé o nífẹ̀ẹ́ kì í ṣe wípé kó o máa wo ọmọ kó o máa sọ pé o nífẹ̀ẹ́ rẹ̀ o ò máa lọ wàá tún padà wá wàá lọ wàá padà wá ìyàwó wà nílé pẹ̀lú ọmọ o ò mú ọmọ bó ṣe ń jẹ tán bá wá gbé ìgbésẹ̀ kan wàá máa níyàwó ẹ̀ ti ń rojú ẹ̀ síta tó bá ṣe kinní kan lágbà tó ti ń fọra dà tó ti ń fọ yàda gbogbo ìyà tó ti ń fi jẹ ó wá kú dẹ̀dẹ̀ ó kàn wá dẹ̀dẹ̀ fẹjọ́ ẹ̀sùn yàn wà níyàwó yìí ò dá mọ́ wà bẹ̀rẹ̀ sí ni máa rojọ́ rẹ̀ bí kò máa fọ́n létí kò máa gbá níjú kò máa gbá nímú èèyàn ò kí ṣe ilé ayé bẹ̀ yẹn sùúrù lèèyàn fi ń lo ilé ayé ẹ jẹ́ ká máa mọ inú ara wa ká máa ṣe tó tọ́lọ́run fẹ́ kí ọlọ́run lè gbọ́ àdúrà gbogbo wa ìdí nìyẹn tí mo fi ń sọ wípé jẹ́ kí èmi sọ fún ọ ọlọ́run ní èmi ń bọ̀ kankan ó ní èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti san fún oníkálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ ọlọ́run á gba ẹ̀san ní ọwọ́ ẹnikẹ́ni tó bá ń ṣe ibi nígbà tẹ wá ṣèkà yẹn fún wa tán ẹ tún wá ṣe ń tá a fẹ́ ẹ ṣe ẹ ṣàlàyé bẹ́ẹ̀ ṣe ń náwó ìjọba fún wa ẹ ṣàlàyé bẹ́ẹ̀ ṣe ń ná gbogbo ẹ̀ fún wa inú àpò yín ni gbogbo owó yín lọ lọ ẹ wá máwọn ọmọ tí yín ẹ kó lọ sílùú òyìnbó ìwì ẹ mú ìyàwó yín ẹ kó lọ sílùú òyìnbó ìwì ẹ wá lọ rẹ ẹ lọ háyà tọ́ọ̀gì lé wa lórí àwọn pòlítíkù tọ́ọ̀gì yín pòlítíkù tọ́ọ̀gì yín náà ń kọ́ wọ́n kàwé wọn kàwé ẹ sí ilé iṣẹ́ lẹ̀ fún wọn àwọn bíi MC Olúọmọ àwọn bíi Koko Zaria àwọn oríṣiríṣi gbàǹgbàǹgbàǹ ẹ ti gbàgbé nígbà ayé ṣúgà ẹ mọ tí ṣúgà náà ṣe ṣebí tọ́ọ̀gì ni lẹ́tà lẹ́tà ńkọ́ àwọn náà láwọn lọ rẹ̀ di súpà àbí kánsẹ́lọ̀ ni lẹ́yìn ìgbà àṣẹ̀yìnbọn ńkọ́ wọn láwọn ṣe charity ṣùgbọ́n gbàtọ́ lọ́run ó gba ẹ̀san lára wọn ńkọ́ ìbọn kan pé báyìí náà fún ojú wọn yọbọ lulẹ̀ ní bígò <laughs> wọn gbàbẹ̀ lọ sọ́run alákejì kò sẹ́ni tí ò ní gba ẹ̀san rẹ̀ ẹ máa rántí àwọn alágbára ayé ìgbàanì àwọn tí wọ́n ti wà ní orí ipò tí ẹ̀yin mọ̀ yẹn tó yẹ pé gbà tí ẹ̀yin máa rò wọ́n padà kúrò níbẹ̀ wọ́n ti gbàbẹ̀ lọ o àwọn tí ẹ̀yin fọkàn sí nínú ara yín pé alágbára ni wọ́n ṣebí kẹ́yìn tó dórí ipò yẹn ti di president kan tó débẹ̀ náà ṣéyàn kan ló ti di president yẹn èèyàn kan ló ti wà ní orí ipò gọ́vnà yẹn bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn kan ló ti wà lórí ipò ọba bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n ní ìgbà kan ò lọ bí òréré bẹ́ẹ̀ ni bí àṣà mọ́ mi a ní ọ̀pẹ́yẹmí mànímà a ní ìgbà kan ò lọ bí òréré a ní ayé ò dùn lọ bí ọ̀pá àbọ̀n bẹ́ẹ̀ ni sẹ́yìn rò páyé máa ń dùn lọ ni gbogbo nǹkan tẹ́yìn fọkàn sílẹ̀ ni pé ó ń dùn ó ń dùn ẹ̀ ń rí lò gbogbo ìgbésẹ̀ tẹ́ ń gbé gbogbo ẹ̀ ń jọmọ́ra wọn ṣùgbọ́n nígbà tí Ọlọ́run ni ẹ wà máa rò pé sábàbí ni sábàbí kọ́ ẹ̀san tí ẹ ṣe lọ́lọ́run fẹ́ gbà lọ́wọ́ mo fi wá sáré mú mi kàṣàkàṣà lọ sí èkó ọlọ́run ní pé kí n sọ fún ìwọ mákindé àbí kí ní porúkọ ẹ̀ sanwó-olú àti ẹ̀yin tẹ́ jọ wà lórí ipò yẹn gbogbo ẹ̀yin ọlọ́balọ́ba ní ìgboro èkó ọlọ́run ní kí n rán mi sí ó rán mi láti sọ fún yín wípé òun máa gba ẹ̀san àwọn ènìyàn tí ẹ fi ń jẹ̀jẹ̀ lójoojúmọ́ ọlọ́run máa gba ẹ̀san mo fi ọlọ́run tí mò ń sìn sẹ́lẹ̀rì báìbù mi ò sí ní bíbà ó wà ní agbára mo fi ọjọ́ tó máa ku èmi nìkan nínú sàárẹ̀ sẹ́lẹ̀rì ọlọ́run mú mi rí wípé ọlọ́run máa gba ẹ̀san ní ara yín ó lóun máa sọ yín di ẹni lẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ̀yin ènìyàn mi mo ń fẹ́ jẹ́ kó yé yín pé gbogbo àwọn alágbára yìí wọ́n ti ń sáré kíjo kíjo kíjo láti máa lọ jẹ ìjẹkújẹ wọ́n ń jẹ ìgbẹ́ wọ́n ń kó ìdọ̀tí jẹ wọ́n ń jẹ oríṣiríṣi nǹkan láti sọ pé àwọn fẹ́ mú wa balẹ̀ wọ́n ń ṣe ní pé ẹni yára lògùn ń gbè náà fẹ́ ṣe fún wa ṣùgbọ́n ọlọ́run sọ fún mi wípé a máa mú wọn a dẹ̀ máa fi wọn ṣẹlẹ́yà bẹ́ẹ̀ ni ọlọ́run ní àwọn olórí gangan ni ẹni tá a nídìí gangan fúnra wọn ọlọ́run ní àwọn olórí gangan ni ìkà ó ní àwọn ọb ọba ayé àwọn ìjòyè àwọn olóṣèlú yìí ó ní àwọn gangan gangan ní ẹni ibi tí wọ́n ń pọn mọ́re balùwẹ̀ àwọn ni wọ́n tà wá fún àwọn tí ò yẹ kán tà wá fún ẹjú àwọn tí wọ́n kó wọlé kọ̀ ṣebí nígbà tí èèyàn bá sọ mo fẹ́ sọ nípa story ìlú òyìnbó tí wọ́n wà yẹn sí àjòjì bá wà mẹ́ so o lè rìn fèlèfèlè láì bá ṣe pé o ní resident tó o bá níwèé ìgbélú ó ní ibi tó o lè rìn dé wọ́n níwèé ìgbélú wà ní nàìjíríà báwo ni à ń pariwo ẹ̀ nìjẹ́ nìjẹ́ fúlàní nìjẹ́ fúlàní kamẹ́rù ìbò náà gbà wọlé sí ẹnu ibodè náà gbà wọlé wálé ni àbínú airport àti téèyàn bá ń bọ̀ ní airport tó bá dẹ̀ wà ní àárín ìlú tẹ́ ẹ rí pé ó ń ṣe rádaràda tí ọlọ́pàá tún rí wọn wọn lè mú wọn níbi tí àwa wà lémi tèmi ò tún sí níbi tí ẹ̀yin sọ pé ẹ̀yin wà yẹn o níbi tèmi wà mí báyìí ní ẹnubodè wọn kí n sọ fún ẹ pé lẹ́nubodè Sudan kò sí anybody tó lè wọlé wọn bí anybody dá tó máa wọbẹ̀ ni ní Israeli sí bíbá ẹ wọn bí any fucking body dá sorry Facebook gbogbo àwọn nǹkan yìí kò sí ẹni kankan tó tó bẹ̀ tán bí yàláyà ẹ̀dá tó máa wọlé láì bá ṣe pé ní tí wọ́n bá rí ọ tó bá rìn gbèrègbèrè o ò ṣe nǹkan tí ò dá gan wọ́n á gbé ẹ wọ́n á sọ ẹ sínú gbaga ni ó wùwà tó wù gan wà lẹ́yìn inú gbaga lọ́ọ́ máa dúró sí tó bá tó balẹ̀ níṣẹ́ ó ti padà sílùú ẹ ó ti bá rẹ nílùú tó ti wà ṣùgbọ́n ìyàwó kan jẹ páànù yà sí ẹ lórí ná wọ́n kọ́kọ́ fi ìyà jẹ ní àìmọye gbà nílùú tó ti wà nínú nínú sẹ́ẹ̀lì bẹ́ẹ̀ ni wọ́n máa fún ọ ní àyè ìṣìjẹ àti ẹ̀wà fúlù bẹ́ẹ̀ ni láì ní sí omi wọ́n á tún wá kó yín lọ sínú ìsàlẹ̀ omi àwọn ọmọ tó wà ń bẹ̀ ojú wọn ń rí mọ́ àbò bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwọn ènìyàn yìí wà ní orílẹ̀-èdè nàìjíríà tó jẹ́ pé ní orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n wà yẹn kò síwèé gbèlú fún wọn wọ́n wá ń jayé ọlọ́ba wọ́n wá ń rìn ní ìlú bó ṣe wù wọ́n wọ́n wá ń jayé pé ta fàmílétò ń tutọ́ wọ́n ń kó ammunition fún wọn wọ́n ń kó ìbọn fún wọn wọ́n ń pa kúkúrú wọ́n ń pa gígùn wọ́n ń pa oríṣiríṣi àwọn ènìyàn wọ́n ń jólé wọ́n ba dúkìá jẹ́ àwọn ìjọba wo ṣe nǹkan kan sí wọ́n wá kó ọlọ́pàá mẹ́wàá bí ogún bí ọgbọ̀n wọn á kó lọ sí àárín wọn má bá tún wá rẹ́ni tó fẹ́ mú wọn lélẹ̀ wọn á ní kán máa yìn wọn níbọn n ò rírú ẹ̀rí nílé ayé tí mo wá ọmọ tẹ́ bí nínú ara yín ní ọmọ tí sẹ́yìn ò mọ̀ pọ́ ọmọ orílẹ̀-èdè tí ń di ọmọ yín ṣùgbọ́n wọ́n kó àjòjì wá sí ìlú yín àwọn àjòjì tí wọ́n wá kó wá sílùú yín yẹn òun ló wá jẹ lógún ìyẹn ni ó dù ìyẹn ló dùn jù ìyẹn ló fáìn jù ìyẹn lẹ́yìn sì ń sọ wípé ènìyàn ni wọ́n bẹ́ẹ̀ dẹ̀ ni ẹranko ni àwọn tí ẹ̀yin fọkàn sí àwọn eléyìí ò kì í ṣẹranko sí àwọn tí wọ́n ń bẹ ewúrẹ́ sùn ǹjọ́ ọmọ tí wọ́n bí nínú ẹran bí ọmọ ilẹ̀ Yorùbá àti ẹ ǹjọ́ lè máa bẹ́ranko dàpọ̀ yàtọ̀ fáwọn tó ń si oògùn owó sóun lè bẹ́ranko dàpọ̀ àbẹ́yàn lè mú ìtàn màálù kó lóun fẹ́ máa fi wẹ̀ láì bá ṣe pé ó jẹ́ ẹranko àbí màálù <laughs> èmi á sọ fún ẹ wípé Ọlọ́run ló bọ̀ wá gbẹ̀san lára yín torí ẹ̀yin fúnra yín lẹ kó wọn sínú igbó ṣùgbọ́n tó wá dùn mí jù bẹ́ẹ̀ ni wípé nígbà tí mo ń fi ọkàn kan bá ọlọ́run mi lọ sọ́lọ́ lóru tí mò ń sọ fún ọlọ́run pẹ̀lú omijé wípé wáì tí wọ́n fi ń kó àwọn ènìyàn a mọ̀ wípé àwọn boko haram yìí tá a pè ní bandit yìí àwọn ènìyàn tí a ń sọ yìí ìjọba ló ní wọn ìjọba ló sìn wọn torí pé tí wọ́n bá mú wọn buhari àwọn ni wọ́n ní wọn gbogbo àwọn tá ń pè ní ìjọba nǹkan nǹkan yìí àwọn ìjọba òkùnkùn yìí àwọn ni wọ́n ní wọn ni wọ́n ní àwọn ẹranko tá à ń sọ yìí nígbà tó bá wá dé stage yẹn wọ́n wá sọ fún wa wípé wọ́n ti repent comment ẹ máa bá mi tẹ lọ́ọ̀fù àti láìkì yóò dáa bẹ́ẹ̀ bá ṣe ń tẹ lọ́ọ̀fù tẹ̀ ń tẹ láìkì lọ́rọ̀ yín ṣe máa dayọ̀ sí ẹ wo àwòrán tá a gbé síwájú yín yẹn ǹjọ́ pọ́sibù kéèyàn máa tọ̀ kó wá ní ẹran tọ̀ ó dẹ̀ ń fi tọ̀ wẹ̀ láìsí pé bóyá èmi gọ̀ àbẹ́yìn gọ̀ sẹ́yìn ò mọ̀ wípé sẹ́rù àwọn téèyàn wá ní kéèyàn fẹ́ máa bá gbélé sẹ́rù àwọn èèyàn téèyàn lè bá dáwò pọ̀ ré sẹ́rù àwọn èèyàn tí wọ́n lè bá gbé nì bó bá ṣe ń bá mi pín ètò yẹn mọ́ bá mi tẹ lọ́ọ̀fù mọ́ bá mi tẹ láìkì kẹ́ mọ́ bá mi press lọ́ọ̀fù yẹn mọ́ bá mi tẹ láìkì síbẹ̀ mo fẹ́ máa rí opinion yín lórí àwọn ènìyàn ènìyàn nígbà tí èèyàn tẹ orí rẹ ba tó dẹ̀ tẹ sí orí màálù ìwọ gẹ́gẹ́ èèyàn ni ẹ ọwọ́ tẹ ìdísára màálù màálù wa ń da ìtọ̀ lé ẹ lórí sọ mọ̀ wípé ẹranko leléyun sẹ́rù àwọn téèyàn ò bá gbé nì sọ ìwà tí ó wà nínú bí ìwà ẹranko ni dandan ni kí wọ́n dú ọmọ yín dandan ni kí wọ́n pa torí ẹranko ni wọ́n ẹkùn ni wọ́n wọ́n máa ń fa ènìyàn ya ni dandan ni kí wọ́n ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n èyí lẹ fa àkùfádìẹ ẹ̀yin lẹ fa èyí lẹ fàfàkùfà fún àwọn ènìyàn yín tí wọ́n fi ń pa wọ́n jẹ torí nítorí ọrọ̀ ayé nítorí ogún ayé tí ẹ̀yin fẹ́ jẹ ẹ wá ta ìran yín bẹ́ẹ̀ dẹ̀ ni tí wọ́n bá tún wá fẹjọ́ sùn pé àwọn pípì ṣe nǹkan báyìí fáwọn àwọn ọmọ yín kàkà tẹ́ ẹ máa fi mú wọn àwọn ọmọ tí yín lẹ máa mú kàkà tẹ́ fi máa ṣe nǹkan àwọn ọmọ tí ilẹ̀ tó máa mú lẹ máa sọ sínú gbagalẹ̀ ẹ máa fìyà jẹ èmi ò rírú ẹ̀ rí nígbà tí mò ń bá kọ́sìn mi sọ̀rọ̀ lẹ́ni tí ó dé láti nàìjíríà wọ́n dé wá sí bíbáyìí mo wá lọ bá wọn ó wá ń sọ fún mi pé ọmọ ìlú wọn bíbáyìí tó jẹ́ wípé òun náà gbé ẹrù wọlé mo because èmi ní kán bẹ́ẹ̀ mi ra oúnjẹ wá wọ́n wá láwọn tó gbé ẹrù wọlé mo wá sọ fún pé wáyé tó bá mi gbé nǹkan kékeré bí mo ti ní kí n sẹ́ndì owó sí ẹ kó o bá mi fi ra nǹkan tó pọ̀ ó wá dà pé torí pé àwọn ò mọ iye kílò pé torí even àwọn ẹrù tó pọ̀ yẹn pé ọmọ ìlú wọn ni pé ṣùgbọ́n torí nǹkan yẹn wá lọ sí di káńtà lọ bá wọn kọ́sítọ́ọ̀mù yẹn fúnra rẹ̀ so olóò máa lọ clear ara tó ń bẹ̀ pé kó lọ tò sí ọ̀dọ̀ àwọn ara so ọjọ́ bọ̀ ní nǹkan kanjọ ni wọ́n ibi iṣẹ́ kan náà ti gbé wọ́n ti jọ ń ṣiṣẹ́ o wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ ní airport nàìjíríà ní gbogbo wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ ní o ó wá dáhùn wípé hmm, ìrírú ẹ̀rí ó wá ní no pé kó lọ tò sí ọ́ndà àwọn ènìyàn tó jẹ́ kínní kò pápọ̀ mọ́ra wọn tẹ́bi pé mo wá dẹ̀ pé tó bá jẹ́ pé nàìjíríà ni tó bá jẹ́ pé àjòjì kan ni ọmọ ìlú tiyín lẹ máa ní kó lọ tò sọ́tọ̀ ọmọ ọlọ́mọ yẹn tó dúró láti bò míì wọn náà máa wá torí pé àwọn ń fi ẹ̀yìn gbowó ni owó táwọn fi ń tọ́jú ìlú tiwọn orí àjòjì ni wọ́n ti ń rí ṣùgbọ́n orílẹ̀-èdè nàìjíríà wá ń fi owó tó ń rí orí ọmọ ìlú tiẹ̀ ló ti ń ré gbogbo èrè tó fi ń tọ́jú ìlú titi ẹ̀ sí ẹ̀rí pé ẹranko gbà làwọn ìjọba wa ọ̀rọ̀ yẹn wá gbomidé lójú mi mo ní wàá o àwọn ń fi owó táwọn ń rí wọ́n ń gba owó lórí tiyín ọmọ ìlú tiwọn iye tán máa gbà lọ́wọ́ tí tó bá wọ́n ní bó ṣe tó ẹrù dé ní bó ṣe ga tó nì bẹ́yìn bá dẹ̀ gbé Ghana must go kan wọ́n níbi three thousand pounds náà máa gbà lọ́wọ́ wọn wọ́n lè gba five thousand pounds lọ́wọ́ wọn àwọn owó tán máa gbà lọ́wọ́ wọn kò kì í ṣe owó kékeré ṣùgbọ́n torí pé ó jọmọ ìlú wọn kódà wọn lè má gbowó lọ́wọ́ ẹ̀ ó lè ṣe pé tán bá ń san bóyá tán bá ní kán san bíi hundred dollars ó lè ṣe pé bóyá bíi two hundred dollars péré wọ́n máa ní kán san hundred bóyá bíi ten dollar àbí nǹkan kan ló máa san tó máa fi clear rẹ̀ ṣùgbọ́n tó bá dé nàìjíríà ni ẹ wà pọ́n ará àtàlé ju ọmọ yín lọ ẹ wà mú àwọn ọmọ tiyín ẹ wà dá wọn sígbó ewu tó yẹ kẹ́ ẹ ti máa rí owó tó jẹ́ pé kò ní nídìí pé ẹ̀ ń yáwó ní tí kò ní nídìí pé ẹ̀ ń yáwó ní ìta tíjọba nàìjíríà ò nídìí láti máa yáwó ibi tó yẹ kẹ́ ẹ tẹ́ ẹ ti máa máa rí owó ẹ jẹ́ ẹ sọ fún yín ṣe rí àwọn kí ni ń porúkọ rẹ̀ bí irú àwọn amalgamation yẹn ilé yẹn tí wọ́n tó ilé àwọn nineteen yẹn ó yẹ kẹ́ ẹ kọ́ kó dàbí kí náà ń pọ kẹwà kẹwà kẹwà kọ ibẹ̀ yẹn gbogbo igbó tó wà lára ibẹ̀ yẹn kẹ mú gbogbo igbó yẹn kẹ fa kẹ ẹ so that kó jẹ́ pé àwọn bíi tourism àwọn tó máa máa wá wọ́n máa máa gba tíkẹ́ẹ̀tì tán bá lọ sí pyramid níbí jẹ́ ń sọ fún ẹ pyramid tán náà gbé pharaoh sí bíbá ẹ̀ náà bá lọ síbẹ̀ wàá kọ́kọ́ já tíkẹ́ẹ̀tì nínú ilé náà ọ̀tọ̀ ni tíkẹ̀tì tó máa tíkẹ̀tì tó máa máa ń já yẹn kó tó di pé ẹ débẹ̀ owó ni wọ́n tún ti wá káwọn ẹṣin sí gbogbo àdúgbò yẹn àwọn ẹṣin tó yẹ pé máa ọkọ̀ gùn wọ́n á jẹ́ kẹ́ wọ́n á máa gun ẹṣin àwọn náà ní owó tó ń wọlé sínú àpò tiwọn nìyẹn wọ́n á lọ sí museum gbogbo àwọn nǹkan tó wà ńbẹ̀ bí ère bí nǹkan kan bí àwọn nǹkan bí ẹ̀dòjì òkè Sinai tẹ́yìn pè ní orí òkè Mósè tó wà níbí báyìí owó ni wọ́n fi ń lọ gbogbo ibẹ̀ yẹn tí kò kì í ṣe ọ̀fẹ́ kì í ṣe ọ̀fẹ́ gbogbo nǹkan tó yẹ kí Nàìjíríà máa ṣe ní ìlú tèmi ní fíléèjì wa àwa ní odò kan tó ń pè ní odò pósí bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ tó bá dé bí odò yìí tó bá dé pé ìlú àjòjì kan tó bá yẹ bí irú àwọn kọ́ńtì tá a wà bí àwọn amẹ́ríkà kankan ni wọ́n á ti tún gbogbo orí òkúta orí òkúta ni o bọ̀ tí ibẹ̀ yẹn ó dàbí sáìsì pósí sáìsì pósí ni ibì kan tó wà ní orí òkúta wọ́n tó ń pè bẹ̀ ní odò àmù orí òkúta ni o ẹnu rẹ̀ rí róbótó bí bí kòkò kòkò àmù yẹn bọ̀ tìsàlẹ̀ rẹ̀ fẹ̀ bí kòkò odò àmù ni àti nígbẹ̀rùn àti ní ìgbòjò omi yìí ò gbẹ́rí bẹ́ẹ̀ dẹ̀ ni odò pósí odò pósí tàǹsọ̀ tó bá kọ́ síbẹ̀ wọ́n náà máa lọ yọ ní ní ìmẹ̀sí ní òkè ní ìmẹ̀sí ilé ibẹ̀ náà ti máa lọ yọ ní ìmẹ̀sí tó bá ilé ṣe mistake já sínú odò yẹn irú àwọn odò yìí wọ́n ti sọ ó yẹ kán sọ ọ́ di bíi bíi tourism tẹ́pẹ́ àwọn èèyàn máa wá máa pé wò odò yẹn dẹ̀ ni ó green bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ dẹ̀ ni ní gbogbo country bẹ́ẹ̀ dẹ̀ ni ní ìràgbìjì òkúta méjì wọ́n ní takọtabo lórí agba òkúta méjì yẹn tó yẹ pé kan tóbi tìsàlẹ̀ rẹ̀ kéré irú àwọn òkúta tá à ń sọ yìí ó yẹ kó dàbí tourism ni kí wọ́n yípo rẹ̀ kán sọ̀rọ̀ àǹdẹ̀ káàkiri tẹ́ pé wọ́n máa fẹ́ǹsì ẹ̀ ó máa dà fún tó yẹ pé ìṣètòsí máa dírẹ́sì gan ó máa bu yì dání débi pé àwọn tó wà ní òkèrè wọn á wá máa wò gbogbo nǹkan tẹ́yìn lọ wò káàkiri kẹ́ ẹ fa ni owó tẹ̀ ń kó lọ sí òkè òkun tẹ̀ ń lọ fi dá iléeṣẹ́ síbẹ̀ ẹ fi dá iléeṣẹ́ lẹ̀ sílùú yín ká mọ̀ pẹ́yìn lẹ ní kò kàn wá ẹ ṣáà ti máa gba àwọn èèyàn síbẹ̀ lágbájá ló ní kò kàn ṣùgbọ́n ẹ dá iléeṣẹ́ síbẹ̀ ẹ mọ̀ jẹ́ kí igbó kankan wà débi tí alamí ò wọ̀bẹ̀ ṣùgbọ́n ẹ ṣerú èyí kàkà tẹ́ máa fi ṣèyí gbogbo owó tẹ̀ ń rí ẹ̀ ń kó jẹ ni gbogbo owó tẹ̀ ń mú ẹ̀ ń kó mì ni bẹ́ẹ̀ bá ṣe fún girlfriend gbogbo inú àwọn girlfriend yín lẹ ti háyà owó pamọ́ sí àwa tún fi owó kó problems tó yí pé ẹ fẹ́ gba ìbáwí kí ló dé tó fi mú yín tẹ́ fi lọ rè kó lọ́ọ̀sì torí pé ẹ fẹ́ gba ìbáwí ni torí wípé ẹ fẹ́ kán bá yín wí ẹ fẹ́ kán sọ̀rọ̀ sí yín ẹ kì í gba òótọ́ ọ̀rọ̀ ara yín kò òótọ́ lẹ fi máa ń wò pé wọ́n ń bú yín wọ́n ń sọ̀rọ̀ sí yín bẹ́ẹ̀ dẹ̀ ní advice ni wọ́n ń gífù yín ṣùgbọ́n wọ́n máa ń gba ìkorò lára yín tí aráàlú kan bá pariwo pé à wọn ẹ báwo lẹ ṣe ṣe ń bìbà yẹ ẹ níná ni ẹ fún wa níná ẹ fún wa lómi kí ló ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ gangan kí ló dé àríná ládùúgbò ẹ lọ kó àwọn tí ó lọ nà wọ́n bí kan lọ sùn wọ́n mọ́lé ẹ wo bí Sanwó-Olú ṣe ń tú ọjà ibì kan tó ṣẹlẹ̀ ní àárọ̀ tí mo wò lórí punch tí mo wò láàárọ̀ yìí ní rélùwé ibẹ̀ yẹn tún gba iná sanwóolu ọ̀run sọ fún mi wípé òun ò gba ẹ̀san ní ara ẹ dé àárọ̀ ọmọdọ́mọ ẹ torí pé ìwọ ló wà ní àkóso èkó ọlọ́run ló máa gba ẹ̀san ní ara yín ẹ ti ń jó àwọn ènìyàn jù ẹ ti ń sọ ọjà àwọn ènìyàn di nǹkan míì ẹ ti ń ba ayé àwọn ènìyàn jẹ́ bẹ́ẹ̀ lẹ ń pa àwọn ènìyàn ní àpasáyé ọlọ́run ní rán mi sí ẹ o ó ní kí n sọ fún ẹ wípé òun ó gba ẹ̀san ní ara ẹ ó ní ò lè lọ bẹ́ẹ̀ ni torí ẹ̀gẹ̀ tó wà ní ọwọ́ ẹ ó ti pọ̀ jù ó ní ó ń pa àwọn ènìyàn ní ẹkún bẹ́ẹ̀ lẹ ń pa wọ́n ní àpasáyé ọlọ́run ní kí n sọ fún yín pé òun máa gba ẹ̀san ní ara yín mo ní jọ́kíjọ́ tẹ́ ẹ bá ṣe ibi fún mi tó bá ràn mí a jẹ́ pé mo ti tàpá sí ọlọ́run nìyẹn ṣùgbọ́n tí ibi yóò bá ràn mí a jẹ́ wípé mi ò ṣẹ̀yìn mi ò ṣe bí fún yín mi ò ṣèkà fún yín nìyẹn ẹ má dára yín láàmú pẹ́ ń wá mi kiri èmi náà rèé o ṣùgbọ́n tá a bá ní àmú òní ọ̀la là ni bẹ́ẹ̀ ni ẹnu ẹnu ni èkúrọ́ ni ẹnu fi ń pa èkúrọ́ ojú ọ̀nà ó kọ̀ ló kọ̀la bẹ́ẹ̀ ni ó máa kọ̀la fún yín bẹ́ẹ̀ bá rí mi gẹ̀ ní mọ̀ pé mi ni torí máa paradà fún yín ẹ̀ẹ́dẹ̀ ní mọ̀ pé mi ni mò ń lọ bẹ́ẹ̀ ẹ wo wẹ̀yẹ ó bó ṣe jóná àdúgbò kan lélẹ̀ ìgbà wo la gbọ́ pé bìkan jóná wọ́n ṣépè fún ẹni Sanwó-Olú tó yẹ pé jóná jóná jóná iná iná lẹ fẹ́ fi run àwọn ènìyàn ẹ wo iná kí ló ṣẹlẹ̀ ní rélùwé lélẹ̀ tó ti ṣẹlẹ̀ lẹ́nìí ó jóná ní àárọ̀ láti òru ni kinní yẹn ti ń jóná láti òru ó jóná wọn tó wá rí panápaná tó máa pa iná ẹ wo ibi tí nàìjíríà wọ́ sí dé kò tún sí omi tí wọ́n tún fi paná kí wọ́n tó débẹ̀ yẹn igbó bẹ̀ yẹn ti jóná kí wọ́n tó débẹ̀ gbogbo ibẹ̀ ti jóná tán gúrúgúrúgúrú kí ló dé tẹ̀ ń ṣe ìkàtẹ́ ẹ̀rùn àwọn ènìyàn ilé ó jóná mọ́tò gbogbo oríṣiríṣi iléeṣẹ́ tó bá tún wà lágbègbè yẹn àbáwọn oríṣiríṣi àwọn kọ̀ọ̀kan tó bá wà níbẹ̀ yẹn gbogbo rẹ̀ máa jóná tán tó bá ṣe ń wọlé máa bá mi share ètò yẹn máa bá mi pín síta máa bá mi tẹ love máa bá mi tẹ like jẹ́ kí n rí i pé òun share rẹ̀ jẹ́ kí n rí i pé òun wò jẹ́ kí n rí i pé mò ń rí opinion yín ẹ wá ń ṣe ìkà ẹ wo bàbá Tinubu ẹ wá ń dàn wípé Tinubu mo wá dàn pé wọ́n àti Tinubu ò sọ̀rọ̀ lórí gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ wọ́n wá dàn pé torí ambition rẹ̀ ni pé tó pé pé wọ́n fẹ́ jẹ pẹ́sidẹ́ǹtì ṣe ẹ̀ pé fẹ́ jẹ pẹ́sidẹ́ǹtì tó bá lè fi lè jẹ pẹ́sidẹ́ǹtì yẹn tó bá fi lè sọ kó kò ní lè jẹ pẹ́sidẹ́ǹtì mọ́ mo ní wáì oníwàì ẹ máa rí gbogbo àwòrán àwọn ilé yìí bó ṣe jóná ẹ wo mọ́tò yẹn lẹ́wọ̀ tó ń jóná yẹn ẹ wo bó ṣe jóná tó ìjọ́wọ́ ni àwọn ọjà oríṣiríṣi àwọn ọjà náà jóná sí gbogbo ọjà ni wọ́n ti run tán bẹ́ẹ̀ dẹ̀ ní mo dẹ̀ ń pariwo fún ẹ̀yin ènìyàn mi lójoojúmọ́ mo ní táǹkà tí wọ́n kó síwájú ṣọ́ọ̀pù yín lẹ́kọ̀ọ́ yìí gbogbo àwọn táǹkà tí wọ́n páàkì lọ yìí wọ́n fẹ́ pa yín ni ẹ pariwo sí ìjọba kí wọ́n wá wọ́ táǹkà wọn kúrò ńbẹ̀ yẹn because wọ́n máa máa pa yín díẹ̀ ni nígbà tí wọ́n rí ilé tó ṣe pọ̀ tó báyìí pẹ̀lú ọjà tán wá gbé táǹkà epo tí wọ́n lòdù sínú ẹ̀ tán wá páàkì ẹ̀ sí àárín yín ibo lẹ ti fẹ́ kọjá kò ní ṣe ìka ní àwọn ènìyàn ń sùn wà ni ní rélùwé támínà ìdó bẹ́ẹ̀ ni ní ìdó bíbi ibi tí ó ti ṣẹlẹ̀ lẹ́ẹ̀ni mọ́júmọ́ nìyẹn ní ìdó ní támínà bẹ́ẹ̀ ni ní ìdó bẹ́ẹ̀ ni ìdó ló ti ṣẹlẹ̀ ẹ wo gbogbo bẹ́ẹ̀ bó ṣe rún ìjọ wo la gbọ́ pé ọjà kan jóná sanwóolu ọjà ṣẹ̀ṣẹ̀ jóná ni bẹ́ẹ̀ lẹ̀ ń wó ilé kiri a gbọ́ pé wọ́n náà lọ wọlé wọlé wọlé mr wọlé wọlé of nigeria limited mr wọlé wọlé owó ilé wó ilé wó ilé wó ilé wọn wọlé wọn fẹ́ ṣépè fún ẹni ó fẹ́ sọ àwọn ènìyàn di èrò ẹ̀yìn ni so ó fẹ́ pa àwọn ènìyàn ní àpasáyé ni so ó fẹ́ ba ayé àwọn ènìyàn jẹ́ ni jẹ́ kí n sáré yẹ ẹ létinú sanwóolu jẹ́ kí n sáré gbẹ̀ ní àwọn ìmọ̀ràn kan wípé kó mọ̀ wípé ẹgbẹ̀rún ẹ sàmú ẹ kò lè sàmú ọlọ́run olódùmarè lọ́wọ́ tó bá ló pẹ́ tó ti ń ṣe ibi ìjọ kan ló máa ṣe àṣemọ̀ gbà pé orí ipò tó wà yẹn ìwọ nìkan kọ́ ló wà ń bẹ́ o àwọ àtàwọn ènìyàn àwọn ará ìlú lẹ́jẹ̀ wà lórí ipò yẹn wọ́n fi ẹ́ sí aṣojú ni wípé kó lọ sojú fún wọn ṣùgbọ́n wá débẹ̀ tán bó ṣe ń pa wọ́n lọ́mọ ló ń pa wọ́n lọ́kọ ló ń gba oríṣiríṣi ọjà wọn òwò wọn àti jẹ àtimú wọn ẹgbà òde òmọ́kadà òmọ́kadà ọ̀kadà kodò abẹ́ẹ̀rí ilé bó ṣe jóná tó gúrúgúrú ọmọkadà wọn gbà ó ní kò sí ẹnuṣẹ́ bẹ́ẹ̀ dẹ̀ ní ní ẹnuṣẹ́ wọn kò sí nǹkan kan ẹ bá mi gbé gbogbo yẹn síbẹ̀ bẹ́ẹ̀ ni ẹ wo ilé ẹ wo gbogbo ẹ bó ṣe jóná tó ṣó yẹ kó rí bẹ̀ tó ní ìgboro èkó èkó tá a pè tó yẹ fún ètò ẹ wo bó ṣe jóná ẹ wo. sẹ́ẹ̀rì sẹ́ẹ̀rì sẹ́rí ẹjọ́ kí la fẹ́ gbà níbẹ̀ kí la fẹ́ gbà nínú eléyìí ẹ wo bí wọ́n ṣe jó ilé run ẹ wo bí wọ́n ṣe jó gbogbo ilé iṣẹ́ àwọn ènìyàn bẹ́ẹ̀ bá wí bẹ́ẹ̀ kẹ́ ní gáàsì explode bí kẹ́ ní táǹkà explode gbogbo ìgbésí ayé yóò ju explode lọ exploded yìí sì rèé àbí kí lẹ́yìn pẹ̀lẹ́lẹ̀ bó explode exploded explodiology ẹ̀mẹ́lẹ̀ tó bá correct kẹ́ lẹ́pọ̀ yes kẹ́ ẹ̀mẹ́lẹ̀ tó bá lẹ́pọ̀ mbẹ́ kẹ́ ẹ bá mi ẹ bá mi ṣipọ̀ kẹ́mẹ́lẹ̀ tó bá correct mbẹ́ torí èbó iṣẹ́ èdè tèmi bẹ́ẹ̀ ni nígbà tí ìwọ bá ní pé abẹ́ẹ̀ rí nǹkan ṣé ń wò wọ́n ṣé ń wò wọ́n nígbà tẹ́yìn bá ní pé ẹ fẹ́ pa àwọn ènìyàn ní àpasáyé ó sílé ẹni bí táǹkà yín bá ṣe explode bẹ́ẹ̀ nílé epo yóò mọ gbogbo ìgbésí ayé yóò ju explode lọ bẹ́ẹ̀ bá dẹ̀ explode báyìí rè kò sómi níbi tó le dé kò sí omi ní ìlú kò sí omi ní ìlú mo bá mi pín ètò yẹn tó bá ṣe ń pín ètò yẹn o ò ní sin ikú ọmọ bẹ́ẹ̀ ni mo fẹ́ kó kan àwọn òṣìkà yẹn lára kí wọ́n lè mọ̀ wípé àwọn ọlọ́run fẹ́ gba ẹ̀san lára mákindé ọlọ́run máa gba ẹ̀san lára mákindé àti sanwóolu torí ìlú wọn ni ikú ti ń pọ̀ jù ikú dẹ̀ ń ṣẹlẹ̀ ní ojoojúmọ́ bẹ́ẹ̀ ni ọlọ́run ló máa gba ẹ̀san ní ara yín tí ẹ bá jáwọ́ tẹ̀ ń ṣe tẹ́ ẹ bá stop ẹ̀ ọ̀run máa gba ẹ̀san ní ara yín láti orí ọmọ yín orí ọmọ yín ló ti máa bẹ̀rẹ̀ àwọn ọmọ yín á máa kú bẹ́ẹ̀ ni ó lóun máa fi ọmọ dà yín láàmú ó ní sọ fún yín ó lóun máa fi ẹbí dà yín láàmú orí ipò tó wà yẹn ó lóun á máa fi ẹ́ ráre ó máa fi ẹ́ jẹ koríko ní inú igbó ó máa fi ń ṣe ẹ̀sìn ní àdúgbò bẹ́ẹ̀ ni tán máa kánkọ́ọ̀fù sí yín lọ́wọ́ báyìí tá a máa fi yín ṣẹlẹ́yà ní ìta gbangba tí ẹ bá sọ́ra kò sí bọ́n ṣe lè darú àgbà tó ọlọ́run ló máa fi wọ́n ṣẹlẹ́yà ẹ ṣé báńkì wọn nílò ni ẹ wo gbogbo bẹ̀yẹ bó ṣe jó náà ẹ wo gbogbo bẹ̀yẹ bó ṣe jó náà ṣé yóò mọ̀ páwọn ènìyàn kan náà ní gbogbo bí. the fire. The different eyewitnesses. Some said it started by 5 p.m., others said it started by 6 p.m., although we have most people saying it started by 6 p.m. And um, This is a warehouse uh, where batteries are being kept, batteries, candles, polish, containers. In fact, the, the batteries are overwhelming. There are, there are, there are, are hundreds, if not thousands of batteries here. Uh, same as candles, uh, same as polish containers. Some foreigners are here as well. Um, some of them have left now. Of course, they all declined speaking on camera as well um, they look like owners of the warehouse or managers of the warehouse, and they were looking at, they were actually complaining about how they've lost millions to the fire sẹ́ẹ̀rí bó ṣe bó ṣe ń wéèsì ẹ̀ dànù sẹ́yìn náà rí ilé bó ṣe ń jó gúrúgúrú jíjó yìí ò kì í ṣe àwọn ilé jíjó kéékèèké o jíjó gidi tó ní agbára ǹjọ́ yẹ kí àwọn ènìyàn kan máa run àwọn ilé onílé kan máa pa àwọn ènìyàn ní àpasáyé àpasáyé lẹ̀ ń pa àwọn ènìyàn torí pé àwọn tó máa yáwó lápò àwọn tó máa yáwó kọ́múlé láńtà àwọn tó máa yáwó gúrúmì wọ́n wà níbẹ̀ o tẹ́ẹ̀dẹ̀ ràn wọ́n lọ́wọ́ tó jẹ́ pé ọlọ́run la bá nìkan ń ló ràn wọ́n lọ́wọ́ ṣùgbọ́n èyí dúró nídúró ẹ̀dá tó wáyé ìkà tó fẹ́ máa pa àwọn ènìyàn ní àpasáyé ìdókè ó ti tó bá wọn. ṣé ibẹ̀ yẹn làwa ní pé ó fẹ́ dúró ẹ wọ́n ṣe run gbogbo bẹ̀ yẹn ọlọ́run ní kí n sọ fún yín ó lóun máa gba ẹ̀san ní ara yín bẹ́ẹ̀ ṣe ń jó ilé kiri ṣùgbọ́n mọ̀ ṣe ń ṣe tó náà nǹkan ẹ̀tún wọn ń gbé káàdì káàkiri ẹnì máa lọ ṣe registration ẹni tí ò bá ṣe registration kò ní lè gbowó ní báǹkì ìkà nìyí ìwọ̀ ọ̀dájú àti ìwàkàlẹ̀ ń wù pẹ̀lú bẹ́ẹ̀ ṣe pa àwọn ènìyàn ní àpasáyé tẹ́ ẹ mú gbogbo ilé wọn tẹ́ ẹ wó dànù tẹ́ ẹ juná sí ṣọ́ọ̀pù wọn tí wọn ò tí ì rówó tí wọn ò fi jẹun olówó ẹni tó gbọ́ jáwó lọ́wọ́ ẹ̀ máa ń lé wọn kiri ẹni tí wọ́n jáwó máa ń lé wọn kiri ẹni tó yáwó máa ń lé wọn kiri ẹnìyẹn ń lé wọn dànù kí àkiri nísìn tó dẹ̀ jẹ́ wípé àwọn kò mọ bó ṣe máa ṣe ẹ tún sọ pé wọn bówó tó tún wà nù báǹkì wọn wọn tún nílè rí gbà rélùwéè lélẹ̀ ti ṣẹlẹ̀ lẹ́nìí ẹ bá ń gbé kúrò mẹ́ rélùwéè lélẹ̀ ti ṣẹlẹ̀ lónìí tó ṣẹlẹ̀ gangan kí lẹ fẹ́ kí àwọn ènìyàn kó ṣe irú ìdájọ́ wo lẹ fẹ́ ká ṣe fúnrú àwọn ènìyàn báyìí irú ìdájọ́ wo lẹ fẹ́ kí a ṣe fún wọn torí àwọn ènìyàn pààyàn sáyé wọ́n ṣe ìkà fún àwọn ènìyàn wọ́n ronú ọjọ́ àti sàn wọ́n ronú wípé àwọn máa wà ní ayé wọ́n wá ń ṣe ibi yẹn ní ojoojúmọ́ ní everyday ni wọ́n ń ṣe ìkà àwọn ènìyàn yìí ń ṣe ìkà torí pé wọn ò ní ìbẹ̀rù ọlọ́run lọ́kàn torí pé wọn ò ní ìbẹ̀rù ọlọ́run lọ́kàn wọ́n wá ń ṣe ibi ó wá mú mi èmi kàn ní kí n jíṣẹ́ fún ẹni mákindé pé ọlọ́run sọ fún ẹ wípé gbogbo àwọn tó pa alápasáyé arúgbó wà nínú àwọn tó bà ilé wọn jẹ́ àwọn tó bọ ọjà wọn jẹ́ arúgbó wà ń bẹ mákindé bẹ́ẹ̀ ni sanwóolu arúgbó wà bẹ́ẹ̀ táyé kàǹdé ni mo máa ń pè yín torí ẹ̀ ga jura yín lọ kúkúrú bí ìlísí báyìí ni egun gbọ̀nàgbọ̀nà ni gbọ̀nàgbọ̀nà báyìí ni bí ọmú ẹ̀fọ̀n bẹ́ẹ̀ ṣe rí dàgìnì rè ẹ rí dàgìnì dàgìnì bí aṣọ ọ̀nù wọ̀ bẹ́ẹ̀ ṣe rí nìwúrọ̀ wẹ̀rẹ̀ náwẹ̀rẹ̀ ẹ̀yin méjèèjì yẹn bákan lẹ ṣe jọ rí ẹ bẹ́ẹ̀ jọ ga jura yín lọ ẹ tún jọ rí bíi tinogo tínrín ẹ rí pé ẹjọ́ ìbejì ìkan mọ̀ pé nínú ìbejì náà ìkan máa sanra ẹ̀kẹ́ ìkan máa tóbi jù kan lọ so mo rí pé ẹ̀kẹ́ ti Mákindé ó tóbi díẹ̀ ju ẹ̀kẹ́ ti Sanwó-Olú torí òun ní mental problem ń tiẹ̀ ẹ ó lọ di orí ṣùgbọ́n ọdí orí tó wá nìyẹn ṣé dandan nìkan fi síbẹ̀ ní kó máa sáyìn bó bá mọ̀ pé ara rí ò gbé ọpọlọ rí ò tí ì pé tó kí ló tó lọ rè gba psychiatric hospital lọ kán lọ rè sí àyẹ̀wò sí ọpọlọ rẹ ṣé wo mọ̀ pé wọ́n tó ń wíwá pààyàn ló ń wù ni òun pa àwọn ènìyàn ní àpasáyé sanwóolu ó ń pa àwọn ènìyàn ọwọ́ akọ́lọ́pàá bíi ogún bíi ọ̀pọ̀ torí báwọn èèyàn sọ fún ẹ wípé kẹ́ ẹ má sí tógèètì yín pé àwọn ọmọ tó wà ní hospital wípé ẹ tí ì tọ́jú wọn àwọn ọmọ tó wà ní ilé ìwòsàn wọ́n ní ẹ tí ì tọ́jú wọn àwọn ọmọ tó wà níbẹ̀ wọ́n ní ẹ tí ì tọ́jú wọn o kí wàá ló ṣẹlẹ̀ tẹ́ ń ṣe bí olórí burúkú kírẹ́tẹ̀ ń pa àwọn èèyàn lápasáyé ẹ tọ́jú wọn wọ́n ní pé àwọn ní the justice ẹ tún mọ́lọ́pàá ẹ wọn mọ́nú sẹ́ẹ̀lì ẹ wọn mọ́nú sẹ́ẹ̀lì mo tún gbọ́ ìrò mo gbọ́rọ̀ tí tí bàbá ìsọlẹ̀ nìyẹn débọ̀ ìyẹn macaroni ó dẹ̀ yà mí lẹ́nu bó ṣe rún bó ṣe ba fóònù rẹ̀ jẹ́ gbogbo bó ṣe lù ú bó ṣe bọ́ṣọ lọ́rùn wọn ìkànnì yín sẹ́ẹ̀ lẹ́ẹ̀sẹ̀ àwọn tó dẹ̀ ṣẹ̀rẹ́ tó yẹ kẹ́ ẹ mú kẹ́ lọ sọ sí àbújá ẹ máa sọ wọ́n sí àbújá gbogbo àwọn tó yẹ kẹ́ ẹ lọ kó sí àbújá ẹ máa kó wọn sí àbújá àwọn tó yẹ kẹ́ ẹ lọ kó sínú gadurumu làbújá ẹ máa kó wọn lọ́bẹ̀ẹ́ ẹ ẹ máa ṣe nǹkan kan lórí wọn àwọn tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ lẹti lẹti padànù sínú ẹ̀wọ̀n nígbà ẹ bá kó wọn mọrógà bẹ́ẹ̀ dẹ̀ ní àwọn kírímínà wà nínú igbó àwọn nìdé wọ́n rìn nílùú yín láì níwèé ìgbélú nìdé rìn nílùú yín láì níwèé ìgbélú báwo náà ṣe délùú torí pé ọwọ́ yín náà la bá níbẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé ńgbà tí mákindé náà kó yàn lọ sí sásá wọ́n ní wọ́n ń jalè ńbẹ̀ wọ́n ń ṣèkà ńbẹ̀ wọ́n ń ṣe oríṣiríṣi ńbẹ̀ mákindé ò mọ̀ débẹ̀ o ìgbà tí wọ́n wá bẹ̀rẹ̀ ìjà lèmi fi sọ fún pé jẹ́ kí n tún wá sáré sọ̀rọ̀ fún wọn tó jẹ́ ti Mákindé ohun tí mo fẹ́ sọ fún ìwọ ni Mákindé ni pé Ọlọ́run ní kí n sọ fún ẹ wípé ikú ẹ kíákíá ni kò ní ṣe pípẹ́ ó ní òun máa gba ẹ̀san lára ti ìwọ àti táyé rẹ ẹ̀yin méjèèjì yẹn jẹgunjẹran mùjẹmùjẹyàn Ọlọ́run ló máa gba ẹ̀san lára yín tó bá wù ẹ lọ kọjú òní sílẹ̀ fún mi kó o wò mí dáadáa tẹ́ni lórúkọ tèmi wọn á tún máa mọ̀ mí sí Ọpẹ́yẹmí bẹ́ẹ̀ ni torí ọpẹ́ ló yẹ mí bẹ́ẹ̀ ni ọpẹ́ ló yẹrú Ọlọ́run ní kí n sọ fún ẹ wípé tó o bá jáwọ́ sọ orí àwọn tó wà tẹ́ rò pé torí pé kẹ́ lè wọlé gbà kọ́kọ́ gbà pé orí ipò tó wà yẹn ò lè wọlé mọ́ nọ́mbà wà nìyẹn ò lè wọlé o ò lè tún orí ipò yẹn dé mọ́ àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì orí ipò yẹn kì í ṣe nǹkan tó máa padà lọ resign pé mo fẹ́ padà lọ mo fẹ́ padà lọ síbẹ̀ mo fẹ́ lọ rè ṣe kò sí níbẹ̀ rárá rárá gbà wípé kò sí nǹkan tó o fẹ́ ṣe ọlọ́run máa bẹ ẹ̀san yẹn wò lára ẹ kì wá sórí ìwọ nìkan dorí àrọmọdọ́mẹ dé orí àrọmọdọ́mẹ ló máa ti jìyà ẹ̀san ẹ má ti ẹ má pè mí ẹ pè mí sórí telegram ní kẹ́ ẹ pè mí sí mo ti ní mi kí gba kọ́ọ̀lù orí whatsapp bẹ́ẹ̀ ni ọlọ́run máa gbẹ̀san yẹn lára yín mo wá rí bàbá pásítọ̀ kan tó ń sọ̀rọ̀ lénìí mo rí woman kan tó jáde because mo ti ní mi ṣe individual woman yìí máa ń bú bàbá yìí o nítorí pé ó sọ̀rọ̀ ẹ ti kà ebú òótọ́ ọ̀rọ̀ ló sọ òótọ́ ni bàbá wòlíì yẹn sọ kì í ṣe rọ̀ òótọ́ ló sọ ẹ bá ń gbé bàbá yìí síbẹ̀ òótọ́ ló sọ kò kì í ṣe èébú ṣùgbọ́n ẹ̀yìn èèyàn ti kà kún èébú bìkún torí pé tí wọ́n bá ti bá yín sọ òótọ́rọ̀ òótọ́rọ̀ máa ń dùn yín òótọ́rọ̀ máa ń ká yín lára òótọ́rọ̀ máa ń bù yín jẹ tẹ bá rẹni tó kìlọ̀ fún yín tẹ bá rẹni tó bá yín sọ̀rọ̀ ọ̀rọ̀ ojú ẹ̀ olójú bí ojú ẹ̀mí ẹlẹ́ẹ̀kẹ́ ṣe gèdè oníṣẹ́ ń hù oníṣẹ́ gèdè ẹlẹ́ẹ̀kẹ́ tẹ bá rẹni tó bá ń ṣe òótọ́ ọ̀rọ̀ ẹ máa ka òótọ́ ọ̀rọ̀ ké bẹ́ẹ̀ dẹ̀ ni òótọ́ ọ̀rọ̀ yàtọ̀ sí ebú bẹ́ẹ̀ ni ẹ bá mi play rẹ̀ òótọ́ ọ̀rọ̀ ó yàtọ̀ sí ebú ẹ̀yin lẹ máa ń gbà sódì ẹ̀yin lẹ máa ń wo pé nǹkan tí àwọn ènìyàn ń sọ irọ́ là ń pa bẹ́ẹ̀ dẹ̀ ni kò kì í ṣe irọ́ ṣùgbọ́n Ọlọ́run ló bọ̀ wá gba ẹ̀san ní ara gbogbo yín pátápátá ẹni tí wọ́n bá bá wí tí wọ́n bá sọ fún pé kó má ṣe nǹkan báyìí tí ẹ̀yin bá rò pé ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ó ti pọ̀ jù ṣùgbọ́n Ọlọ́run sọ fún mi pé kí n má ṣe bẹ̀rù ẹnikẹ́ni ẹni tó lè para tí kò lè pẹ̀mí bàbá Gani Adams ibo lẹwà ẹ bọ́ síbí mi ò léèbú tí mo fẹ́ fún yín ṣùgbọ́n èmi sọ fún yín ni pé àwọn ọmọ yín láwọn ń retí kẹ́ ẹ sí ogun fún àwọn bẹ́ẹ̀ yóò bá lè jagun ẹ bá mi pọ̀ sí ẹ̀ kí n fi bẹ̀ kí n fi sọ̀rọ̀ mi tán Ọlọ́run ní pé kí n sọ fún yín wípé kẹ́ ẹ lọ sí ogun fún wọn òun ló sì máa jẹ ààrẹ ọ̀nà kankan fún àwọn eléyìí tó ń mú tẹ́lẹ̀ rán ìyẹn ń fọwọ́ pabìrin níkù àti kébè tó bá jẹ́ yẹn la gbójúlé àti tẹ́lẹ̀ bọ́sọ̀ aṣọ wa ti ya ọlẹ́lẹ́ ya lẹ́nu ìkọ́tẹ́mì sunday pé ká pa ènìyàn ìyín omi pé ká ṣe bí ṣùgbọ́n ká sìn wọ́n kúrò níbi tán wà yẹn ká sìn wọ́n lọ síbi tán ti wá bẹ́ẹ̀ ni ẹ sígun fún wọn èyí tí wọ́n ń pa wáyé ti pọ̀ jù gbogbo nǹkan tẹ́ bá dẹ̀ lé ní láti ṣàní ipá àti agbára ní kọ́lọ́n kó sọ fún yín kẹ́ẹ̀tì lọ ṣe torí ẹ pera yín ní àpọ́stù bẹ́ẹ̀ ti wá pera yín ní àpọ́stù yẹn lèmi fi wá fi ọ̀rọ̀ Ọlọ́run kọ yín lọ́rùn wípé ogun jíjà wà nínú Bíbélì kò sí pé bóyá a pa ènìyàn ogun jíjà wà ńbẹ̀ àwọn Dáfídì nǹkan ṣe báwọn náà láwọn ọmọ ogun kò sí àwọn tí òun àwọn ọmọ Ísírẹ́lì nǹkan ọmọ ogun ni wọ́n torí pé Ọlọ́run náà mọ̀ wípé ogun jíjà la lè fi gba ilẹ̀ wa tí a bá jagun a lè gba ilẹ̀ yẹn bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ máa ní pé ìkòsídùú tán lè jagun máyẹ̀kìtàn ọ̀rọ̀ nàìjíríà ìlú tí ò bá tí ì dàbí nàìjíríà lẹ́ẹ̀ lè fẹ́nu sọ tá a fi petition lásán ṣe tó pé tá a bá kọ petition lé lórí petition lásán tá a bá kọ yẹn o òun ló máa mú wípé a petition tá a sáyìn yìí o ó máa yẹ ṣùgbọ́n ìlú tẹ́ ẹ wà yẹn ìlú ẹ̀jẹ̀ ní nàìjíríà ìlú mùjẹmùjẹ ní nàìjíríà nàìjíríà kì í ṣe ìlú tẹ́ ìrírò pa ẹ lè wà nàìjíríà kì í ṣe ìlú tẹ́ ẹ lè máa fọwọ́ra lórí ìlú tó yẹ pé ẹ̀ níṣe nǹkan kan wọ́n dẹ̀ ń pa yín wọn ò fún yín níná wọn ò fún yín lómi àwọn ọmọ yín ò rẹ́kọ̀fẹ́ ní Benue níbi Kogi ẹ̀ ní ni wọ́n ti sọ̀rọ̀ skul kan níjọ́ wọn bẹ̀ yẹn láti bí ọdún yìí tí gọ́fúnà ti jẹ gọ́fúnà oríṣiríṣi ló wà ń bẹ̀ ọba máa wà nílùú yẹn kánsílọ̀ máa wà ń súpà máa wà ń kọmíṣánná wà ń kò wá ní sí sùkù fún secondary school àti primary school so yẹ kó rí bẹ́ẹ̀ ní ìlú kan ṣoṣo donu màláyè ó ń dayé ọlọ́ba ó lo mọ́tẹ́ kẹ̀ndẹ̀kẹ̀ndẹ̀kẹ̀ndẹ̀ gàyà gàyà Bello ọmọ Kogi ni wọ́n wọn ò ṣe nǹkan kan síbẹ̀ ẹ̀dẹ̀ wò wípé ìlú nìyẹn tẹ́ bá wá fẹ́ sọ̀rọ̀ wọ́n á rá wọn hoodlums sí tó máa wá payé dànù wọ́n wá ń kóríṣiríṣi wọlé láti bòròró bá ṣe ń kó bòròró wọlé náà ń pa àwọn nìjẹ́ wọlé náà ń kó Cameroon wọlé kó máa wá payé nípakúpa wọ́n wá ń du yín bí ìgbà bá ń du ẹran wọ́n á gbé àdálẹ́ lómi lẹ́sẹ̀ báyìí ọlọ́ọ̀lọ́mọrú lórí burúkú tó ń lò rẹ̀ má kàn dẹ̀ ni ẹyọ̀ kan péré báyìí ni tó bá ti lè gbélé báyìí wàyí hello hello hello ẹjọ ẹ máa yín kinní yín sílẹ̀ tó pọ̀ tẹ bá mọ̀ pé fẹ́ máa pè mí ẹjọ ẹ máa kọ́kọ́ yín àwọn kinní yín yẹn sílẹ̀ náà orí nọ́mbà mi méjèèjì rẹ lè pè sí kò sí nọ́mbà tẹ́ ẹ lè pè sí ṣùgbọ́n ẹ máa yín mi sílẹ̀ tẹ bá mọ̀ pé fẹ́ pè mí ẹ yín sílẹ̀ kẹ́ tó pè mí wọlé yóò dára fún gbogbo yín ọ̀rọ̀ gbogbo yín ni yóò dayọ̀ bẹ́ẹ̀ ni ṣé ẹ̀yin ò mọ̀ wípé àwọn tẹ́yin ń wò yìí wọn ò nífẹ̀ẹ́ yín láti bí síbẹ̀ yẹn ni mo nídìí bàbá wòlíì bàbá tíbà yìí mo nídìí bàbá wòlíì yìí mo fẹ́ rí bàbá wòlíì yìí because orí wípé ìkà ni ẹ̀yin ènìyàn ń ṣe ẹ̀ ń ṣe ibi lójoojúmọ́ ẹ̀ ronú wípé àwọn ènìyàn wà ní ilé ayé tí wọ́n ń mí ẹ̀ ń ṣe ìkà ọlọ́run ló máa gba ẹ̀san ní ara gbogbo yín a mú mi rí ìran yẹn ẹ jẹ́ kí n ṣe àlàyé bí mo ṣe sọ fún yín torí ọmọ alára lè mi ọmọ aríran dẹ̀ ni torí pé àwọn tó mọ̀ mí wọn ò kí fi àlá mi ṣeré àwọn tó mọ̀ mí wọn ò kí fi ìran mi ṣeré that is why tẹ́ fi ní mi ẹ fẹ́ kí n sùn lóru mo ti sùn lóru yìí ẹ bá mi yí sókè kí n fẹ́ kí n fẹ́ kí n fẹ́ kí tẹ bá fi ṣe mo máa ránṣẹ́ sí kó lè mọ̀ ṣé ń gbọ́ bàbá yẹn tẹ bá gbọ́ bàbá yẹn tẹ bá gbọ́ bàbá yẹn kẹ̀lẹ́ mo bá mi dá lọ báyìí. àwọn ilé kan tẹ́lẹ̀ rán ìyẹn fọwọ́ pabìnrin níkù àti kébè tó bá jẹ́ yẹn la gbójúlé àti tẹ́lẹ̀ bọ́sọ̀ aṣọ wa ti ya alẹ́ lè yá then nǹkan tẹ́mi sunday máa fi gùn. yóò agbára tó wà lọ́wọ́ ẹ̀ yẹn wọ́n ti fún sẹ̀lẹ́rí wọ́n ti fún lísàbí wọ́n ti fún àwọn èèyàn ààrẹ ọ̀nà kankan fò àkọ́kọ́ wọ́n ti fún àwọn àgbẹ̀kọ̀yà àgbàdàn bírú ẹ̀ lábẹ́ òkúta ní lísàbí kí ni Sunday lẹ́gbẹ̀ẹ́ lísàbí bàbá ńlá èèyàn èèyàn láti ọ̀run ṣùgbọ́n àwọn abẹ́òkúta ṣì lò olórí burúkú olórí gbígbálẹ̀ làwọn ará abẹ́òkúta wọ́n ní tó bá bá wọn jagun tán bóyá ó lè fẹ́ jọba abẹ́òkúta ẹ wo nǹkan táwọn olóòrùn sọ tó ń rò ọ̀nà lé àwọn wọ́n lé àwọn wọ́n ti lé àwọn fúlàní wá sí ọdẹ́dá kọ́lọ́ jẹ́ kí ìyàwó youth leader kó tún balẹ̀ bàbá ẹ̀ àti kó màlúù sí bá dín náà sẹ̀ síbẹ̀ wọ́n kúkú yọ̀ọ̀dẹ́jú dùgbẹ̀ ẹ kúkú mo máa dóse kò ń bí tó bá jẹ́ pé ẹ jẹ́ kí lisa mi parí iṣẹ́ àti ní lisa mi mi ó ti jáde látọ̀yọ́ ẹ̀yìn ọgbẹ́ òkúta lè máa sanwó lọ àyà ẹ̀ kí kọ́tẹ́ ní ẹ̀ṣẹ̀ máa sanwó fún ojú yín dúdú àwọ̀ àwùsì ọlọ́nà tún káwọn ọlọ́pàá lọ síbẹ̀ ọlọ́nà àwọn ọba ọdẹ́dá ọ̀dà tí wọ́n tẹ́lẹ̀ ní age of eighty one killing them. oúnjẹ kò bókò sójà òkun wọlé ó ya só wọ́n fẹ́ gbá wọ́n fẹ́ gbá ya wọ́n fi ya ẹja sínú ọbẹ̀ fún wọn nígbà tó ti nà baálẹ̀ lójú àwọn ọmọ ìjọ àwọn ọmọ àdúgbò ẹ̀ ọlọ́run má jẹ́ kó wá nà onípẹ̀dé títí wẹ́ẹ̀sì kó fẹ́ gba kọ létí kó fi kọ orúkọ ẹ̀ sẹ́yìn rẹ̀ mo dẹ̀ ti lọ bá wọn mo ti lọ bá wọn ní dísẹ́mbà ẹ kó àwọn èèyàn jáde sí gbogbo ọ̀nà ẹ fi nǹkan sí gbogbo ọ̀nà àwọn èèyàn máa yà wá lóru I told them mo sọ nínú wàásù mo tún lọ bá àwọn lábẹ́òkúta at the end of the day wọn náà pàpà wá àwọn àwọn títí fọwọ́ lẹ́rán àwọn tí wà ń Ṣàngó ẹ bọ́sẹ̀ dékùsímọ̀ náà òun náà wà ní eré àtó sèbù lẹ́kọ̀ọ́ ìgbà ẹran ti pé lọ́sẹ̀ yìí lọ́sẹ̀ yìí the high rate of arm robbery ó máa high ní mushi. ó dẹ̀ máa high ní Surulere ó dẹ̀ máa high lágége dẹ̀ wọ́n máa jí àwọn èèyàn gbé nítorí pé wọ́n ti misplace wọn priority wọn ti lọ wọ́n máa ní kẹsẹ́ ìdòwò bó jẹ́ fifty thousand bó jẹ́ thirty thousand nítorí ṣùgbọ́n kẹ́ rántí pé gbogbo ilẹ̀ Yorùbá ni Sunday máa gbà gbogbo ẹ̀ gbogbo ẹ̀ gbogbo. gbogbo ẹ̀ ṣe bẹ́yìn ti jẹ gbúre ẹ ti jẹ gbàgùdà ẹ ti jẹ fònàgà o ẹ lè jẹ gba rárá bí o bá jẹ sunday ẹ bá jẹ gbadari hallelujah ẹ ṣe ń ń sè. ẹni ò ò gbowó òta ìyàwó ẹ̀ náà tún ìpọ́ọ̀tù àwọn egbògi eléró ẹ̀dẹ̀lẹ́ẹ̀fẹ́ wàhálà lábúlé ẹ̀tì ní wàhálà lábúlé ẹ ti ní wàhálà l'Ondo state ẹ ti ní wàhálà l'Ogun state ṣùgbọ́n àwọn tó Ondo state ẹ wọ́n là máa try a máa sọ wọ́n di ṣu wọ́n lé wọ́n lẹ̀ ẹ kí kí àwọn èèyàn má bàa kanra àgbà tó ń bá rókù àwọn iṣu tó lè bu kíákíá then àwa tẹ́ màlúù wọ́n lẹ̀ àfi ṣe grass ọ̀sẹ̀ yìí náà ni o báwo ló ṣe burú tó kán ní àjèjì gbalẹ̀ bàbá ẹ̀ kò dẹ̀ tún jẹ́ kó dúró mẹ́rù èmi mo sọ fún yín láti bí ọdún méje má gbé kárọ̀tì wá wọ́n sì ara tó yìn ara má tún fóònù ara wọn lórí fóònù kárọ̀tì sàǹfàrà tó bá ti jẹ́ ṣe lọ mú ẹ̀ màmá yọ jáde kẹ́ ẹ̀ rẹ́ni ìyá bọ́lá náà tún pè. Ah, tó bá rí sabójọ àwọn dáwà àwọn dáwà tó ti dáwà wá tó bá ti gbé sórí ọbẹ̀ ń sìn ṣe lọ́bẹ̀ rẹ̀ jáde tó yọ ahọ́n jáde làwọn ẹ ti dé ẹ ti dójú ẹ̀ ń sìn ẹ ti gbẹrù dáràn sọdí tásìkò tẹ máa fẹ̀mí sàn gbogbo ẹ̀yìn kò lẹ́yìn ẹ̀ lé gbé fínrín ẹ̀ lé gbé ata ẹ já ara àṣà ẹ sọra yín níyàwó my twelve my twelve lọkọ yín òkè odò ní boyfriend yín ẹ̀ ń jùrù bàrà Good, Good morning, everyone. I want, to share something with you today. Um, um I write it down because I don't want to forget nothing. I want, to talk to all my Yoruba people around the world and in Nigeria. I say my Yoruba people because Yoruba Nini. So, I want to start to say, I don't favor man, but I favor God. I had the pleasure to meet Baba Sunday Ibon tí ẹ fẹ́ gbọ́ mi ẹni tí ó ń kọ̀ mí yẹn mò ń bọ̀ mo máa pè yín padà o. mò ń bọ̀ o enough mò ń bọ̀ ẹ jẹ́ kí n máa gbé kọ̀ báwọn sórí àti àgò nílé gba time kọ́ ọ̀kọ̀ọ̀kan kọ́ọ̀kọ̀ọ̀kan kí n máa gbé kọ́ọ̀kọ̀ọ̀kan ẹni tó ń pè mí yẹn mo fẹ́ gbé kọ́ yín ká máa ok ẹni tó ń pè mí yẹn lè pè padà but uh, tẹ bá ti fẹ́ pè ẹ má máa pè díẹ̀díẹ̀ ni ṣé ẹ̀yin ṣé nínú ọ̀rọ̀ tí bàbá yẹn sọ ń sìn ṣé ọ̀rọ̀ tí kò lọ́gbọ́n nìyẹn wọ́n sọ fún yín pé nígbà tó bá gbé ata wá sọ́dọ̀ yín ẹ rà á lè gbé nǹkan fúnra yín because torí pé ẹjọ́ wa náà kọ́ ṣùgbọ́n omi náà wà nbẹ tó yẹ pé ó ti jẹ́ kó mọ́ wa láti ilẹ̀ wá àwa la fi kinní kan kẹ́dùn àbíbò náà ṣe pé àwa la fa nǹkan tó ṣẹlẹ̀ yẹn fún ara wa àwa la fa tó ṣẹlẹ̀ fún ara wa débi wípé nígbà tó jẹ́ pé iṣẹ́ tó yẹ ká ṣe fúnra wa ẹ bá wá rájòjì ẹ máa mú oore yẹn ẹ máa tì fún ara òjòjì ẹ níra nǹkan lọ́wọ́ ara yín mọ́ bẹ́ẹ̀ bá ráwúsá tó ń ta àwo ọ̀dọ̀ bàbá ọ̀dọ̀ haúsá ọ̀dọ̀ mọ́là yẹn mọ́là Muhammed yẹn ọ̀dọ̀ ẹ̀ ní kẹ́tù bá mi lọ rèé rà ọ̀dọ̀ mọ́là yẹn ní kẹ́ ti lọ bá mi rèé rà wá mọ́ wulẹ̀ bá mi rà níbẹ̀ ń ọ̀dọ̀ rẹ̀ ní kó ti lọ bá mi rà mọ́là ọ̀dọ̀ ya ọ̀fẹ́rẹ́ pọ̀ mọ́là ọ̀dọ̀ ya saki o mọ́là ọ̀dọ̀ ya saki o torí pé n tó ti yín wọ́n ti wá rí wípé ẹ̀ kúkú ní kankan ṣe àwọn ò ní nǹkan táwọn ṣe ń wá kú wá mú yín pé nǹkan yìí ibi tó wò ti lè wá nì bẹ́ẹ̀ yìí bá wá gbé nǹkan wọn á fẹ́ràn jẹ́ ńgbà tí sẹ́ríkì tí sẹ́ríkì dà pọ̀ tó wọ two hundred dákun kí ló ń bọ̀ owó wo ló wà lọ́wọ́ ẹ̀ tó fi ń ra oúnjẹ fún màálù tó wọ two hundred yàtọ̀ fáwọn ilé tó tún kú o tó wà ńbẹ̀ tó wà ńbẹ̀ o yàtọ̀ fáwọn tó wà ńbẹ̀ tó fẹ́ pọ́n kó kúrò o ṣùgbọ́n láwọn tó kalẹ̀ jí gbé lọ lásán nínú wọn èyí tó ń bá kà wọ́n tí wọ́n kalẹ̀ kó lọ ẹ̀ ti mọ̀ pé wọn ò fẹ́ kẹ́ ẹ níláárí nìyẹn wọn ò fẹ́ kẹ́ ẹ gòkè nìyẹn wọn fẹ́ pa yín ní àpasáyé wọn fẹ́ sọ yín di ẹdun arinlẹ̀ pátápátá torí pé àwọn ìkà yìí ní gbogbo gbàtọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ Mákindé ò sọ̀rọ̀ o nígbà tí esi sin delégbò tẹ́ ń pa wá lápasáyé ẹ̀mọ̀ gbìn ìgbà tí wọ́n ń nà wá lọ́rẹ́ mákindé ò mọ̀ dìde ìgbà tí mọ̀ tó jẹ́ pé ìwọ̀n márùn fẹ́ràn jẹ oko mákindé ò mọ̀ gbéra kò má lọ́bi kankan tí wọ́n ń ṣe ibi fún àwọn ọmọ yorùbá lójoojúmọ́ ìgbà tó ọmọ yorùbá náà wá ní pé káwọn dìde káwọn retaliate padà mákindé wá dìde wọ́n wá náà fẹ́ pẹ̀tù sọ̀rọ̀ wọ́n fẹ́ sẹ́tù ọ̀rọ̀ òun ló bá mákindé lọ sọ́yọ́ láàárọ̀ yìí ń ló bá lọ sọ́yọ̀ lánàá ó tún lọ léde padà òun àkẹ́tì bí àbí àkẹ́tì àbí nǹkan kankan lórúkọ rẹ̀ ẹ wá lẹ́ ń lọ pẹ̀tù ẹ lẹ́ ń lọ pẹ̀ ẹ̀tù mo ní di fídíò Mákindé níbi tí Mákindé ti ń sọ̀rọ̀ yẹn mo ní di fídíò ibi tó ti ń sọ̀rọ̀ mi ìmọ̀ ibi tí fídíò yẹn wà ń bí o níbi tó ti ń sọ̀rọ̀ yẹn mo ní ìdí ẹ̀ kẹ wá gbọ́rọ̀ ní ẹnu Mákindé fúnra rẹ̀ ǹjọ́ yẹ kó rí bẹ́ẹ̀ nígbà tí Mákindé tó lè la ẹnu ó tún wá ṣe pabambarì jẹ́ kí n play rẹ̀ láti bí mo ń bọ̀ jẹ́ kí n play rẹ̀ láti bí. Hmm. ẹ máa gbọ́ o. My dear good people of Oyo State, it has become necessary to speak to you following the unfortunate incident at Shasha Market in Ibadan. I visited Shasha Market on Ojo in Akinyele local government area yesterday, and I've met the people affected by the crisis. ẹjọ I feel your pain. I understand your anger and frustrations. We will make things right. As I stated yesterday, I've also ordered a full investigation into the immediate cause of the crisis, and I promise that all culprits will be brought to book. Our administration will also be providing the needed support to ensure that those who lost their properties to the mayhem are compensated. jẹ́ kí n kọ́kọ́ pọ̀ sí ẹ̀ go ṣé tó sọ gbogbo àwọn tó lost property wọn àwọn máa compensate wọn jọ èló lẹ fẹ́ fún wọn èló lẹ fẹ́ fún àwọn ènìyàn yìí bàbá kan sọ̀rọ̀ tí máa padà play fídíò rẹ̀ ó ní ìṣọ́ọ̀pù ohun mẹ́sàn-án ni wọ́n jó ó dẹ̀ ní irinṣẹ́ machine tó wà nínú ẹ̀ ó lóun ra àwọn ní one one point five wọ́n wá jó ṣọ́ọ̀bù mẹ́sàn-án ẹ̀ mọye irinṣẹ́ owó iyebíye àti àwọn aṣọ olówó iyebíye tó máa wà nù bẹ̀yẹn wọ́n jó wọ́n tún wá jó gbogbo ṣọ́ọ̀bù wọ́n tún wá bà nǹkan rẹ̀ jẹ́ àìmọye àwọn ènìyàn tí wọ́n ti jẹ gbèsè tẹ́ ẹ bá ilé wọn dé bàbá tó ní ilé orí òkè tó kó délẹ̀ yẹn ṣé mákindé máa kọ́lé yẹn padà ni abẹ́ ìmọye tó fi ń kọ́lé nísìn ṣé tó bá tiẹ̀ wá kọ́lé yẹn padà ṣé bí bàbá yẹn ṣe kọ́ náà ṣe máa kọ́ ẹ wo bó ṣe bà gbogbo nǹkan jẹ́ oríṣiríṣi nǹkan ni wọ́n ti bàjẹ́ torí pé yorùbá fẹ́ retaliate padà sí haúsá tí bá dé wàá sọ fún yín tí mo ń sọ fún yín tí mo ń sọ fún yín ẹ̀yin ènìyàn mi ò ní gbọ́ tí mo bá ń bá yín sọ̀rọ̀ pé bí ọ̀rọ̀ ṣe jẹ́ lélẹ̀ ẹ̀yin èèyàn mi ò kì í gbà mí gbọ́ ẹ jẹ́ kí Mákindé play ọ̀rọ̀ rẹ̀ that has occurred even when justice is served nothing can bring back the dead that is why I must also state that individuals who have taken to stoking up ethnic flames in Oyo State either through their utterances or actions or posts on social media are enemies of our state. orí ẹ burú ẹ bá ń. the people. kò ní jẹ ọ́ kò ní jẹ ọ́ Ṣàngó lákàyè òsínmọlẹ ni ó fẹ́ jẹrẹ olórí burúkú tá làwọn ẹnímí ẹ ìwà tẹ ń wù dẹ bó ti ṣe ń sọ̀rọ̀ kò sọ̀rọ̀ níwà bíi pé ó wà guilty ó ń sọ̀rọ̀ ní sọ bíi pé kò sí nǹkan tó kàn án mo ní Ọlọ́run máa gbẹ̀san lára ẹ Mákindé ọ̀run á pa ilé ẹ ó pa àwọn ènìyàn ọwọ́ láwọn kan lẹ́ni mi ẹ kò ní ra gbá fún ẹ kò ní ra gbá fún àwọn ọ̀ràn ẹ kò ní ra gbá fún jàlájà bàbá kúlákúlákú ẹ ta làwọn ọ̀tá ẹ ìwọ lọ tá ara ẹ tó ń ṣe ra ẹ kò sẹ́ni kankan tó jọ ọ̀tá ẹ wá mi ọ̀ rí mi dáadáa ojú tèmi rèé mi ò gba ìgbà búrẹ́dì o mi ò lè máa sọ̀rọ̀ sókè tẹ́lẹ̀ kí n wá nítorí pé wọ́n ti fún mi ní nǹkan kí wọ́n máa sọ̀rọ̀ díẹ̀ ni tẹ́ kò tiẹ̀ wo pé ẹ̀mí èèyàn bọ́ because torí pé àwọn náà wà nídìí ẹ̀ sọ̀rọ̀ ẹ tán kó tó wá jọrẹ́ gidi. who have decided to leverage this sad event to further their political goals are not our friends. chukwu selfie. this. hello. ẹ sọ̀rọ̀. hello ẹ ẹ ẹ káàlẹ́ ẹ káàlẹ́. à ń gbọ́ yín. ẹ ẹ máa tòun program yìí ṣe é mo fẹ́ bí mi gidi gan but ẹni mi ìfẹ́ búyàn kankan ẹ kò tẹ́rí àwa Yorùbá là ó náwọn fídíò kan tèmi ti rí láti two thousand and fourteen and two thousand and nineteen tí àwọn òyìnbó elédè Gẹ̀ẹ́sì yìí ti rí bá láti fi kọ orin wọ́n pé kí ló dé tó pé èdè Yorùbá làwọn olóyìnbó ti lò already wọ́n ti ń recognize wa indirectly táwọn gan-an gbé táwọn olùsèlú tó ìyẹn ló fèmí ní kọ́ tẹ́lẹ̀ yóò bá lè sọ yìí kò sí ìyàrá ìtẹ́lẹ̀ àwọn pípù yìí kò sí nǹkan tó lè ṣe a máa gbà á kò sí nǹkan tó lè ṣe sí. ẹ wo ṣe ní gbogbo àwọn pátápátá wọn ti jẹ dòdò wọn ò lè sọ dòdò mọ́. kò sí tábà ń sọ pé à ń bá wọn wí bá wọn wí ẹ wò tábà ń bẹ̀rẹ̀ láti ilé wọn látàwọn gangan wọn mú mọ nǹkan tó bá wọn ṣe rí gbogbo àwọn ẹbí Sanwó-Olú Tinubu wọ́n fẹ́ lọ two thousand and twenty three ni two thousand and twenty three tí ò ní dé bá tó wọn fi ṣe Nàìjíríà election two thousand and twenty eré lọ́pẹ̀ wàsá lọ́pẹ̀. ẹ ṣeun ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín mo fẹ́ mo fẹ́ sọ nǹkan kan o nígbà tí Mákindé yìí fẹ́ sọ̀rọ̀ ẹ dákun ta ló fẹ́ bá sọ̀rọ̀ ta ló fẹ́ sọ̀rọ̀ lé lórí ṣé bí àwọn ọmọ yorùbá ni mákindé fẹ́ sọ̀rọ̀ lé lórí ẹ àbí àbí míì ni mákindé fẹ́ bá sọ̀rọ̀ ni ṣé kìí ṣe àwọn ọmọ yorùbá ni mákindé fẹ́ bá sọ̀rọ̀ ni ṣé bí àwa ni mákindé bá sọ̀rọ̀ because i still don't understand sorry mi ò tí kò tí yé mi o fẹ́ bá ọmọ yorùbá sọ̀rọ̀ o fẹ́ àdírẹ́sì yorùbá o wá kí èbó olórí burúkú mọ́lẹ̀ ẹ mọ̀ ṣèbó èbó yìí ni ká mọ wákàkiri àwọn míì á mọ òṣèṣẹ mọ wákàkiri inú dictionary ni tí ìbá ṣe pé lórí ibú lélẹ̀ òpònú ẹ wá mú èdè yín ẹ jù síta so that àwọn tó ràn yín níṣẹ́ wọ́n á lè máa understand pé ẹ ń bá wọn bẹ́ẹ̀ ṣe ń bá wọn sọ̀rọ̀ ìtorí ẹ lè fi ń sọ èyìnbó ṣé kán lẹ ẹgbóyìnbó ni ìyá aláta tí ò kàwé ó wà lára àwọn tó ní ọjà tẹjọ ìyá elépo bàbá onímagí bàbá oníyọ̀ bàbá lọ́jà tí wọ́n kàwé tí wọ́n ti ẹ̀ gbóyìnbó rárá ìmí kan gbọ́ pidgin díẹ̀díẹ̀ ni púpọ̀ nínú wọn ò ti ẹ̀ gbọ́ wọn pa àwọn náà wà lára àwọn tẹ́ ẹ bá sọ̀rọ̀ orílẹ̀-èdè tá à ń pè ní ìlú Ìbàdàn ìlú Ìbàdàn rẹ ilẹ̀ Yorùbá ni kò kí ṣe ilẹ̀ yorí yíbò why tẹ́ ń sọ òyìnbó Mr Governor ofo Mr Governor why tẹ́ ẹ kí òyìnbó mọ́lẹ̀ tẹ́ ẹ mú èdè yín tẹ́ ẹ sọ́ di nǹkan míì tẹ́ ẹ bá fẹ́ àdírẹ́sì òyìnbó ni tẹ́ bá fẹ́ lo àbújá tẹ́ ẹ bá ti ẹ̀sìn òyìnbó pé bóyá fẹ́ kí gbogbo ayé gbọ́ but ìlú ìbàdàn ni nǹkan ti ṣẹlẹ̀ ṣáṣá ìlú ìbàdàn ló ti ṣẹlẹ̀ kò kí ń ṣe ìgboro èkó kò kí ń ṣe ìgboro port harcourt kò kí ń ṣe àbújá lẹ́wà ẹ wá kí èbó àwọn ọba náà tán bá fẹ́ bá yín sọ̀rọ̀ báyìí òyìnbó rábàtàràbàtà ni kí ló ṣẹlẹ̀ ṣebí yorùbá lẹ fẹ́ bá sọ̀rọ̀ ṣebí yorùbá lẹ fẹ́ bá sọ̀rọ̀ that is why tí mo ṣe láìkí bàbá òṣèlú yẹn mo like bàbá yẹn gan gidi gan ni níjọ́ tí bàbá yẹn kọ́kọ́ máa sọ báyìí yóò bá ní bàbá yẹn kí ilẹ̀ mo like yẹ. that's why mo sọ pé gbogbo púpọ̀ nínú ẹ̀yin ọba yìí púpọ̀ nínú gbogbo yín bàbá ráwọn ọba mi náà bí wọ́n ṣe kí èbó mọ́lẹ́rẹ́ o àwọn èbó ràbàtà ràbàtà tá a máa wá kàkiri nínú dictionary tá a ní rántí mọ́ wọ́n wàá sórí pẹ́tẹ́ kí bí ẹyẹ sùlẹ́gùn wàá sórí pẹ́tẹ́ mu wọ́n sẹ́nu gbẹ̀ bí gbàtàn bá lẹ́sẹ̀ mọ́lẹ̀ wọ́n wà á ṣèdí lẹ́flẹ́f sójà ń pèsè ẹ sì wá kó àwọn ènìyàn kalẹ̀ ẹ̀yin kìíní náà tó wá ń pẹ́rẹ́sì àwọn ẹranko àwọn tó yẹ pé ó yẹ kẹ́ ẹ sọ òkò pa lẹ́nìí nígbà tó lọ sínú ọjà lẹ́nìí kí wọ́n tún wá kí n tún wá yin jẹ́jẹ́ kí n tún wá já ẹ sí kí n tún wá wò ó jẹ́ kí n ṣọ́ọ̀kì ẹ jẹ́ kí n jókòó bóyá wọ́n fẹ́ kí n ṣọ́ọ̀kì ẹ nígbà tí Mákindé tán náà máa dé inú ọjà ṣáṣá lẹ́nìí wọ́n nígbà tó máa dé ibẹ̀ yẹn wọ́n ní ọ̀dọ̀ ṣeríkí ni mákindé kọ́kọ́ lọ instant tó máa fi lọ sí ọ̀dọ̀ baálẹ̀ tó wà ní ṣáṣá yẹn wọ́n ní mákindé ò lọ́bẹ̀ o ọ̀dọ̀ sẹ́ríkì kọ́sítọ́mà wọn dáadáa wọ́n lọ júbà fún pọ́nlọ́ ọ̀kárẹ̀ òpìtú ikú tó pa tí ìwà kanlẹ̀ wàá sọ àṣírí tó wà nídìí ọ̀rọ̀ ìfún yín ohun tí ò yé ẹ̀yin ọmọ yorùbá màá wá láyé yín ohun tí ò yé yín mo fẹ́ láyé yín ohun tí ò yé yín mo fẹ́ láyé yín tí ó tún máa yé yín bẹ́ẹ̀ ni kí ni nǹkan náà nọ́mbà mi nìyẹn nọ́mbà yìí tẹ́ ń béèrè nọ́mbà yẹn nọ́mbà tí ẹ máa fi pè ẹ ti mọ nọ́mbà tó ń tó ń lọ lójú screen yẹn àwọn nọ́mbà tẹ́ máa fi pè mí sí ń lọ lójú screen yẹn ẹ má ẹ má ẹ má ẹ jẹ́ kí n sọ̀rọ̀ tán so kí n kẹ tó máa nígbà tí ní kẹ máa pè wọlé ẹ máa máa pè wọlé ṣe ti gbọ́ ẹ máa múra sílẹ̀ fún kọ̀ ẹ wá sọ fún mi nígbà tó máa lọ sọ́dọ̀ Seriki ó fi àgbàlagbà tó ṣe bàbá baálẹ̀ àdúgbò yẹn ó fi sílẹ̀ ó gbọ́dọ̀ mọ́là lọ jẹ́ wọ́n sáré yín jẹ fún ẹ nígbà tá a gbọ́ sítórì níjọ́ wo ń bẹ̀ yẹn mo sọ fún yín wípé iṣẹ́ tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n ń tọ́jà ni ọlọ́run wọn ti ṣetán tí wọ́n jà torí a ti ń gbọ́ pé sífù wọ̀ ń bọ̀ sífù wọ̀ ń bọ̀ ṣùgbọ́n ènìyàn ò bẹ̀rẹ̀ ẹ̀yin ènìyàn ò bẹ̀rẹ̀ ẹ bèrè ẹ ń sọ pé irọ́ ni mo bá ṣe lé ẹlẹ́ni fọ́tò ṣọ́ọ̀bù ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lé ẹlẹ́ni irọ́ náà ń pa bẹ́ẹ̀ bá sọ lé ẹlẹ́ni kò sí nǹkan tó jọ bọ́ bá sọ tàn ẹ́ ní irọ́ ni èmi wá sọ fún ẹ pé irọ́ kọ́ irọ́ kọ́ ni ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ wo sẹ́ríkì ẹ wo lé wọn ẹ wo lé sẹ́ríkì ti tẹ́tà ẹ wo nínú èrò tó pọ̀ níbẹ̀ báwo lèrò ṣe máa pọ̀ tó báyìí ẹ dẹ́kun ẹ sọ fún mi kí ló ṣẹlẹ̀ tẹ́rọ pọ̀ tó yìí nílùú láì níwèé gbélùú òkè òkun tí ẹ̀yin ń lọ ṣé èrò pọ̀ tó bẹ́ẹ̀ nílé nílé yín níbẹ̀ yẹn kẹ́ ẹ̀ pọ̀ tó bẹ́ẹ̀ yẹn wọ́n ti ní dìpọ́ọ̀tì yín lọlé kẹ́ ẹ̀ pọ̀ pọ̀ yá báyìí kẹ́ ẹ̀ pọ̀ bí àmọ̀ làǹfà báyìí kẹ́ wá ní pé yín ti ní wọ́n ti ní dìpọ́ọ̀tì yín wọ́n dìpọ́ọ̀tì yín lọlé ẹ sì wà níbẹ̀ yẹn ẹ sì wà níbẹ̀ wọ́n dìpọ́ọ̀tì yín rárá ẹ bẹ́ẹ̀ nínú bó ṣe pọ̀ tó nílé sẹ́ríkì ni ẹ dẹ́kun kí ni sẹ́ríkì sẹ́sán wọ́n wá tò síbẹ̀ ẹ tún wá mọ tán tún wá kọ sórí update wọn wọ́n wá ń sọ fún wa pé stop killing northern northerner stop killing northerner <laughs> mo wá rẹ́rìn àtàtàmọ̀ sí mo rẹ́rìn ìgbà tí mọ́ mi lóyún mi mo tún wá rẹ́rìn ìgbà tí ìyá mi bímọ tó bí mi sílé ayé nígbà tí mo rí ọ́pdẹ́tì pé fúlàní lẹni tó ọ́pdẹ́tì kìíní yẹn ó wá ń sọ fún wa wípé kan stop láti máa pa northerner kan yé pa àwọn haúsá mọ́ àwọn northern people nígbà tí wọ́n ń dún wa bí ẹ ń dún màálùú wọn sí bẹ́ẹ̀ o nígbà tí wọ́n ń kun wá bí ẹ ń kun ẹran wọn sí nílé ìgbà tí wọ́n ń kun wá tí wọ́n ń rẹ wá tí wọ́n ń tà wá tí wọ́n ń gé wá tó ń fi wá sí pẹpẹ súpù ìjọba nàìjíríà ò sí nítòsí ìjọba nàìjíríà láwọn ò sí nílé ẹ ó wá dìgbà tí esisi wọ́n ní nísìn ẹnìkan mo gbé update yẹn sórí wọ́ọ̀ mi mo ní nígbà tí esisi bá ń jẹ elégbò bí mo ṣe kọ́ síbẹ̀ nìyẹn mo ní nígbà tí eṣinṣin bá ń jẹ elégbò mo ní kò sẹ́ni tí ó rí nígbà tí elégbò bá wá mẹ́ṣinṣin tó pa ṣín ìgbà ìlànà ìwé wàá ta mo rí múrí kan jẹ̀lílì kan tí mi ì ní sọ̀rọ̀ sí ọ púpọ̀ ó mú mi ó lọ bá mi ó lọ bú mi lábẹ́ ọ̀pdẹ́ẹ̀tì yẹn ó lọ sọ̀rọ̀ sí mi ẹ kì í farabalẹ̀ láyé eyín ni téèyàn bá gbé ọ̀pdẹ́ẹ̀tì kalẹ̀ kí ló téèyàn ò kì í béèrè kí ló téèyàn ò kì í kọ ọ̀rọ̀ tó máa bá ọ̀pdẹ́ẹ̀tì lọ tẹ́ máa máa àtáàkì àwọn ènìyàn lórí ọ̀pdẹ́ẹ̀tì lórí péèjì mi tẹ́ máa máa àtáàkì ní kí ló ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ní ìsìn ẹwà ń sọ̀rọ̀ ní ìsìn mákindé ní ìsìn gbà tí wọ́n ti ń pa wá àwa náà wọ́n fẹ́ máa rìt àti padà sí wọn wọ́n wá dìde wọ́n náà wọ́n fẹ́ máa lọ bẹ̀bẹ̀ àwọn fẹ́ máa àwọn fẹ́ máa ṣe justice àwọn fẹ́ máa ṣe peace láàrin wa báwo ló ṣe máa ṣe peace ṣé peace lè rè ni láwọn tó ń pa wá nípakúpa àwọn tí wọ́n rá wa pa tí wọ́n ń tà wá ẹ wá ní ká máa ṣe peace pẹ̀lú àwọn ẹranko àwọn ẹranko tí wọ́n rán yín àwọn tó jẹ́ pé wọn gò wọn wọn fẹ́ kẹ́ gbé ilé ayé wọ́n ń wò yín níwò ẹni tí wọ́n fẹ́ pa ni tí wọ́n máa sun jẹ tí wọ́n máa run jẹ wọ́n láwọn ò yín wọ́n láwọn ò mọ ibi tẹ́ ẹ ti wá that is why tó yẹ pé nígbà tí wọ́n pa yín tán ok àwọn ọlọ́pàá tí wọ́n kó jáde tí wọ́n kó lọ́bẹ̀ tán náà tún mú àwọn láwọn sẹ́yìn báyìí ni pé fúlàní ọlẹ́ni tó bá tún fẹ́ tó bá fẹ́ bá fúlà haúsá jà láwọn ọlọ́pàá wọ́n mú wọn lọ́wọ́ sẹ́yìn báyìí wọ́n á mú ọlọ́pàá lọ́wọ́ sẹ́yìn sódà àbí wọ́n mú àwọn lọ́wọ́ sẹ́yìn wọ́n fúlàní yẹn á dẹ̀ máa sun ṣọ́ọ̀bù wọ́n ń sunlé wọ́n ń sun gbogbo nǹkan wọ́n ń ba gbogbo nǹkan jẹ́ àbí bí gbé ìrírú ẹ̀rí wọ́n ba gbá jẹ́ wọ́n ba àwo jẹ́ wọ́n wá mú wọn lọ́wọ́ sẹ́yìn ò mọ̀ wípé àtọlọ́pàá àti sójà àti mákindé àti sanwóoku àti tinúkú gbogbo wọn <laughs> àwọn náà rán wọn sí yín ni wọ́n rán wọn sí yín ni ẹ̀yin náà rán wọn sí yìí wọ́n rán yín wá ní àwọn wọ́n sì jíṣẹ́ wọn tẹ́ ẹ̀ bá wá wà careful wọ́n ò jíṣẹ́ wọn ṣùgbọ́n jẹ́ kí sáré ju àṣírí kan fún ẹ tí ò yí ẹ ní ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní sásá kò kí ṣe lásán o wọ́n wá tọ́jà ni o ṣùgbọ́n èmi á sọ fún ẹ̀yin tẹ́ ẹ jálágbára bẹ̀ yẹn ẹ̀yin tí ẹ jẹ́ ọmọ Yorùbá tọkàntọkàn ẹ ń gbáradì ogun sì ń bọ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín fáàtì tẹ́ ẹ mọ̀ lẹ́ni ni mo sọ fún yín ó sì ń bọ̀ eléyìí tẹ́ ẹ rí kékeré ni. Oh. Oh, kékeré lẹ rí ọlọ́run kékeré lélẹ̀ tẹ́ ń rí yìí ìtọ́wò bá ń gbọ́ ìtọ́wò kí wá ló fà á ọmọ yorùbá gangan ló da ilẹ̀ mo ní àwọn tó jẹ́ oníṣẹ̀ṣe mi ní ilẹ̀ yorùbá ó da ilẹ̀ ọlọ́run á bi yín lẹ́san wọ́n ti da ilẹ̀ o ọmọ yorùbá ló da ilẹ̀ yín ìdí tí mo fi sọ pé da ilẹ̀ ni kí n clear rẹ̀ fún yín nígbà tí wọ́n pe bòròró yìí wọ́n ní bòròró wọ́n ní eh, bí bí fúlàní nìjẹ́ ni ló wá sí àárín ọjà yẹn wọ́n ló wá mú tòmẹ́tò yìí oníyà kan ó da tòmẹ́tò yẹn nù bọ̀ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ mo mọ̀ wípé rọ́lẹ̀ eléyìí ń pa bóyá bó ṣe bẹ́ẹ̀ nìyẹn sọ̀rọ̀ bó ṣe bá sọ̀rọ̀ nìyẹn àtọ̀ ń sọ fún pé ó máa mú màálù ó máa kiri lẹ́yìn ó máa kó ó máa bá mi fọ tòmẹ́tò mi kò gbọ́ àwọn ọkùnrin náà dá sí i láti bẹ̀ lọ ó fún yẹn nígbà tí èèyàn kan ó rẹ́gbàlulẹ̀ wì wọ́n gbé lọ hospital pọ̀tọ́ máa fi di àárọ̀ kejì ó ti kú ibi tíjà ti bẹ̀rẹ̀ nìyẹn o ṣùgbọ́n torí pé àwọn haúsá wò níwò wípé ohun tó ń ṣẹlẹ̀ yìí ó lè padà dìjà ó lè padà di ariwo bóyá ó lè padà sọ́dìjà torí pé bọ̀bọ́ yẹn ti kú náà wọn náà fi lọ kó àdá kó ìgò ló fi di pé ìjà ń ṣẹlẹ̀ tíjà yẹn tó fi ṣẹlẹ̀ tó fi di pé wọ́n sọ lé wọ́n sọ because pé wọ́n wá tọ́jà ni báwo lèèyàn ṣe máa da tòmẹ́tò lù tó máa wá di ìjà ẹ mọ̀ pé oògùn tá a ṣe fún yàn pé lọ fi gbá etí wọn wò lọ́dọ̀ wò lára wọn ọmọ yorùbá àwọn ọmọ ilẹ̀ yorùbá àwọn ọmọ ìlú nàìjíríà yẹn ẹ̀yin lẹ ṣe oògùn yẹn fún wọn láti lọ́ọ́ fi dán wò lára àwọn ènìyàn yín ní àárín ọjà yẹn ìkà ni yín ọlọ́run á bẹ̀ ẹ̀san wò lára gbogbo yín ẹ̀yin tẹ́ ẹ dán nǹkan yẹn wò wọ́n dán wò ni wọ́n wá dán iṣẹ́ wò bẹ́ẹ̀ yẹn ni láti lè mọ bí agbára wa ṣe pọ̀ tó láti lè mọ orú àwọn agbára wa bóyá wọ́n á káwọn agbára yẹn jáde so that wọ́n á lè mọ ibi tí wọ́n ti wọlé torí sífù wọ́n ń bọ̀ à ń sọ fún pé phase two ń bọ̀ nígbà tí wọ́n bá parí gbogbo ilé kan ṣe wọ́n sì ń bọ̀ ní phase two wọ́n ń pariwo fún yín ní everyday pé phase two ń bọ̀ ẹ fi lè sílẹ̀ ẹ jẹ́ kí lè clear wọ́n ń bọ̀ ní phase two ẹ clear ilé wọ́n ń bọ̀ ní phase two nígbà tí phase two bá wá dé ńkọ́ ẹ ló gbọ́n sókè ṣọ́kí. wọ́n ń bọ̀ ní phase two. ṣọ́kí yín lẹ̀ yín lẹ̀ yín lẹ̀. wọ́n ń yín kinní yẹn sílẹ̀ mo ń gbọ́ mo ń gbọ́ mo ń gbọ́ ẹgbẹ́ òsókè kíákíá. ṣókí kúrò ní phase two ṣókí yínlẹ̀ yínlẹ̀ yínlẹ̀. ó yá gbóhùn sókè nẹ́tíwọ́ọ̀kì rí ò dá o wọ́n ṣì ń bọ̀ o eléyìí wọ́n wá tọ́jà ni o òkè báwo la ṣe máa gbáyàn létí sí ọmọ nàìjíríà tó pé òkèlè bí ẹ̀bà bí àmàlà bí kóńgí làá máa ń jẹ tínú wa le alára wa jù ó dẹ̀ mú ìgbà tí ó gbélé géńdé géńdé wó lulẹ̀ ó dijọ́ kejì ó kú kí nìyẹn oògùn kan náà wá dánwò yẹn ẹ ẹ fi làákàyè yín gbé ni pé wọ́n wá dán oògùn wò lára yín ni wọ́n wá dán oògùn wò lára yín láti mọ bí oògùn yín ṣe pọ̀ sí láti mọ irinṣẹ́ tẹ́ fẹ́ kó jáde ṣe máa kó irinṣẹ́ tó pọ̀ jáde nísìn wọ́n ti mọ àwọn nǹkan tẹ́ ẹ lè ṣe báyìí ní ìlú yẹn ṣùgbọ́n lẹ́yìn ìgbà yẹn wọ́n á wá bẹ̀rẹ̀ sí ni máa tírèsì yín mọrú ìgbésẹ̀ tẹ́ fẹ́ gbé mọrùgbésẹ tẹ fẹ́ gbé torí gómìnà yìí náà mọ̀ nípa tó ṣẹlẹ̀ gómìnà yìí náà mọ̀ nípa tó ṣẹlẹ̀ àwọn aládé yìí náà mọ̀ nípa tó ṣẹlẹ̀ ṣé bàbá adébàdàn sí níbẹ̀ yẹn bàbá lọ́yọ̀ọ́ ẹ̀ sí nílùú yẹn ego bẹ́yìí tí àwọn ètò Ògùn state ẹ̀ mọ bó ṣe ń wà lẹ ẹ̀ mọ bó ṣe ń lọ àbí ọlọ́run bẹ́ẹ̀ fún yín tó máa gbẹ̀san lára yín yẹ́sìkẹ́ ó máa gbẹ̀san lára ẹ̀yin ọba aládé èmi sọ fún yín pé ẹ máa jẹ ìyà torí ọlọ́run sọ fún mi ó kọ fún mi pé ní àìpẹ́ ní àìjìnà ó là máa kó àǹkọ̀fù sí àwọn ọba aládé lọ́wọ́ àwọn onípò ayé ó ní àwa máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ pé àlá tí mo lámọ́jú nìyẹn mo láàlá tó lórí burúkú lélẹ́yìn mo láàlá yẹn wípé kíyè kíyè kíyè mo wá láàlá yẹn mọ́jú wípé bí mo wà níbẹ̀ yẹn mo wà níbì kan mo jòkóó mo wá rí àwọ̀ a wá sí ìran yẹn hàn mí ó wá dàbí gíláàsì ó dàbí dígí bó ṣe wá rí mo wá rí àwọn àgbàlagbà yìí àwọn onípò wọ́n wá kó ọ̀rá síwájú ọ̀rá tó wá wà níwájú yẹn ó wá dàbí ìgbẹ́ bíi pé ìgbẹ́ ìdọ̀tí nǹkan ìgbẹ́ bíi ìgbẹ́ wọ́n wá ń kó jẹ torí pé wọ́n ń wá wa kí wọ́n fẹ́ mú wa wọn ò fẹ́ kán wá báwọn páwọn náà ń wá agbára wọ́n wá ń kó ìgbẹ́ yẹn jẹ wọ̀mù wọ̀mù wọ̀mù wọ̀mù wọn ò pé musa ń wo wọn báyìí musa gọ síbi kan mọ́ pé ah kí ló dé àwọn bàbá yìí ń kó ìgbẹ́ jẹ kí ló ìgbẹ́ náà ń kó jẹ yìí torí pé gbogbo nǹkan tó bá gbé fún wọn báyìí wọ́n ń gbà á jẹ lọ́wọ́ wọn torí pé àwọn náà fẹ́ mú wa ẹ mọ̀ pé àwa ń lé wọn àwa ń wádìí wọn lójoojúmọ́ àwọn náà ò dẹ̀ dúró gbogbo àwọn alágbára tẹ̀ ń wò ìwọ̀n dúró ṣùgbọ́n a rí mú mi rí nínú ẹ̀mí pé ibi tí gbogbo wa dúró pà sí àwa ń sọ fún wọn nínú ẹ̀mí yẹn pé àwọn eléyìí kí ló dé tí wọ́n fi dúró bẹ́ẹ̀ wọ́n ní kí n má jẹ́ kán mọ̀ pé pé a ti lọ pe èèyàn pé àwọn èèyàn tó máa wá kó wọn pé a ti rí owó ní pé owó náà nídìí pé àwọn kan láwọn làwọn máa wá kó mọ́ ni tó lọ yọjú wọn ni ẹ má kárí wọn wá fi nǹkan kọ́ fara wọn bíi bí wàtí èèyàn bá fi aṣọ aṣọ cover ara wọn níbi tí wọ́n dúró sí yẹn but wọn ò mọ̀ páwọn èèyàn ń rí àwọn àti tọ́ọ̀gì wọn àtàwọn hoodlums wọn àtàwọn political tọ́ọ̀gì wọn pátápátá ni ọlọ́run máa kánkọ̀fù sí lọ́wọ́ o a dẹ̀ máa mú wọn a dẹ̀ máa borí wọn a máa borí wọn ṣùgbọ́n ọlọ́run wá jẹ́ kí n yé yín pé ibi tẹ́ ẹ ti ń jà kọ́ ni o òkè gangan ni kẹ́ ẹ mórílé ìsàlẹ̀ tá a ti ń jà gangan kọ́ o òkè gangan ni wọ́n ní ẹmúkun ẹrù ẹwọ́ ó lékè lẹ́ ń wò ẹ̀wòsàlẹ̀ òkè gangan àwọn aládé òkè àwọn alágbára tó wà lókè yẹn gangan àwọn ni ìdájọ́ ọlọ́run la máa kọ́kọ́ bẹ ọlọ́run fún torí tí a bá mú àwọn yẹn àwọn yẹn la máa kọ́kọ́ ń kà wọn ná tá a bá kọ́ńkà àwọn alágbára yẹn ná àwọn onípò yẹn àwọn ọba ni o àwọn olóṣèlú ni o àwọn yẹn ni o àwọn president ni o tá a bá kọ́kọ́ mú wọn ná balẹ̀ ná á wálè fún àwa ní òfin ní àṣẹ àti ọ̀rà àti agbára láti lè mú ẹranko wọn tí wọ́n kó sínú igbó láti lè lé wọn jáde tàbí láti ṣe ikú pa wọ́n láì bá ṣe pé àwọn kọ́ mú àwọn bàbá yìí kọ́kọ́ dá wọn ní ọrẹ́ ná kọ́ wọn ní ẹ̀kọ́ ọgbọ́n tí kò sí lórí àwọn àgbàlagbà yẹn kọ́kọ́ kọ́ wọn ní ọgbọ́n yẹn àwọn tẹ́ ń bá jà yẹn à ń tanra wa ni o bìkọ́ tẹ́ bá ṣe ń pa wọ́n bẹ́ẹ̀ bá ṣe ń pa méjì mẹ́jọ máa rọ́pò bẹ́ẹ̀ bá pa mẹ́rin mẹ́fà máa rọ́pò bẹ́ẹ̀ bá pa márùn hundred ló máa rọ́pò so wọ́n ń jẹ́ kó yé mi pé à ń tanra wa ni because orí pé àwọn eléyìí ti sign contract ìgbésí ayé wọn wọ́n ti sign ní ayé wọn kò sí nǹkan tó kàn kò sí nǹkan tẹ́fẹ́ ṣe wọ́n ti sign wọ́n ti sign ẹ̀mí ara wọn fún yín so fún ìdí èyí òkè ní kẹ́ ẹ gbà lọ ẹ má dúró ní ìsàlẹ̀ torí pé fún kíni ọlọ́run sọ fún mi pé òun máa gba ẹ̀san dórí àwọn tí wọ́n ń lò fún woodlums wọn ni ọlọ́run máa gbẹ̀san gbogbo tẹ́ ń kójọ gbogbo tẹ́ ń sáré lọ tẹ́ ń kójọ tán kó fún yín nínú nylon nínú abọ́ àwọn àṣejẹ tẹ́ ń jẹ lọ́wọ́lọ́wọ́ ẹ mọ̀ àjọmọ̀ ni bẹ́ẹ̀ ni ẹ̀yin náà mọ̀ pé ń sà ẹ̀ ń sàṣejẹ lọ́wọ́ gbogbo tán kó fún yín jẹ ìdọ̀tí ni ìdọ̀tí ni ó dọ̀tí gan ìdọ̀tí ni ìgbẹ́ náà ń kó fún yín wọ́n ní kẹ́ ẹ stop kẹ́ yé jẹjẹkújẹ mọ́ pé kò lè ṣiṣẹ́ ẹ ti tẹ́ lọ́tẹ̀ yìí torí ẹ̀jẹ̀ ènìyàn tẹ́ ti ta sílẹ̀ ti pọ̀ ẹ̀jẹ̀ tẹ́ ti ta sílẹ̀ ti pọ̀ ẹ̀san dẹ̀ ń ké ẹ̀jẹ̀ ń ké lórí àwọn ènìyàn tẹ́ ẹ pa ẹ̀jẹ̀ wọn ń ké àìsílẹ àwọn ọmọ tẹ́ ẹ di awọ ọ̀dájú fún sanwóolu àwọn ọmọ tó ṣe awọ ọ̀dájú fún ẹ̀jẹ̀ wọn ń ké tí Ọlọ́run lọ lójoojúmọ́ torí ẹ̀ ń jẹ́ kí àwọn ọmọ yẹn ti di wọn di ewúrẹ́ jẹlẹjẹlẹ tán rìn káàkiri àwọn ọmọ kéékèèké tí wọ́n gbé pọ̀ sẹ́yìn tí straight bullet ń lọ bá àwọn ọmọ tí ìbọn lọ bá lẹ́yìn tí gbogbo rẹ̀ lọ bá lẹ́yìn Ọlọ́run bẹ̀sán kí ọba ayé kó ṣọ́ra bàbá ní ìfẹ́ ẹ ṣọ́ ara yín gidigidi ọlọ́run máa gba ẹ̀san lára yín ẹ ronú wípé ẹ ti jẹ́jẹ́ lótìtọ́ ẹ jẹ́jẹ́ fún agbára òkùnkùn ni torí inú ẹgbẹ́ tẹ̀wẹ̀ inú ẹgbẹ́ òkùnkùn tẹ̀wà ẹ ti jẹ́jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ọlọ́run ló máa gba ẹ̀san ní ara yín tí ẹ bá jáwọ́ ṣùgbọ́n àsìkò wà fún yín láti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ àsìkò wà fún yín láti bẹ̀bẹ̀ fún àánú kí ọlọ́run lè síjú àánú wo gbogbo yín ẹ̀dẹ̀ lè jáwọ́ nínú ẹ̀ ṣùgbọ́n èyí tí ò bá jáwọ́ nínú ẹ̀ ọlọ́run máa gba ẹ̀san ní ara yín kò sírú òògùn tẹ́ ẹ lè jẹ kò sí irú agbára tẹ́ ẹ lè ní ẹ máa dẹni ilẹ̀ ni fúnra yín wọ́n dẹ̀ máa fi ń ṣe ẹlẹ́yà ni o ẹlẹ́yà tó ga ni o kì í ṣe kúńkà ẹ̀mí kò tẹ́ bá pa yín tú ẹ̀ tẹ̀mí pé yẹn wà òkè bọ̀tán máa fi ń ṣe ẹlẹ́yà so wá lè dá kan fi ń ṣe ẹlẹ́yà ẹ wo Mákindé nígbà tó lọ sọ́dọ̀ bàbá àgbàlagbà bàbá àgbàlagbà ni bàbá tí mò ń wò yìí ni bàbá tó lọ bá níbẹ̀ yẹn o wá wo ipò tí bàbá yẹn wà àti ewu orí rẹ̀ wá lọ ń gba ọ̀dọ̀ Sẹ́ríkì lọ Mákindé tó o bá bẹ̀bẹ̀ fún àánú tó o bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ kó o dẹ̀ tọrọ dáríjì lọ́wọ́ gbogbo ará ìlú tó ti gbàṣẹ̀ kó o dẹ̀ mórí kò yẹn kó o dẹ̀ bọ́ sílẹ̀ fún wọn ọ̀run àgbà ẹ̀san lára ẹ̀ ìyà tó jẹ tẹ́ ẹ bá ń tìtorí pé bàbá afọbajẹ tó jẹ́ gbogbo pọ́bù ni bàbá àṣálẹ́ gbogbo ẹ̀yin ẹ̀yin hoodlums yẹn torí hoodlums ní Mákindé hoodlums ní Tinu Sanwó-Olú hoodlums ní gbogbo àwọn ọba wọn bíi Olúwo hoodlums ní so gbogbo àwọn àwọn bọ́ọ̀ yẹn bọ́ọ̀ ni mo mọ̀ wọ́n sí bọ́ọ̀ ni Olúwo yà irú bọ́ọ̀ yẹn àwọn Mákindé àǹkọ àwọn Sanwó-Olú yẹn àwọn gáì yẹn yà irú àwọn tẹ̀sán yẹn gbogbo náà máa gbẹ̀san lọ́lọ́run máa gbẹ̀san lára wọn gbogbo ọlọ́lọ́run máa fún lẹ́san wọ́n máa jẹ ìyà yẹn ó wù mí kí n gbé kọ yín mi ò mọ o hello o hello o ẹlò ẹgbọn sókè o ẹgbọn sókè o. sa. ẹ kalẹ́ o. yes ma ẹ kalẹ́. bẹ́ẹ̀ ni à ń gbọ́. yes ma. mo fẹ́ bá àǹtí sọ̀rọ̀ ni. èmi náà ni mò ń gbọ́ àwọn kan ti pẹ́ wọ́n ṣe ẹ ẹ mo gbó mo gbó kíní kan lórí Facebook ń sìn yìí bóyá bíi eight o'clock wọ́n ní wọ́n ní àwọn Fúlàní lọ sílé Wọlé Ṣóyínká wọ́n ní so wọ́n ti kó wọn wọ́n ṣò wọ́n ṣò gbogbo eré àbẹ̀ yẹn. ìyẹn ti kọjá màmá ìyẹn ti kọjá sọ́tún padà lọ́bẹ̀ ni. <laughs> ilé ìtẹ̀wá dẹ́rù ni pé kí ló tún wọ́n lé bàbá oníbàbà. ìyẹn ti kọjá àti sọ̀rọ̀ lérí ìyẹn sẹ́yìn àti sọ̀rọ̀ yẹn sẹ́yìn a ti sọ̀rọ̀ lẹ́nu yẹn sẹ́yìn yóò yẹ yín ẹ ṣeun. ẹ ẹ gbèrè àwọn ọmọ yín o nípa yóò ní ká yín o ìṣàdékòdé ló ń sọ̀rọ̀ wọ̀ ní yágùn o ọlọ́wà bá wa pa àwọn fílàní o torí eléyìí wá lágbára o àwátá àwátá wà láàrin èkó gan ìgbẹ́ mú wa ṣọ́ọ̀kì mú wa ni. mo fẹ́ béèrè nǹkan lọ́wọ́ yín mà ṣé mo lè béèrè béèrè lọ́wọ́ yín wọ́n dẹ̀ àwọn náà ń gbé registration kiri wọ́n dẹ̀ ń fún yín ní twenty twenty thousand èyí náà ti gba twenty thousand àbí mà tí ẹ bá rí píkṣọ mi wòlíì lèmi ṣẹlẹ̀ forty two years ṣó ti yé yín sá tí mo ti tí mo ti tí mo ti wà nínú nínú christianity jésù ò ní jẹ́ kí n ṣàm ẹ gbọ́ ni apania ó bá ó bá ọba jẹ ó dalẹ̀ ọba ilẹ̀ mú ọlọ́run ní jẹ́ kẹ́mi ṣàgbákò ó bá ti sè ní mí tọ́mọ wa gbé ìwé olórí burúkú kan wá àwa náà àwa dà wá àlẹ́bù àlóògùn ṣùgbọ́n àwọn gbàgbé àrùn Sunday Igboho lọ́wọ́ ṣùgbọ́n àwa náà sọ fọlọ́run pé bó ti lè wò ó jẹ́ gbogbo ìjọba Buhari sanwó àti Tinubu kọ́lọ́run kó wo lulẹ̀ ọba tó wọ́n tó wọ́n ìjọba fọ́ráwò ọba ọba ọba ojésìbẹ́lì bó ti lágbára tó adánúmọ̀ ẹ̀jẹ̀ wọ́n máa ṣẹlẹ́yà ní Nàìjíríà ìdí lágbára Ọlọ́run ẹ wọn sọ dọ́là ti five hundred a lè lọ́ọ̀dì kankan lè ṣiṣẹ́ mọ́ hmm. láti bí ọ̀sẹ̀ méjì ń pè para wọn lẹ́kọ̀ọ́ ni o. Hmm wọ́n ń para wọn láàrin èkó ni o hmm. wọ́n ń para wọn ní balógun wọ́n ń para wọ́n ń para wọn ní ìgbòmọ̀tà wọ́n ń para wọn níbi tó máa ń tapa ńlá gbogbo wọn ń para wọn wọ́n fọ́ gé orí èèyàn kan wọ́n sì gbé orí yẹn lọ láàrin last week. Oh God. Tinubu ó wá lọ pé ó wá lọ kó ó wá lọ kó kò lọ kò lọ sí gbogbo ògbóró kó lọ kó àwọn ọmọ tọ́ọ̀gì yẹn nígbà tó jẹ́ pé àwọn ọmọ ní mọ́tò àwọn ló ń ṣiṣẹ́ fún wọn. Hmm. ẹ rí i pé ọlọ́run á mú wọn ilẹ̀ á mú wọn hmm. afẹ́fẹ́ tó ń fẹ́ atẹ́gùn tí wọ́n ń gbà omi tí wọ́n ń mu á ṣèdìbọn mi parun fún wọn àwọn tó onígbàgbọ́ náà àdákẹ́. ó ga o ẹ̀lú ẹgbọ́n sókè o òun náà tún ti kọ́ọ̀tì mo gbọ́ sítórì yẹn ló mo gbọ́ tọ́ndà wípé wọ́n náà pa ènìyàn yẹn wọ́n ní orí ẹ̀dẹ̀ ni wọ́n gbé orí sí ẹ̀yìn ẹ̀ wọ́n pa gá yẹn wọ́n dẹ̀ gé orí ẹ̀ wọ́n dẹ̀ gbé sí ẹ̀yìn ọ̀rùn ẹ̀ sẹ́lù nìyẹn bàbá wa ẹgbẹ́ òsókè kábíyèsí òṣèlú ló sọ̀rọ̀ lọ́wọ́ o kábíyèsí òṣèlú ló sọ̀rọ̀. even a whole lot of them have moved back to the north too you understand so the issue of them coming to Ogun you can't remove that. hello ẹgbẹ́ òsókè ẹ bá wa máa yín àwọn nǹkan tẹ́ ń gbọ́ sílẹ̀ hello. à ń gbọ́ yín o. sálàáfíà ni. ọ̀pẹ ẹyin kìíní yín yẹn sílẹ̀ kó lè jẹ́ kẹ́ ẹ gbọ́ ẹyin sílẹ̀. ẹ kú ètò yìí. yes sir. ẹ tábà ń tábà tábà ti rí mo fẹ́ dábàá pé tábà ti rí gbogbo àwọn kájùjì kókó wọn máa gùn pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ láti máa ṣe analysis rẹ̀. sà ẹyin kìíní yín sílẹ̀. àti wọ́n ti tó máa fi kúrò jẹ́ kí báwo la ṣe ní sọ̀rọ̀ lé lórí ẹ máa ní ẹni káwọn máa gbà pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ láti sọ̀rọ̀ lé lórí wáyé tá à ní lè sọ̀rọ̀ lé lórí so you cannot really. wọ́n gbọ́ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ láti sọ̀rọ̀ so bó ṣe ń pa àwọn ènìyàn yẹn ẹni ká má máa gbọ̀n pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ láti sọ̀rọ̀ lérí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ àbí kí lẹ̀ ń bá mi sọ ká má gbọ̀n ká láti sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ tá a ti dúró láti bí ọjọ́ mẹ́ta tí ì sè ní ẹ ẹ̀ mọ́jọ́ tí sásá ti jóná ni sẹ́ni ni sásá ti jóná ni kì í ṣe ní nàá so ṣé ká wá máa fi àwọn ènìyàn wá sínú òkùnkùn ni mo ní wọ́n wá dán ògùn wò ni tó bá ti dé pọ̀ tó fẹ́ sọ ni mi ò ní píkì kọ́ yín mò ń gbọ́ yín. ẹ yí kinní yíyẹn sílẹ̀ ń ń gbọ́ yẹn kọ́kọ́ yín sílẹ̀ nù. You see, we are, we are, we are federal, we are federal mind. We want the progress of that nation. Ẹ sọ Yorùbá ẹ̀jọ́ mi ò ẹ̀jọ́ sà dádì mi ètò mi yorùbá ni àwọn tẹ́mi dẹ̀ bá yorùbá ẹ sọ yorùbá. ẹ má advice mi lórí show mi pé mi ò lè sanalysis lórí show mi. ẹ ẹ ra data fún mi náà. máa fi ara balẹ̀ gbọ́ àwọn èèyàn. látà ni ṣe ẹ ra data fún mi. get out fuck off ọ̀ra data fún mi tó fi máa pàṣẹ fún mi lórí show mi ṣé wọ́n lọ ra fún mi ni ẹ máa ní wọ́n fún ẹ̀ nàìjíríà sọ́ọ̀ nìyẹn àbísọ̀ lẹ́nu wọ́n fúẹ̀lì nàìjíríà ẹ̀ ń sọ àwọn ènìyàn sínú òkùnkùn ẹ̀ ni wọ́n fúẹ̀lì nàìjíríà ìjẹ́ gbẹ̀rún yẹn lájà yóò lè sá mọ́ mi lọ́wọ́ kò ní dáa fún yín kò ní dáa fẹ́ni tó ràn yín níṣẹ́. I was highly flabbergasted to hear a governor saying. wọ́n fúẹ̀lì nàìjíríà ẹ̀ sọ àwọn èèyàn sínú òkùnkùn ẹ̀ ni wọ́n fúẹ̀lì nàìjíríà bí wọ́n bá jọmọ mákindé ọ̀dọ́ bá wọn. we can if they if that is what they want. ẹ lè máa control mi orí show mi ni mo wà. so we can also look for our own AK forty seven for seven. orí show mi ni mo wà. so but of it's course something it's, it's a stigma. mo wà lórí show mi so you cannot control me ẹ lè control me èmi ni mo ní page mi mi dẹ̀ mo ní data. wọ́n fún ẹ̀rì nàìjíríà. ẹ ju ẹ bá mi yín kinní yẹn sílẹ̀ ní tó ń pè yẹn kọ́kọ́ yín sílẹ̀ náà kẹ́ tó sọ̀rọ̀ ẹ̀yin sílẹ̀ ṣé ẹ ti ń gbọ́sẹ̀ wà ń bẹ́ abẹ́ sí bẹ́ẹ̀ mọ́. a ah, ẹ dẹ̀ wá ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ẹ wá náà ń fún ẹ̀rì nàìjíríà nígbà tí nàìjíríà gan ti tẹ́ ẹ ti ń ju bọ́ọ̀mù sí nàìjíríà tẹ́ ẹ handed it over to police so and this year I was highly flabbergasted to hear a governor saying they can use AK-47 for self-defense. Well, we can, if they, if that is what they want, let the government tell us. So we can also look for our own AK-47 for self-defense. So, but it's something, it's, it's a stigma to this country. that a system of government where we don't even allow hands, And the sitting governor of a state is saying they should carry hands for self-defense. What is good for the goose is good for the gander. If the Fulani can carry arms, and we can hear that from a sitting governor, so we also can carry arms. That's what the government is trying to say. And I think the Inspector General of Police, I want him to comment on that. And I want the federal government to, to comment on that. Because actually when uh, our governor in Southwest, uh, Akeredolu, when he made a statement that those bad Fulanis, everybody in the forest should come out, let, let, they want to have a manifest of the whole of them there you could see reactions even from the spokesperson of the president saying why is uh, he was misquoted and they were telling him what he was saying you know can aggravate problem and the rest of those in the southwest but for a sitting governor in the north to come out and say they can carry for ak-47 for for self-defense well, i'm still expecting a response from the federal government in in in, in that i want i want them to respond to that and even the inspector general of police I want I still call them to to respond to that comment. Chukwu herself is. So that everybody. Hello Bawa Hello Bawa. Hello hello ma àti tẹ́lẹ̀ ológo. Yes kẹ́ bàbá ẹ̀. Orí yóò lè gbá bọ̀dé. Àmì Jésù. Lógo Ọlọ́run ọba. Ṣé rí àwọn tẹ ti rí àwọn tó bá ti ń sọ̀rọ̀ tó ti jẹ́ mọ́ politician abẹ́yẹ já wọn kúrò lórí láyẹn. Ti pẹ́. Ọ̀rọ̀ wọn ò papọ̀ mọ́ ti yẹn ti rí pọ̀ ọ̀rọ̀ ti tẹ̀wọ̀ politician ló ń sọ wọ́n ń sọ̀rọ̀ bó ṣe ń pa àwọn èèyàn káàkiri tó bá pọ̀ mọ́ ti tiẹ̀ lọ mú tán lọ pa inú ẹ̀ máa dùn ni àbí kẹ́ ibi ti tiẹ̀ lọ bá pa so aláìrí bíbí láì sọ̀rọ̀ báyìí àbí láì gbọ́ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ báyìí báwo lọ́wọ́ ṣe fẹ́ máa rìn láti pẹ̀lú láti máa mọ̀ nǹkan tó bá lọ́ ń gbòòrò some people ń sìn wọ́n ti ṣiṣẹ́ lọ látàárọ̀ ń sìn wọ́n wọlé lálẹ́ ń sìn láti fẹ́ wo program láti fẹ́ mọ̀ nǹkan tó ń lọ nílé ayé òun wá ní báwo lọ́jọ́ sọ̀rọ̀ láti má jẹ́ kọ́mọ bọ nǹkan tó ń lọ nínú ayé lẹ́yìn gbàtọ́ sọmọ sínú òkùnkùn bíi bíi ṣé kóun lọ sí èkó kó lọ wọ bó ṣe ń para wọn lẹ́kọ̀ọ́ náà ọ̀ kó lọ sí Ìbàdàn yẹn kó lọ bọ́ sáà ni kó wọ bó ṣe ń para wọn náà sọ wá sọ̀rọ̀ pé ẹ bá lọ́jẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé tí wọ́n mọ̀ pọ̀ politician yẹn sáré já ọkọ̀ lórí láàyè àfẹ́ má gbọ́rọ̀ wọn òró àwọn èèyàn bẹ́ẹ̀ yà nídìí wọn lórí program ṣé ẹ gbọ́ àti tẹ́ni. yóò dáa fún yín bá wa. sọ akọ́lọ́wọ́ kọ́lọ́wọ́ èèyàn tó gé ní kò rí bàbá tó àwọn bàbá yẹn ń bọ̀ ó kó sáànà wà húsá yẹn kò rí bọ́sẹ̀ gẹ́sẹ̀ bàbá yẹn ni wọ́n ìbọn like seven times lọ́yìn fún bàbá yẹn bàbá yẹn tó kú wọ́n tún after tó tún yìnbọn like seven times uh, wọ́n tún gé inú ẹ̀. bẹ́ẹ̀ ni rẹ̀ ni rẹ̀ fẹ́fẹ́fẹ́. àwọn ah, tún rẹ̀ inú ẹ̀ sọ wá ní pé kọ́ máa yẹ̀ láti àwọn èèyàn láti mọ nǹkan tó ń lọ lù. Ah, ah, kúrò àwọn èèyàn wo bẹ́ẹ̀ olú àwọn èèyàn wo nìyẹn. ẹ ok ẹ̀yin náà wo ẹ wo sun sun gómìnà nsìn Lagos state gómìnà ó lọ ó lọ ra ó lọ ra bọ̀lẹ̀ bóyá àgbàdo dẹ̀ ló lọ rà látìgbà tó ti dórí gómìnà ìjọ́ wo ló lọ sí ó lọ sáyẹ́nì gbòòrò kó lọ ra lọ́wọ́ wọn rí so àwọn wá pretend wa wọ́n yí wa bí game wọ́n fi wá ń play game wọ́n ti mọ̀ pé àsìkò election ti dé wọ́n fi wá rà àgbàdo wọ́n fi wá rà ẹ̀pà bọ́ọ̀lù yẹn kò ṣe máa jẹ́ ń bẹ̀ ó kó sínú lálọ́ọ̀nù bọ́ọ̀lù tí ò lè jẹ báwo lọ́wọ́ yẹn wá ṣe máa ń ṣe báyìí ó ah, kè sí ń bàbá kílọ̀ orúkọ bàbá yìí ń bàbá aládọjà nígbà pé bàbá wa Sunday Igboho máa nípò ń láìkì bàbá yẹn òun ò lè yọ òun sí bàbá yẹn lẹ́nu everything bàbá ó láìkì bàbá yẹn gan twenty four seven ó kẹ́ sí ẹ̀wù nǹkan tó wọn police staff máa play lọ́dọ̀ bàbá yẹn wọ́n fẹ́ mú bàbá yẹn lọ fún wọ́n fẹ́ ní kí bàbá yẹn ṣe gọ́vnà ní twenty twenty three sọ̀wọ́n lè mọ̀ pé bàbá yẹn lè bá bàbá sọ̀rọ̀ bàbá Sunday Igboho sọ àwọn play game pẹ̀lú wa sọ dẹ̀ fẹ́ ní pé kọ́ máa yẹn lẹ́tọ̀ wọn yàn láti mọ nǹkan tó ń lọ láàrin ìlú olóyàn jakujaku wo nìyẹn ẹ jọ àti tẹ́tẹ́ bá ti rán wọn yàn tí ọ̀rọ̀ wọn bá ti bùjọ́ mọ́ ti wá bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ bá a kọ́ tiẹ̀. yes sir. nǹkan tí n fẹ́ sọ bẹ́ẹ̀ nìyẹn mọ̀. yóò dà fún mi sir yes sir. ta ló wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni ẹ eh, níra dátà fún àwọn ènìyàn nọ́mbà tẹ máa pè mí sí ló wà lójú screen yẹn Ni plus two zero one one five four one two nine two three five nọ́mbà tẹ máa fi pè mí wọlé ló ń rò lọ lójú screen yẹn lady b mo kí yín ẹ káàbọ̀ yá wa níyì ọlámilékan mo kí yín ẹ káàbọ̀ bẹ ṣe ń wọlé bẹ ṣe ń darapọ̀ god bless you adéjọkẹ́ adédàkọ̀ adéronkẹ́ mo kí yín o mo kí gbogbo yín ẹ káàbọ̀ bẹ ṣe ń darapọ̀ bẹ bá dẹ̀ ṣe ń wọlé ẹ máa bá wa pín eunice mo kí yín mà ẹ kalẹ́ owó la bí ẹ bẹ ṣe ń rí yẹn bẹ ṣe ń wọlé ẹ máa bá wa pín ẹni tẹ́ bá sì mọ̀ pé ṣe lè mú máa fẹ́ máa fúláṣì ẹ má fúláṣì èmi o ẹ má fúláṣì mi káyé mọ́kọ́lọ́ mọ́ bá fúláṣì yín ọ̀rọ̀ tèmi ò sínú fúláṣì nígbà tí dídìrín kò sọ̀rọ̀ tó pònú kò mọ̀ọ́rọ̀ wá ó ní wọ́n ń fúẹ̀lì nàìjíríà nígbà tán ti sọ nàìjíríà sínú òkùnkùn biribiri ọ̀rẹ́dì mo sọ fún pé mi ò gba call lórí whatsapp ẹ má pè mí lórí whatsapp orí telegram ni kẹ́ ẹ call mi sí ẹ má pè mí sórí whatsapp bẹ́ẹ̀ ni ẹ má pè mí sórí whatsapp nọ́mbà mi tẹ́ ẹ máa pè mí sí òní mo pin sí ojú screen yẹn ẹ má pè mí sórí whatsapp torí ẹ̀ ní fẹ́ gbọ́ ara ń ta fi máa ń pariwo mọ́ra wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà nu má pè sórí whatsapp má pè sórí whatsapp whatsapp mi ò lè kò lè gbà kọ ẹ pè mí sórí telegram telegram màá block ẹnìyẹn tó ẹ bá dà mí láwọn màá blọọkì yín ó dàbí pé ẹ ń gbọ́ mi mo ní kẹ́ ẹ má pe whatsapp ẹ má pe whatsapp ẹ pe telegram ẹ lè pe telegram ẹ dẹ̀ lè fi pe imo anything lẹ lè pè wọlé nínú ẹ but ẹ má pè mí whatsapp nọ́mbà tẹ máa fi pè mí wọlé nìyẹn orí nọ́mbà tẹ máa pè sí ni mo rí tó ń lọ lójú screen yẹn tẹ máa fi pè wọlé. ẹ má jẹ́ ká má máa sọ̀rọ̀ sáwọn èèyàn sẹ́yìn lẹ́ra dátà fáwọn èèyàn ni ẹ wá ń sọ̀rọ̀ bí wàá pé bóyá ẹ̀yin lẹ́ra dátà fún yàn ẹ̀yin lẹ́ra dátà fún wa so that a lè kẹ́kàn máa control wa lórí péèjì sẹ́yìn lẹ́ra mo gbowó lọ́wọ́ sẹ́mi wà nínú àwọn tó gbowó lọ́wọ́ yín ni ẹ̀ẹ́dẹ̀ lọ báwọn èèyàn bá gbowó lọ́wọ́ yẹn dẹ̀ lọ́wọ́ ojú wọn sẹ́mi wà nínú àwọn tó tẹ́wọ́ gbowó owó lọ́wọ́ yín ni tẹ́ ẹ̀ máa control èmi ò sínú wọn o kẹ́kọ̀ọ́ sì lọ mo ò nídìí owó yín o. bẹ́ẹ̀ni ẹ má pè mí sórí WhatsApp nọ́mbà tẹ́ bá ti ń pè ẹ máa yín kinní yín sílẹ̀ ẹ máa lò kinní yín gan ẹ máa lò ẹ gidi gan ni tí ẹ bá lò ẹ báwo lẹ ṣe fẹ́ mọ̀ ẹ máa máa bá wa lò ẹ nì ẹ máa máa lò lò ẹ papọ̀ mo sọ fún mi pé kẹ́ ẹ má pè mí sórí WhatsApp ẹ gbọ́ ẹ jẹ́ ká máa understand ara wa ẹ jẹ́ ká máa understand bẹ́ẹ̀ ni ilé ayé tàwa yìí gba ó gba sùúrù náà abẹ́ẹ̀ ni mi tó ṣe fún àwọn ènìyàn wọ́n ti sún àwọn èèyàn sínú òkùnkùn bíríbírí gbogbo newspaper nàìjíríà pọ̀wọ́tà kò lè gbé nǹkan kan bbc yorùbá bbc news tẹ́ ń wò yẹn wọn ò lè gbé gbogbo nǹkan kan ẹ bá gbóhùn sókè sà ẹ bá gbóhùn sókè ẹ bá gbóhùn sókè. ẹ ṣe máa mi ní àkókò púpọ̀ láti sọ̀rọ̀. chukwu ọ̀sán fi. láti pé àtẹ́sọ̀wá sí i pé àwọn nǹkan tí a sọ pé ó ń ṣẹlẹ̀ pé ó dẹ̀ máa ṣẹlẹ̀ àwọn phase one ó ti ń ṣẹlẹ̀ o láti irun gbogbo ilẹ̀ yorùbá yẹn ẹ̀rí pé ó ti ń jó ìbàdàn ó ń jó èkó ó ń jó àwọn òlú kọ̀ọ̀kan àwọn àwọn bí ńláńlá náà ń jó lọ yẹ o tó bá ti jó tán ṣe àìpé àwọn èèyàn ti dá láì nílé wọ́n ti dá láì rí jẹ àti wọnú ìyàn lọ nìyẹn tó tó bá ti wá rí pé àwọn ìyẹn ti hàn pé àwọn olórí wa ti tà wá pátápátá tí wọ́n ti à ń sọ nípa súkúsúkú tó ń sọ wọ̀nyẹn nìyẹn o tó hmm. wípé ilẹ̀ yẹn fẹ́ lẹ́gùn ẹ̀ fún wọn láti lè wá gbà pátápátá tá a lè so tí àwọn èèyàn wọn bá tètè dìde hmm. ká tètè rán àwọn fúlàní kò nílùú wa kíákíákíá hmm. ká má jẹ́ kó wọlé mọ́ kí hmm. gbogbo wọn jáde bí tí bóyá ká lè dúró tí a bá ti lè dúró láti ṣe phase two a lè tilẹ̀ takò wọn ṣùgbọ́n tá a bá ti pẹ́ jù lórí mí èsìkèsì là á rí o ọlọ́run ní jẹ́ ká rí èsìkèsì tó ìfúnra làgbàlẹ́ ní títí pé ká tètè múra ká bá wọn jà kíákíákíá ká lé wọn kúrò nílùú wa gbogbo nǹkan tí àwọn onírànú wọn sọ yẹ tó ń sọ wípé kíní gbàtúbà yẹ Eh, eh, ọkàn tán wà ni wọ́n fi wọ́n fẹ́ mú kí wọ́n delay program yìí ni tí òtún wá delay program yìí ẹ̀ nílè sòótọ́ ẹ̀ nílè lọ síbi tó yẹ kẹ́ lọ so adẹ̀rí pé ẹ wo ẹ wo àṣírí kan tó fẹ́ fẹ́ kán àwọn èèyàn mọ̀ nígbà tí odidi Mákindé lọ sọ́dọ̀ Fúlàní mm. tó kọ́kọ́ lọ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé o ṣe o àti lọ́wọ́ yín o ẹ̀kú iṣẹ́ o ó dúpẹ́ lọ́wọ́ ẹ̀ kó ṣẹ̀ tó a bá àwọn èèyàn wa ìyẹn ni pé ẹ̀kan lélẹ́yìí wọ́n ń tàn wá wọ́n nígbà tí wọ́n dàbí ìgbà tí èkúté tó kéèyàn jẹ tó ń fẹ́ yìí sí ni wọ́n ń pa wá wọ́n wá ń fẹ́ yìí sí wa wọ́n fọ́ra wa lórí ṣùgbọ́n ibi tán ti ẹsẹ̀ tán ti gé kúrò ojú tó ti fọ́ ẹni tó ti pa kò mà lè padà mọ́ hmm. ẹni tó máa tún pa lọ́la ibi tó máa lọ lọ́la they are going to another place tomorrow a ò mọ ibi tó ń lọ lọ́la tí o kò má ba lọ síbò mí ẹ jẹ́ káwọn èèyàn á tètè máa dìde kọ́ńbẹ̀sì ilé fúlàní ni ariwo tí a kàn máa pa lọ́wọ́ báyìí ni pé fúlàní must go out from yorùbá land wọ́n gbúdọ̀ jáde a gbúdọ̀ fún ọ ní date no date kán máa jáde lọ ni àwọn èèyàn wa tó ń pa lọ́hùn hàn fún ní déètì à ń kàn dá màsí dúró à ń dá mọ́tò dúró à ń dá taxi dúró à ń geri wọn lọ ni ojúkorojú ni à ń wo lórí àwọn Facebook tó bá rí bẹ́ẹ̀ kò yẹ ká ní sùúrù fún wọn mọ́ rárá rárá ó yẹ kí gbogbo àwọn èèyàn máa jáde anything tá a bá ní ká fi jà fúnra wa torí eléyìí ti di ikú tó ń bọ̀ apáyọ̀ ni ṣé àwọn tó di aláìnílé yẹn ń sìn kí ló fẹ́ ṣe ìbọn fẹ́ gbé pàrọ̀ ìfẹ́ jà àkókò tó lè jà ní tó sì lóúnjẹ ń jẹ tó sì lóúnjẹ díẹ̀ díẹ̀ jẹ nínú ilé wọn kán tètè jẹ kíni kán tètè lé wọn jáde ẹ ṣe mà. yóò dà fún mi. hello hello ẹ gbóhùn o. hello ìyá mi. à ń gbọ́ yín sá. ẹ ètò. yes sir. nǹkan tí ẹ̀bẹ̀ tí ẹ fẹ́ bá bẹ Sunday ni pé ọmọ Yorùbá wà lẹ́yìn ẹ o àwọn kó má jẹ́ kí ọ̀rọ̀ àwọn olórí burúkú ikó rẹ̀wẹ̀sì bá o olórí burúkú ni wọ́n o kó má jẹ́ kí ọ̀rọ̀ wọn kó rẹ̀wẹ̀sì bá o gbogbo àwọn èèyàn burúkú tó dẹ̀ ń pè yẹn tó bá ti ń sọ̀rọ̀ tí ò bá ti ti àwa Yorùbá mu àwọn ọmọ Oòduà mu ẹjẹ́ àwọn kó lórí ètò. ẹ dúró ok sá à ń gbọ́ yín sá à ń gbọ́ yín o. hello ẹ gbóhùn sókè o. hello ma. yes sir a gbọ́ a ń gbọ́ yín yes sir. Hello, hello, hello, hello. pa ọlọ́run ní pa lọ́sẹ̀ rẹ̀. yes sir. ìpínyìn ní di ní the àbámọ̀tí kí ọlọ́run kí ọlọ́run àtọ́lá àtọ́lá ńlẹ̀ alábíbá yìí. ìdílé ìfẹ́ ìsàn náà ọlọ́run ní gbòòrò ní. àmì ó ti drop. Hello hello. ẹgbẹ́ ẹ kálẹ̀ o. a wà pẹ̀lú yín. láti nàìjíríà láti ń pè láti nàìjíríà. ok à ń gbọ́ yín à ń gbọ́ yín o. bàbá tó ṣe lẹ́ẹ̀kan yẹn irú kọ́ ìyàbá yẹn máa gbé mọ́. ṣé èmi mọ ohun tó fẹ́ sọ èmi ò mọ ohun tó fẹ́ sọ náà mi ì mọ nǹkan tó fẹ́ sọ. ó yẹ kí ẹ yíwọ̀ sọ́mi tó wà tó bá jẹ́ ọmọ tiẹ̀ ni ti bá ń pa kẹ́nu ẹ̀ máa dùn àwọn tó àbẹ̀ kí òdodo àdúró nìyẹn ọlọ́run ló fi wà ní adẹ́ mú wọn wá gba ìjẹ náà ẹ máa bẹ́ẹ̀kọ́ yín lọ inú wa ń dùn sí. ẹ ṣeun gan ẹ ṣe gan ẹ ṣe. hello ta ló wà ń bẹ̀. hello. yà á ń gbọ́ yín. ẹ kalẹ̀. yes ma. a fẹ́ dá sẹ́tò. à ń gbọ́ yín ní ìṣẹ́jú méjì torí kọ́ ti pọ̀ ńlẹ̀. àwọn tí ó jẹ́ olórí wa a ṣe èrè ńkọ́rọ̀ jọ lọ́rọ̀ wọn gbogbo owó tó ń kó jọ gbogbo ọ̀rọ̀ tó ń kó jọ ṣé wọ́n fẹ́ kó lọ sọ́run ni. Hello. À ń gbọ́ yín mà, ẹ máa sọ̀rọ̀ yín lọ. Ṣé wọ́n fẹ́ kó lọ sọ́run ni? Ẹ wá ọmọ ọlọ́mọ tí wọ́n lọ fọlọ́pàá mú. Ẹ́. So mò ń gbọ́ yín mà ẹ àwọn ọmọ ọlọ́mọ tó lọ fọlọ́pàá mú ní tóge àgàgà bàbá Tinubu yẹn wọ́n ń lówó lọ tí wọ́n fẹ́ kówó lọ sọ́run ni hmm. ẹ bá wa bí wọn tí wọ́n fẹ́ kówó lọ sọ́run ni wọ́n lọ mọ ọmọ ọlọ́mọ fọlọ́pàá mú ọlọ́mọ àbí wọn lẹ́yìn òun ọlọ́mọ àbí wọn. bẹ́ẹ̀ni àmì ẹ ṣeun gan god bless you yawa ẹ sì mà ẹ ló ẹ gbóhùn sókè ẹ ló hello hello. hello? Hello? Hello? Hello? Hello? ẹni tó ń pè mí lórí WhatsApp yẹn kó má kọ̀ mí à ń gbọ́ yín ẹ sókè. Okay hello. à ń gbọ́ yín. ẹ kalẹ́ máa. yes. láti Port Harcourt la fi sọ̀rọ̀ ẹ kú ètò ọlọ́run àwà pẹ̀lú yín o. àmì ẹgbọ́n sókè. ọlọ́run á dúró tì yín o. àmì. ọlọ́run ní fi ilẹ̀ láti Rivers State la fi sọ̀rọ̀ àgbádùn ètò yín ọlọ́run á sì máa wà pẹ̀lú yín ní gbogbo ìgbà. àmì ẹ ṣeun gan. gbogbo àwọn tó ń ṣọ̀tẹ̀ àwa ọmọ Yorùbá ọlọ́run bá ọlọ́run bá àlè jẹ́ wọn mọ́ àmì ẹ ṣe gan. ó dáa ẹ kó tí kan ní akànṣe tó lónìí tó dára wa. hello hello ta ló wà níbẹ̀ o hello ta ló wà níbẹ̀ ah, ṣe mo ẹni yẹn flash mi ẹ̀yin lẹ ń flash tẹ́ ẹ̀ ní jẹ́ káwọn tó máa sọ̀rọ̀ àwọn èèyàn gidi kó sọ̀rọ̀ kó sọ̀rọ̀ wọlé hello ẹ sókè hello ẹ sókè ẹ sókè. hello ta ló wà ń bẹ̀. hello ti fa ìtàlẹ̀ ẹ pé kèrè. ẹ kalẹ́ sà ń gbọ́ yín. ẹ moshood ló sọ̀rọ̀ láti òṣọ̀fẹ́. ok. ẹ ọlọ́run a máa fún iṣẹ́ ọlọ́run àdè máa dúró sí mi a máa fi àgbo ẹ̀bẹ̀ yìí. ẹ ṣọ̀rọ̀ náà. lórí ọ̀rọ̀ tẹ̀ ń sọ yẹn àwa tá a jẹ́ bí ọ̀dọ́ náà kí n sọ pé bí ọ̀dọ́ àwa náà mú pé ìpawó náà làwa náà lè kú láti má jẹ́ kí á jẹ́ fífún àwọn èèyàn burúkú tá à ń sọ yìí bọ̀bọ̀ wá fẹ́ pe àwọn èèyàn wa sáṣẹ ìlú kan ní nǹkan kan tó tẹ̀lé wọn o tẹ bá wo ninety nine percent ọ̀kadà rider tó wà ní gbogbo ìdílé Lagos state gbòó bá yín sọ̀rọ̀ wàhálà haúsá fúlàní. láti Ogun state tó jẹ́ arípo ṣé ń gbọ́ mi dáadáa torí arípo ni mò ń gbé arípo ni mò ń gbé mò ń ṣiṣẹ́ nínú Èkó tẹ bá wà lọ ní ọ̀nà yẹn báyìí láti Èkó láti Lagos Ìbàdàn express yẹn gbogbo bọ́sọ̀bọ́sọ̀ tó kàn lọ. ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé láti subscribe sórí YouTube channel mi Tenny ọmọ ológo ní YouTube mi ẹ bá mi subscribe síbẹ̀ sórí Tenny ọmọ ológo YouTube channel mi nìyẹn ẹ bá mi subscribe lé lórí ẹ bá mi subscribe sórí YouTube channel mi Tenny ọmọ Tenny ọmọ ológo ẹ dẹ̀ bá wa follow page yìí ẹ̀yin tẹ́ ń pè yẹn a máa ń sọ pé tẹ́ bá fẹ́ pè ẹ máa dé kẹ́nìkan kúrò kẹ́lòmíì tó wọlé but tó bá yá ẹ máa ní í ṣe là ń select call ní àdẹ kí select call because ẹ eh, ní jẹ́kẹ́ nìkan kúrò kẹ́ tó di pé yín máa wọlé à ń gbọ́ yín. but tó bá yá ẹ máa ní í ṣe là ń sílẹ̀ ẹyin kí ni yín sílẹ̀ jọ. ẹ ló mà. à ń gbọ́ yín. ẹ kálẹ́ mà àti tẹ́ni. yes sir yes ma. ẹ kọjọ́ mẹ́ta. yes ma olórí burúkú tó pè lẹ́ẹ̀kan yẹn tó pera ẹ̀ ní ẹrú ẹ̀ fún àbí kìkìnì yẹn ló jẹ́ kí n pè kí ló ṣe ṣẹ́rú ẹ̀ là ń wá ń bí mi ẹ̀ ló mò ń bá yín sọ̀rọ̀. ẹ má sọ̀rọ̀ yín lọ ẹ̀yin kọ́ ni mò ń bá rí. má tó pè lẹ́ẹ̀kan yẹn irú ẹ̀kọ́ là ń wá ń bí ṣe rí òun tiẹ̀ fi sílẹ̀ sójú ẹ̀ náà fi máa lọ dú gbogbo àwọn ọmọ tó bí hmm. ṣé gbogbo wà táwọn fúlàní kù yẹn só dáa hmm. ṣèyí mákindé tiẹ̀ tiẹ̀ ò jọ mí lójú o hmm. ṣe rí ó dàbí ìgbà tó jẹ́ pé ṣèyí mákindé bó ṣe wà yẹn tẹ bá rò dáadáa ó dàbí pé wọ́n ti múlẹ̀ ẹni bó hmm. ṣe ń sọ̀rọ̀ bíi dìdìrín ni tọ́tọ́tọ́tọ́tọ́tọ́ hmm. torí mo tiẹ̀ ń gbọ́ speech yẹn láàárọ̀ ìgan ọpọlọ mi mi tiẹ̀ mọ̀ká tó ń ṣe mí náà ṣe ayé ń ṣàṣẹ tí Ṣèyí Mákindé bá mọ̀ pé òun ò lè ṣe kí ni kó drop ẹ̀ náà tó fẹ́ kí ló pa wá. Hmm. ẹ wo mo fọlọ́ ń bẹ̀ yẹ bá Ṣèyí Mákindé ẹ̀kọ́ drop ẹ o ebi o gbogbo lẹ́kọ̀ọ́ ṣe yí èmi oríṣi wọn lè pa wá fún lọ́yọ̀ ṣe ká ní fámìlì síbẹ̀ o ṣùgbọ́n tẹ́mi kan fẹ́ sọ nìyẹn fún ètò ọlọ́run wà pẹ̀lú yìí o. àmì ẹ ṣe gan ẹ ṣe gan ma. hello ẹ gbóhùn sókè ẹ sókè à ń gbọ́ yín o à ń gbọ́ yín. ẹ kalẹ o. yes sir. yes ma mo fẹ́ dẹ́sọ̀ ni o. ẹ máa sọ̀rọ̀ yín lọ ok mo fẹ́ dá sí nípa Sunday Igboho pẹ̀lú bó ṣe sùn láti abẹ́ ọjọ́ kẹsẹ̀ yìí. ẹ yí kíní yín sílẹ̀ náà. mo fẹ́. ẹ lè gbọ́ méjì pọ̀ lábàládé náà ẹ fẹ́ máa gbọ́ wa ẹ dẹ̀ fẹ́ máa tún gbọ́ra yín kíní yẹn ń pariwo gidi gan ni ariwo yẹn ó dẹ̀ ń wọnú ilé wa tí ẹ bá máa yín nǹkan tí ẹ ń gbọ́ sílẹ̀ kò ní sí bí a ṣe fẹ́ máa gbọ́ yín ẹ dẹ̀ máa ẹ máa máa sọ pé ṣe láńsílẹ̀ ti kọ̀ ní ṣe láńsílẹ̀ ti kọ̀ àdẹ̀kí ṣe àṣẹlẹ̀ ti kọ̀ because bó ṣe yẹ kẹ́yìn gbé ẹ àṣẹlẹ̀ tẹ̀ because ẹ̀yin lẹ̀ ń pèlúra wọn ẹni tó wà ń bẹ̀ kó gbóhùn sókè ẹ gbóhùn sókè ní ṣókí ẹ jọ. à ń gbọ́ yín à ń gbọ́ yín o. Oh. ẹ kú gbogbo ẹ àbọ̀ ọlọ́wọ́ kú wà pẹ̀lú yín ẹni tó bá ní ọmọ ẹni tó bá ní òfẹ́ mú yín òun náà mú lórí ọ̀rọ̀ bàbá wèrè tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan dàbẹ́ kórìí ẹ̀ ti dàrú gan èmi tí mo bá ń sọ̀rọ̀ níbí àmọ́ wà ọ̀ọ́ni gọ́ọ̀mẹ̀ntì níbà ọ̀dẹ̀ ìṣèjọba ṣó ti yẹ yín gbogbo ọtí ó bá ti fẹ́ kí ìlú dá lágbára Ọlọ́run tí ó bá fẹ́ ká gbódùdú àyẹn a máa fẹ́ jẹ́wọ́ ṣe tutù ni pẹ̀lú àṣì mm. Ọlọ́run àbáríkọ ọgọ́ta alukuran tó yẹ gbogbo ìlú tó lọ bí àjẹta bí jọ o níṣẹ́ wọ́n tún lọ sákì ẹ ní àwọn wèrè Fúlàní yẹn wọ́n tún jábọ́ bẹ́ẹ̀ àwọn ọmọ Yorùbá tún sọ̀kọ́tì pé ibi tọ́rọ̀ pa ó tòrò tó yẹ kí irú kan máa ṣẹlẹ̀ ye sóyè kò yẹ kí ló fọ ẹ máa ṣẹlẹ̀ ẹ máa à níjọba à lẹ́nìtì à lẹ́nìbọ̀dì lẹ́nìtì bá ṣẹlẹ̀ lẹ́nìbọ̀dì stand báwo ni wọ́n máa pe àwọn tó bá dá sí láti ilẹ̀ tí gbogbo kìíní fi wọ́ọ̀t gbogbo gbogbo nǹkan gbẹ́sẹ̀lé gbogbo nǹkan wá nínà àjọ níní à nílẹ̀ ìkẹyẹ̀ wọn àdàrí ìlú làwọn àyọ̀ níjọba rẹ̀ ṣètò wọn gbowó oṣù à nídowó oṣù nìyẹn kò sẹ́nìtì kò sí náà kò sẹ́nìtì ọdún wa ń ṣe bí wèrè à níjọba à ní sanwó-olú à nílò àfẹ́ buhari àfẹ́ níbọ̀dì àfẹ́jàjà ara wa ni kí ló wá ṣẹlẹ̀ everybody náà dẹ̀ wà sàlán lóò ní dípẹ́ kẹ́yìn kan ṣe máa gbé ká pàwó náà gbogbo ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ tí ó mọ̀rọ̀ sọ ọ̀hún dànù kan sí síwájú èèyàn wàhálà alẹ́ ìgbọ́n tí mo rí bá sọ̀rọ̀ gan mo wà á fi gan wàhálà orí mi gan mú epo pẹ̀lú fẹ́ fún orí fóònù kò dẹ̀ ní bàjẹ́ lágbára náà hmm. gbogbo ẹni bá fẹ́ fún fẹ́ sàṣàkùsàfẹ́ bó ṣe máa rí nìyẹn àbáríkà sallallahu alaihi wa kò ní sí ọ̀nù ìyá mi ẹ máa bẹ́ẹ̀ torí lọ pé ẹ bá ní kó lọ kú sódò kó lọ kú sọ́dà kó gbóbi lọ gbogbo fúlàní yẹn gbogbo wọn pátápátá ara máa pa wọn ni gbogbo gbogbo àtọwọn ṣáájú wa yẹn látòrí wọn náà ni lọ́lọ́run máa bí wọn lọ́lọ́run máa bá wọn wí Ọlọ́run máa bá wọn wí látòjú wọn ni látòjú wọn gbogbo ẹni tẹ̀lé ṣe program gbogbo ẹni bá sọ pé kí ló kù tó fẹ́ máa wọlé àṣẹ ìlú tá a yìí Ọlọ́run bá a dá sí ìrìn àpò ara ni ó pa wọn ara ni ó pa wọn àti wèrè tó ń sọ pé tó bá gbà bá wa tó ń dìgbò orí tó máa bọ̀ oyin náà lè wà kílò àbí kílò gbogbo gbogbo program ẹni kan lónìí ọjọ́ kan lónìí oyin náà ló máa lé wọn kú. ó tiẹ̀ ti sá lọ tiẹ̀ ó ti sá lọ dànù. ó tẹ̀ máa rìn. àti ẹ̀fẹ́ máa sọ ọrú àwọn iṣẹ́ tá a bá lò gan kò yẹ ká máa sọ lórí ètò a fẹ́ máa sọ̀rọ̀ àwọn nǹkan bẹ́ẹ̀ lórí ètò àwọn nǹkan téèyàn bá ti ń lò kó máa wà ní kọ̀kọ̀. àjòjì ni wá ọmọ kékeré ọmọ wa ni àní tó bẹ́ẹ̀ ṣe kankan hmm. àní kọ́ ti drop ẹ̀ ló sókè o. ẹ kalẹ́ mà à ń gbóyin ẹjọ́ ẹ máa ẹ sọ ọ̀rọ̀ tẹ́ bá fẹ́ sọ. yes ma orúkọ tèmi ni ọlálẹ́kan muhyiddin. ok. olúwa wà pẹ̀lú yín adúló o. ẹ sọ̀rọ̀ yín. ọlọ́run ní ìpínlẹ̀ ọlọ́run jẹ́ kí nàìjíríà ọlọ́run jẹ́ kí ó dé ilẹ̀ lérí o àmì ẹ sọ̀rọ̀ tẹ́ bá fẹ́ sọ. ẹ afẹ́ràn sunday láti máa bá wa fi àwọn ọ̀rọ̀ kùnbákùngbé wọ́n bá ọkùnrin yẹn tí àwọn olóṣèlú yẹn tó bá tó bá tó bá ń sọ̀rọ̀ sí ọbẹ̀ yẹn bóyá wọ́n máa pé. Hmm. ó dà wọ́n ti gbọ́ gbogbo ẹ̀ náà náà ti gbọ́ ṣé nǹkan tẹ́yìn fẹ́ dá sí nìyẹn. bẹ́ẹ̀ ni mà. yóò dà fún yín ẹ ṣeun àwọn náà ti gbọ́. thank you um, ẹ jọ tá a bá ti ń pè ẹ jẹ́ ká máa ṣe sùúrù fún ara wa tí a bá máa ṣe sùúrù fún ara wa a máa dàbí ìgbà pé bóyá pé àwọn kọ́ yẹn máa máa jálura wọn jálura wọn tó yẹ kó tó bá dẹ̀ ti lé ń jálura wọn a nílè máa gbọ́ra wa so ìdí nìyẹn tí mo fi máa ń sọ fún yín pé kẹjẹ́ ká máa dúró díẹ̀díẹ̀ ẹ wọ́n gbàgbé láti subscribe sórí YouTube channel mi Tenny ọmọ ológo ní YouTube mi Tenny ọmọ ológo ẹ ló ta ló wà ń bẹ o ẹ ló ta ló wà ń bẹ. ẹ̀yin tẹ́ ń gbọ́ sílẹ̀ o nǹkan tẹ́ ń gbọ́ yẹn yín sílẹ̀ o hello hello mo wà pẹ̀lú yín hello hello hello hello hello èmi ò gbọ́ yín o mi sọ̀rọ̀ ẹni tó bá ń pè mí ẹ̀jọ́ ẹ try láti máa sọ̀rọ̀ ẹ bá ń dákẹ́ àní máa gbọ́ra wa nà án. hello hello ẹ sọ̀rọ̀ hello ẹ mò ń gbọ́ yín. okay voice mi ń break àbí. ẹ kò ní ìdí fídíò kankan mọ́ so ẹni tó ń pè mí yẹn ẹ jọ̀ọ́ tẹ́ bá ti ń pè mí ẹ máa ẹ máa ẹ jẹ́ ká máa fi sùúrù ṣe sí i tí àbá máa ní sùúrù fún ara wa kọ̀yìn ò ní ṣẹ́gẹ́tì mi kọ̀yìn ò ní lè ẹ á máa dàbí pé bóyá àfẹ́ gbé kọ̀yìn ni àbí nǹkan kan bẹ́ẹ̀ but ẹ jẹ́ ká máa ní sùúrù fún ara wa so that kọ́ọ̀tà bá fẹ́ gbé à lè farabalẹ̀ máa gbé àwọn course yẹn kò ní dàbí pé àwọn kọ́ yẹn ó ń já lura wọn lura wọn lura wọn lura wọn mo mọ̀ pé ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣiṣẹ́ ẹbí náà ẹ gbìyànjú ẹ kú iṣẹ́ ẹbí yín ṣùgbọ́n ọlọ́run sọ fẹ́mi wípé ọlọ́run rán mi sí wípé tẹ́ bá lépa mi ọ̀run máa pa yín bẹ́ẹ̀ bá ń ṣèwádìí mi ọ̀run máa gbẹ̀mí yín gbogbo tó bá tinú yín jáde lọ́lọ́run máa bá mi parẹ́ lọ́jọ́ kan ṣoṣo gbogbo ẹ̀dẹ́kẹ̀dẹ́ tàbí nínú obìnrin tàbí tí a fi ọ̀bẹ gbé jáde tó bá ń lépa ẹ̀mí mi tàbí láti máa ṣe ìjàmbá fún mi tàbí kóun fẹ́ ṣe ìkà fún mi bó bá bí ìgbà ọmọ láyé òun ló máa fi ọwọ́ ara rẹ̀ gbé àwọn ọmọ yẹn sin òun gangan ò dẹ̀ ní jèrè ayé kò ní gbogbo tó fọjú ara rẹ̀ kó jọ òun ló máa parẹ́ ní ọjọ́ alẹ́ bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe máa rí Tenny ọmọ ológo ní ẹ subscribe to YouTube channel mi Tenny ọmọ ológo ọmọ ológo lèmi o bẹ́ẹ̀ ni ọmọ ológo ọmọ ológo tán yányán ọmọ ológo tán yányán lèmi ẹni tó ń pè mí yẹn pè mí sórí nọ́mbà mi nọ́mbà mi kejì lẹ lè pè sí torí ibi tẹ́ ń pè sí yẹn ó ti wà bí sí bẹ́ẹ̀ ni ó ti wà bí sí so ẹ ṣé gan ẹ jẹ́ kí bẹ́ẹ̀ ni mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín bẹ́ẹ̀ ṣe darapọ̀ mọ́ wa torí pé àwọn ènìyàn atọ́ni ní sùúrù ni wọ́n wọ́n máa ń jẹ́ kéèyàn wọ́n máa ń tọ̀yàn ní sùúrù torí amúni ẹ bá ń gbọ́ amúniṣẹ̀ amúniṣẹ̀ ni wọ́n bẹ́ẹ̀ ni tó bá wù wọ́n ni wọ́n máa máa sọ nígboro ẹnu wọn àwọn fídíò wa gan tá a gbé wa gan ó pọ̀ ó pọ̀ ó pọ̀ dá ó pọ̀ gan but kí la fẹ́ sọ a lè máa play gbogbo fídíò tán a máa sọ díẹ̀ díẹ̀ torí àròjọ́ musolókùn ọjọ́ ti lọ àsìkò dẹ̀ ti lọ ń bí a máa sùn àwọn ènìyàn náà dẹ̀ máa sùn so ìdí nìyẹn tí àṣé máa ń dúró mò ń bọ̀ ọ ẹ jẹ́ kí n pè yín sí orí bíbà yìí torí pé ó rẹ̀ pé mo lẹ́nìyẹn náà ń bí mò ń bọ̀ it's like bíi pé mò ń bọ̀ mo rí pé nìyẹn ti ń pè mí látẹ̀ẹ̀kan ẹ̀yin náà lẹ́ ń drop kọ yẹn bí mo ṣe ń pè ẹ̀ ń drop ẹ̀ bí mo ṣe ń pè ẹ̀ ń drop ẹ̀ tẹ́ bá ti ń pè mí ẹ má máa drop kọ mo sọ fún yín several times gbogbo bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ bá ṣe ń pè mí yẹn ẹ kọ́kọ́ lo gbogbo nǹkan tẹ́ ń gbọ́ tẹ́ ẹ bá lo àwọn nǹkan tẹ́ ń gbọ́ kò sí bí mo ṣe fẹ́ gbọ́ yín mi ò lè gbọ́ méjì papọ̀ ẹ máa lo àwọn ọ̀rọ̀ yín náà tẹ́ bá ti lo wọn tán ẹ̀hẹ́n ẹ pè mí sórí nọ́mbà mi kejì ẹni tó ń pè mí yẹn pè sórí telegram kejì ibi tẹ́ ẹ pè sí yẹn ti wà bísì ẹ má bínú ṣe ti gbọ́ mi ò dẹ̀ ní pẹ́ máa lọlé bí mo ṣe wà ẹ́ so ẹni tó bá mọ̀ pé òun fẹ́ pè ń sìn ẹ lè pè ẹ fẹ́ dá sọ̀rọ̀ ni ẹ lè dá sọ̀rọ̀ so that ẹ a lè jọ fi ọ̀rọ̀ jomitoro jomitoro ọ̀rọ̀ kí ló dé ẹ máa sọ̀rọ̀ ẹ dẹ̀ máa máa bú àwọn ènìyàn báwo lẹ ṣe máa máa sọ̀rọ̀ sáwọn ènìyàn ní àw ẹ lè sọ láwọn ẹ bórì mí lélẹ̀ ni o torí pé ẹ bórì mí lélẹ̀ ni ọlọ́run gbọ́ hello ẹ kalẹ́ sà. yes sà. ẹja fẹ́ dáńdé tó ni o. à ń gbọ́ yín. orúkọ mi olúwa ṣèyí láti ilé Òṣogbo. okay ẹ jọ̀ọ́ mi ò mọ fúnlẹ́mù àwọn olóṣèlú wa ẹ jọ̀ọ́ kí ló dé bí wọ́n fi ayé mi mẹ̀kúnnù lára àwọn tá a jẹ́ mẹ̀kúnnù àjèrè ìjọba wọn wọ́n fi ayé mi wá lára tó tó wá jẹ́ fún àwọn fáìtì fún àwọn tó kó fúlàní ẹ tó fẹ́ tí fúlàní gbórí wa ẹ fúlàní fẹ́ gbalẹ̀ wa mọ́ wa lọ́wọ́ ni ọlọ́run jẹ́ kí nàìjíríà bàjẹ́ o. àmì ẹ ṣé gan ẹ ṣé adúpẹ́ mò ń tọ̀ láti pe ẹni yìí padà tí n bá ti pe ẹni yẹn padà kí ẹni yẹn kó kẹ́ ẹ try láti gbé kọ̀ mò ń try láti pè yín padà fúnra mi so tí n bá ṣe ń pè yín ẹ jọ̀ọ́ ẹ máa gbé kọ̀ yẹn kíákíá torí ọjọ́ ń lọ mo kí gbogbo yín ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi gbogbo ẹ̀yin tí ẹ ń dá sétò èmi náà nífẹ̀ẹ́ yín bẹ́ẹ̀ ṣe ń nífẹ̀ẹ́ mi lèmi náà nífẹ̀ẹ́ yín ẹ ṣe gan ẹ ṣe gan bẹ́ẹ̀ ṣe ń nífẹ̀ẹ́ mi èmi náà nífẹ̀ẹ́ yín bẹ́ẹ̀ ni ẹ ní pòfo ẹ ní kàn dààmú ẹni ní o téèyàn ò bá gbé kọ́ nísìnyí wá ní wọ́n á sọ pé àfẹ́gbékọ̀ ń la dẹ̀ tún tẹ̀ láti pè wọ́n padà nísìn kọ́ dẹ̀ ń dún wọ́n á máa sọ fún wa pé a ti ní àwọn tọ́lẹ́ nìkan ló ń fẹjọ́ wá sùn jọ́ wò pé a ti ní nọ́mbà tá a máa ń gbé kọ̀ sí àti láwọn nọ́mbà tá a máa ń gbé kọ̀ sí àkífẹ́ gbé kọ́ọ̀lù báwo lẹ ṣe máa ní àkífẹ́ gbé kọ̀ ẹ̀yin lẹ̀ ní gbé kọ́ọ̀lù ó yá ń gbọ́ yín kẹ́ gbóhùn sókè ẹ gbóhùn sókè o nẹ́tíwọ́ọ̀kì yín ò dá à ń gbọ́ yín ẹ gbóhùn sókè sà. Hello yes sir ẹ gbóhùn sókè yes sir. nítorí mi fẹ́ sọ òpó ẹ̀jẹ̀ ni kò le rárá ṣe rí nǹkan tí mo fẹ́ sọ ni pé gbogbo ọmọ yorùbá káṣẹ máa dúró de ọba kan káṣẹ máa dúró de anybody ìjà ti ṣẹlẹ̀ ẹ jẹ́ fún yín ní information fún tí ó ṣẹlẹ̀ sí mi lónìí lórí BBC stuff nǹkan fẹ́ kọ́ tó yẹ kó ti yé yín mo wọ́n ṣó àwọn haúsá tí wọ́n rí lókìtì láti sásá lọ sí akínyẹlé local government. Hmm. ṣẹ̀rí gbà tí wá comment sábẹ́ pé comment sábẹ́ pé we don't want eh, Nàìjíríà Haúsá yẹn sọ pé ọmọ Nàìjíríà jọ ní gbogbo wa nígbà kan ṣe tàbí fàwùsá yẹn wípé àwọn ti rẹ́dì láti fáìtì against àwọn tó bá dá àwọn láàmú ní akínyẹlé mo wá kọ síbẹ̀ pé we don't want we pé we are not the same Nigeria we am am from Oduduwa nation ẹni tí Haúsá yẹn sọ fún mi ó ní wípé you still kill your family in not. Hmm? ẹni tó bá lè wò ó bẹ́ẹ̀ ni mo sọ fún yín ó ní we still kill your family in not ẹni tó bá lè ṣáàṣì orúkọ yẹn akínyẹmí peter kó lọ wò ó kó lọ wò dáadáa ó sì wà bẹ́ẹ̀ sìn ní bbc yorùbá. akínyẹmí peter ó lóun fẹ́ pa akínyẹmí ẹni yẹn ń jẹ́ akínyẹmí peter àbí kí lẹ sọ. èmi mò ń jẹ́ akínyẹmí. ẹ náà ni orúkọ náà ni mò ń wọ̀ náà mò ń gbọ́ yín so èmi mò ń jẹ́ Akínyẹmí so mo wá kọ́mẹ̀ntì wípé i'm not i'm not Nigeria again we need Oduduwa nation then i'm not i'm not among the Nigeria people again ó wá kọ́mẹ̀ntì sábẹ́ pé ó wá kọ́mẹ̀ntì sábẹ́ mẹ́sẹ̀gì mi ó ní wípé you Akinyemi. ó ní Akínyẹmí we still kill your family in north ṣẹgbọn tí mo wí ó ní mo ti máa pa gbogbo fámìlì mi ní north <laughs> mo kàn fẹ́ fi àsìkò yìí sọ fún gbogbo ọmọ Yorùbá tó bá wà ní north pátápátá mi ò ní fámìlì kankan ní north o ṣùgbọ́n mo kàn fẹ́ sọ fún gbogbo ọmọ yorùbá tó bá wà ní north kí wọ́n darí padà wálé hmm. kíní ti dogun ti bẹ̀rẹ̀ kí gbogbo wa ká tètè wá ja ogun lájà yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi bẹ̀ gbogbo wọn pátá kán máa bọ̀ haúsá bíi mẹ́ta bíi mẹ́rin ló kọ́mẹ̀tì tó ń dà yẹn ó hmm. sọ pé we still kill your family in north n tó sọ nìyẹn hmm. ó sì wà ń bẹ̀ ó sì wà ń bẹ̀ ó wà ńbẹ̀ lórí mo gbogbo programu ìgbà tó sú mi mo sáré wọlá yín tí mo sọ pé kò yé mi hmm. nǹkan tí bbc sọ mo sì kọ́mẹ́ǹtì gan lórí online wa. láti ìbátan mi sọ pé bbc yẹn gan kì í ṣàwa ló ṣiṣẹ́ fún haúsá ló ní bbc haúsá ló ní. iṣẹ́ ìgbìmọ̀ tí wọ́n ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó gbé fún àwọn haúsá yẹn ti yorùbá lọ ẹ understand ọ̀pọ̀ ní ọ̀rọ̀ tán ló ṣẹlẹ̀ nígbà tí ẹnìkan kọ́mẹ́ǹtì nígbà tí wọ́n tán interview àwọn àwọn pípù yẹn ẹnìkan wá kọ́mẹ́ǹtì pé kí n lọ ká lọ wo channel tv pé rán ni wọ́n pa mo wá lọ sórí channel tv mo wá lọ wo interview tí wọ́n ṣe láàárọ̀ yìí ẹni yẹn wá explain nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọ̀tọ̀ jẹ́ nìkan tí wọ́n táwọn ń sọ fún wa you understand ìyẹn ló wá mú mi bínú tí mo fi kọ́mẹ̀ntì lẹ́lẹ́kejì pé we don't want i'm not i'm not in nigeria again i'm from oduduwa nation so oduduwa nation we stand ó wá kọ́ sọ́dẹ̀ pé you only you will still kill your family in north ó wà lórí mi ìbàjẹ́ lórí mi ò ní family in north but kan ni wípé gbogbo ọmọ Odùduwà pátá tó bá wà ní ilẹ̀ north ẹ máa bọ̀ nílé and then mo fẹ́ sọ fún gbogbo èèyàn tó bá ti pè yín ẹ má jẹ́ ká máa declare ara wa as Nigeria again I'm not Nigeria mo wá láti ilẹ̀ Odùduwà which is Yorùbá nation ẹ jẹ́ ká máa sọ fún wọn kó máa yé wọn so that ó lè tètè máa mọ́ wa lára I'm not from Nigeria I'm from Odùduwà nation which is I'm from yorùbá nation yorùbá republic ẹrasan so kó má máa di pé kó má máa di pé ó máa lọ di nǹkan míì lẹ́yìn ọjọ́ iwájú i'm from oduduwa nation àbí yorùbá nation not nigeria again because èmi ò kára mi sọmọ nàìjíríà mọ́ even any people tó bá bí mi léèrè i will tell them yeah ní country tí mo wẹ̀ i'm in dublin house of house wọn pé i'm from yorùbá nation whether you like it or not wọn bá ti ní kí ló ń jẹ́ yorùbá nation màá ní google it <laughs> because i'm not from nigeria again. How okay. dare you that I will have a family there, you'll be killing every one of them. And you expect me to be bearing Nigeria. Ọlọ́run má jẹ́ kí n jírí yà láyé mi. Àmì o. Ashewo no yà, aṣẹ́wó ló sọ wá lórúkọ, kí wá lè respect. Àbí. Aṣẹ́wó sọ wá lórúkọ, kí wá lè respect ká bí. Ẹ́ ọmọ táṣẹ́wó bá bí tẹ́lẹ̀ rẹ̀ kó máa ṣe ó máa ṣe ṣìnà bẹ́yìn náà ni hmm. àbí kó ṣe ṣekúṣe ìṣekúṣe náà ló ti ń bẹ̀rẹ̀. Bó ṣe kọ́mẹ̀ntì hmm. síbẹ̀ fún mi, ló jẹ́ kí sare sáré wọ láì lọ́nláìn wa ní WhatsApp fún mi fi kọ́mẹ̀ntì kinní yẹn pé ẹ jọ mi mọ tí bbc ń ṣe láàrin yẹn because i'm not sure ẹ bá mi sọ fún gbogbo ọmọ Odùduwà ẹ bá mi sọ fún àwọn tó bá ń gbọ́ wá nílé kán má grant interview from anybody again anything that they want to do they should do it underground ẹ má jẹ́ ká máa gbéra wa sórí social media mọ́ ó dẹ̀ pé wọ́n fẹ́ máa fìbẹ̀ yẹn get wa and that bbc yorùbá ifun mo yín bá yín sọ̀rọ̀ mo ti delete ara mi mo ti. èmi ti sọ èmi ti already sọ fún yín nígbà tí wọ́n lọ sí Ìgàngán ní ọjọ́ kejì tí wọ́n náà ń jólé mo ti sọ kúlẹ̀kúlẹ̀ tó wà ń bẹ̀ torí nígbà tí wọ́n pa ènìyàn ní ìgàngán tí wọ́n pa ènìyàn BBC tẹ́ǹsọ̀ yìí kò ẹ́bà lọ sí ìgàngán kó lọ ṣe interview fún bàbá àwọn tí wọ́n pa mẹ́yìn àwọn ẹbí wọn ṣùgbọ́n nígbà tí wọ́n lé Sẹ́ríkì a gbọ́ wípé Sẹ́ríkì fún àwọn BBC wọ́n ná Tracy àwọn fámìlì Sẹ́ríkì ìyàwó rẹ̀ Mẹ́ríàmù bí mo ṣe kàńjọ́ yẹn jáde nínú ìwé wípé ó lọ sí hospital yẹn wọ́n ló ń gba omi ó ń gba ẹ̀jẹ̀ ó ń gba nǹkan kan lọ́wọ́lọ́wọ́ tó ń ṣe léṣe ṣùgbọ́n ẹni tí wọ́n ti pa ní ìgàngán wọn sọ̀rọ̀ àyè lórí ìyẹn mo fi sọ fún yín pé àwọn yìí àwọn tán ṣiṣẹ́ fún ni gbogbo ìwé ìròyìn wọn àwọn náà ṣiṣẹ́ ṣé bẹ́ẹ̀ ni pé sẹ́ríkì náà tó lọ ṣe wàásù àwọn tó lọ sábà sẹ́ríkì náà wọ́n tún lọ ṣe interview fún sẹ́ríkì. ẹ̀mọ́ tó fọ́ọ̀nì fún mi ẹ̀mọ́ tó fọ́ọ̀nì fún mi lónìí wọ́n sọ wípé àwọn máa ṣe interview ẹ máa gbọ́ gbogbo àwọn tó kúrò ní sàṣà tó ń lọ sákìnyẹlé wọ́n láwọn máa ṣe ta wọ́n ti ṣe interview fún àwọn àgbàlagbà wọn wọ́n ṣe interview fún àwọn ọ̀dọ́ wọn wọ́n ṣe interview fún àwọn ọmọ kékeré wọn nígbà tán wá ṣe yẹn tán lọ́jọ́ wá sọ pé àwọn máa padà lọ sí sàṣà láti lọ bá àwọn ọmọ Odùduwà ẹgbẹ́ mi ìyẹn tán ti pa láti pa àwọn kan láàrin òun láwọn fẹ́ ìtàbí fún wọn. I'm telling Yoruba people that don't believe in whatever that that BBC news says to you. Don't believe anything about them again. They are all evil. They did not support our Oduduwa nation. They did not want that Oduduwa nation to stand. Wọn fẹ́ jẹ́ kí èdè yẹn tó dúró. Please and please, please and please, any news tẹ́ ẹ bá ti rí ní Oduduwa, àtẹ́ bá ti rí ní BBC is very fake, not original. I'm saying to you categorically now fake ni gbogbo ẹ̀ they are they are for fake because they do not support us please this fight is for our fight let's fight for our own right now so that ká lè rí ká lè sọ pé hero làwa náà fáwọn ọmọ wa lọ́jọ́ iwájú ẹ eh? àkáwa náà lè di hero if I have opportunity to go to Nigeria now I will go but for now wọn ò tiẹ̀ àwọn tá à ń bá ṣiṣẹ́ tó jẹ́ òyìnbó wọn ò tiẹ̀ fi wọn ò fi wá láàyè lẹ̀ ìjọba nìkan náà là ń ṣiṣẹ́ torí covid ẹ mọ̀ ní ìsìn wọn kọ́ wa síta káwa ló máa ṣiṣẹ́ àwa àwa dúdú kọ̀ọ̀kan là ń ṣiṣẹ́ torí covid covid ìbá mú wa ìbá má mú wa àwa la mọ̀ bá ṣe protect ara wọn a jẹ lè ṣe ìlú wa wà ń bẹ a lè lọ lú wa a lè lọ lú wa ṣó yẹ yín so nǹkan tó wà bẹ́ẹ̀ tẹ́mi òfin ìwà lẹ́yìn ni but I've already support whatever I can drop to, to help my to help my to help my nation ẹ jọ wọn nífẹ̀ẹ́ wa Odùduwà ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú this is the time that you can wake up please this is the time you can wake up these people did not have anything to offer us imagine Dada Ṣèyí Mákindé ó ń sọ bla bla bla bla torí rubbish ni gbogbo ètò ń sọ lẹ́nu yẹn ẹ understand ó láwọn máa fáwọn tí property wọn tó ti jóná máa fún wọn ní nǹkan. àwọn tó ti kú ńkọ́ sáwọn tó ti kú ńkọ́. that's what i'm trying to say is that we need to wake up we need to wake up. kò tiẹ̀ lè fún wọn gan kò lè fún wọn. ẹ má jẹ́ ṣe rí wọ́n jẹ́ ti believe wípé wọ́n máa ń fi strategy kan mú Yorùbá wọ́n á ní pé tí wọ́n bá ti sáré jagun gbùgbù lẹ́ẹ̀kan náà wọ́n á sinmi ẹ má ẹ bá mi máa rán wọn létí pé ẹ má jẹ́ kí ọmọ Yorùbá ẹ má jẹ́ ká sinmi ìjà ti dé ó ti wà lẹ́nu ọdún wa anytime ẹ máa jà lọ ni ẹ má jẹ́ pé ẹ àwòkù ti yọjú ìjà Fúlàní ìjà Haúsá àti ẹ Yorùbá ẹ jẹ́ ká tún sinmi ẹ má sinmi o because wọ́n lè gbọ́wájú yọ wọ́n lè gbẹ̀yìn yọ wọ́n ti wọlé wọ́n ti wà láàrin wa kò sí nílẹ̀ Yorùbá kò síbi tí wọ́n ti sí nílẹ̀ Yorùbá ká má tanra wa jẹ àfi tá a wa lókun wọ́n ti wà nílẹ̀ Yorùbá wọ́n ti wà nílẹ̀ Yorùbá àwa ni ká dìde lójú oorun wa pé ọmọ ogun ti yá ogun ti yá àwọn bàbá wa ti jajagun yẹn kò sí gbogbo ìtàn Yorùbá tí mo gbọ́ tán fi bá Fúlàní jà wọ́n wọ́n wọ́n borí ilẹ̀ Yorùbá rí ẹ má jẹ́ kí wọ́n borí tiwa báyìí hmm. whatever that we have àwa náà máa fi support yín continue fight that thing because if they if they want to be a glory they must be a blood kò sí bí àtọ̀bí ṣe sànlẹ̀ ṣùgbọ́n mo gbàdúrà pé gbogbo àwọn ọmọ gbogbo ọmọ tí àkàrà bá pé sínú epo ló kó padà wálé gbogbo àwọn ọmọ tó bá lọ jagun nílẹ̀ Oòduà lórúkọ Ọlọ́run á padà wálé kò ní sí kankan tí ó ṣe wọn ẹ̀mí máa wà pẹ̀lú wọn sísá tẹ́ni lórúkọ lọ gbogbo ẹnikẹ́ni tábínú obìnrin tó bá lòun fẹ́ ṣe yín nínú obìnrin ìsídà tó bá lòun fẹ́ ṣe yín lé tó fẹ́ lòun fẹ́ ṣe yín ní jàǹbá ìsídà wọ́n fomi wẹ́ ni wọ́n fẹ́ jẹ̀ wẹ́ ni ó mọ̀ ẹ̀ lára obìnrin tó bá lòun fẹ́ ṣe yín jàǹbá á fọmọ ẹ̀ di á fàyè ẹ̀ di á fẹ́ bí ẹ̀ di á fi gbogbo ẹ̀ bí ẹ̀ di mo dì í bọ́ ní ẹ̀jẹ̀ Jésù ẹ̀jẹ̀ Jésù kò bẹ̀rẹ̀ sí í ṣàn lórí mi bẹ́ẹ̀ ni because èmi ń rò mo máa rò kankan mo tún padà rò kankan ẹ jẹ́ sọ ẹ má bínú pé mo gba táìmù yìí o mo wo generation mo wo kankan nígbà tí a bá kọ́ àwọn ọmọ ní primary school a ani three type of religion a ní Christian religion Muslim religion and traditional religion ẹ jọ ẹ bá mi dáhùn question yìí nínú religion mẹ́tẹ̀ẹ̀ta èwo ló kọ́kọ́ dé èwo ló yẹ kó síwájú. èmi àwa tí wàá ní ẹ máa sọ ẹ̀yìn lọ. traditional ẹ ló yẹ kó síwájú ṣùgbọ́n wọ́n ti fi ẹ̀sìn yẹn wọ́n fi bò wá lójú tẹ́ bá notice nílẹ̀ Haúsá Christian ò lè fẹ́ ọmọ ọmọ mùsùlùmí bẹ́ẹ̀ ni mùsùlùmí ò lè gbà kí bẹ́ẹ̀ ni mùsùlùmí lè gbà kí ọmọ òun fẹ́ christian meanwhile ìṣẹ̀ṣe yẹn làwọn bàbá bàbá wa fi wù wá kò sẹ́ni tá a lè fẹ́ wọ́n fi ẹ̀sìn bò wá lójú ẹ̀sìn yẹn náà tán fi bò wá lójú làwa náà fi wá ń lọ church jẹ́ pé a máa máa dáwó tí ò yẹ ká dá ẹjọ́ many pastor ló dìde sí tó sọ̀rọ̀ wípé you must leave that Nigeria you must go back to your Oduduwa nation how many pastors? but tó bá di Sunday àwọn èèyàn mi á tún gbé Bible tó bá di Friday wọ́n á tún lọ sí mọ̀tò wọ́n á lọ kí àwọn people yóò help wa my people wake up hmm. I'm a free soul to be called but I'm not going to any church again I prefer to be Martin Fancy sọ wípé ó ní tí ìwọ bá fẹ́ gbàdúrà ó ní má ṣe dàbí wọn tí wọ́n dúró ní ti ìlú tínágọ́gù ó ní tí ìwọ bá fẹ́ gbàdúrà ó ní kó o ti ilẹ̀kùn rẹ ó ní Ọlọ́run tó rí ọ ní kọ̀rọ̀ á dá olóhùn àdúrà rẹ ní gbangba I believe in that. báìbù jẹ́ sọ ó ní àwọn èèyàn mi ń ṣègbè nítorí pé wọn kò ní ìmọ̀ hmm. tó o bá ka báìbù dáadáa wáyé pé everything inside the bible ó pé i'm not talking now i'm not a pastor you understand but ẹ jẹ́ káwọn èèyàn mi ẹ jẹ́ ká jí fi ẹ̀sìn bò wá lójú let's go back to our roots ó níbi kan tá a ti wá àwọn kan ló ń jẹ́ Ògúngbèmí àwọn kan ló ń jẹ́ Akíntúndé àwọn kan ló ń jẹ́ Ọ̀yáwálé àwọn kan ló ń jẹ́ Ọ̀ṣùnwálé gbogbo yẹn àwa máa nítorí ti gba Jésù àwa máa wá chéjì orúkọ jésù ò ní ká má ṣe nǹkan tá a fẹ́ ṣe. ògún gbè mí abá di jésù gbè mí ọ̀yá gbẹ́njọ́ wá di jésù gbẹ́njọ́. no tó o bá ti fi ṣe tó o bá ti fi ṣe anybody níbi you are free to mm, serve your God. Mm, mm, tó o bá ti fi ṣọ́mọ́ ìlàkejì níbi you are free to serve your God. seriously ẹ jẹ́ kó yí àwọn èèyàn wa ẹ má jẹ́ kán fi ẹ̀sìn gbè wá lójú. Hmm. because àwọn tá a lọ ń sìn yìí tá a pè pásítọ̀ they are using jets they are using best car. tó bá ti dá gbáwó nísìnyí wọ́n ti mú pálí wọn wọ́n ti fò lọ nìyẹn wọ́n ti lọ pẹ̀lú private jet. òun fẹsẹ̀ rìn pásítọ̀ ẹ̀jẹ̀ ń lo jet òun fẹsẹ̀ rìn pásítọ̀ ẹ̀ ń lo best car òun fẹsẹ̀ rìn ẹlòmíì ò ní tí ì jẹun á jẹ̀ tún lọ léèkì yẹn á tún máa ní kó dáwó. wọ́n hmm. á ní ó dáwó ẹjọ ìgbésẹ síbẹ̀ wọ́n jẹ́ ń pa àwọn èèyàn yín ẹjọ gbogbo àwọn tó ti kú sásá yẹn ṣé wọ́n lè padà jí náà. ayé. ìyẹn náà jẹ̀dí kọ́ wa náà lẹ́kọ̀ọ́ tó yẹ kí àwa náà ká lórí wa ó yẹ ká jẹ́ kí ọ̀blàgàtà wa olóbàtì wa everything in our brain ó dí ọmọ Yorùbá mo bẹ̀ yín ni I'm not talking about any religion here I'm, talking I'm talking about ẹ̀yin náà gbogbo àwọn tó ti pa àbí àwọn ọmọ àwọn sáwọn ọmọ tán tiẹ̀ sí awọ ọ̀dájú lé lórí ní Lẹ́kì la fẹ́ sọ wọ́n sì wà lọ́sípítà tán sì ń sunkún lójoojúmọ́ wọ́n ń kígbe oró awọ ah, ẹ bẹ́ẹ̀ mọ̀ pé yẹn gẹ́gẹ́ awọ ẹ mọ̀ pé awọ ọ̀dájú nìyẹn kékèyàn gbébọn léèyàn lórí báyìí lójú gbogbo ayé kó dẹ̀ di kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ lójú yọ ọmọ sẹ́yìn ọmọ lè rí fọ́tò kó máa rí fídíò mọ́ sẹ́yìn yìnbọn fún ọmọ rẹ̀ pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀. wọ́n yìnbọn wọn yìnbọn. àwọn ìka ọ̀dájú ènìyàn. ó sà. ọjọ́ kìíní ẹ̀wọ̀ ọjọ́ kìíní tí wọ́n bẹ̀rẹ̀ ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta ẹ rí pé wọn ọmọ yorùbá ti gbàgbé. wọ́n ti gbàgbé o. wọ́n tún ti bẹ̀rẹ̀ sí ṣe patí. Hmm. wọ́n tún ti ń jẹran. wọ́n ti ń jẹ màálù wọ́n ti ń bu sábọ abọ́ wọ́n bá ti bu màálù díẹ̀ náà bu àmàlà díẹ̀ sí etí abọ́ funfun náà wọ́n á mú èkìrí ẹran kan pẹ̀lú ọbẹ̀ ewédú tí wọ́n bù sí lẹ́gbẹ̀ẹ́ ẹ ti ń jàmọ ẹ mọ pọn kà lọnà òsàtọ́ládé níyì àdúdú yẹmi olóríire fẹ́mi abati mo kí yẹn kalẹ̀ káàbọ̀. Hmm ẹ bá mi ẹ yóò dáa fún yín ṣe rọrọ you need to play them. ẹ ṣeun ẹ ṣeun ẹ jẹ́ kí n gbé kọ́ mi yóò dáa fún yín bàbá wa yóò yẹ yín ẹ ṣeun ẹ ṣeun gan God bless you ẹ ṣeun ẹ ṣeun ẹ jẹ́ kí n gbé àwọn kọ́ yẹn mo ti láwọn course nílẹ̀ tán ti ń pè mí kọ́ ti ya apá ńlẹ̀ tí wọ́n ń pè mo dẹ̀ rí i pé wọ́n ti pè kó tó ti tó pé màá lọ yóò dáa fún yín Ọlájùmọ̀ Kẹsàléwá. Ọlájùmọ̀kẹ́ Saléwá hello ẹ káalẹ́ o hello. yes ma ẹ bá gbóhùn sókè yes ma. ẹ kú ètò ọlọ́run fún wa ṣe. àmín. àní kú sọ́nà bíi àní kú sọ́nà lágbára ọlọ́run. mo ti rí i pé àjẹṣẹ́gun lágbára ọlọ́run bẹ́ẹ̀ náà ló dẹ̀ ṣe máa rí lágbára ọlọ́run àwa la máa ṣẹ́gun ànídákẹ́ ṣé ẹ rí mo kàn fẹ́ pè yín sákíyèsí kan ni mo rántí nígbà kan lÉkòó wọ́n ní àwọn gọ́fìnà yìí ni gbogbo wọn pátápátá ni wọ́n jọ panupọ̀ pé wọ́n máa fún anybody ní tírí tírí thousand kọ́ lọ gbowó láláùsá kó ní kálukú máa lọ sí state ẹ̀ hmm. Hmm. wọ́n ní kólúkálukú máa lọ sí state ẹ̀ àwọn kan ń dàlúrú àwọn kan ń ṣe kinní kan nígbà yẹn kinní yẹn múlẹ̀ everybody àmọ́ àwọn míì tán padà sílùú wọn nígbà yẹn o Hmm. wọ́n wá dìsìn wọ́n wá ní kí fúlàní kúrò ní orílẹ̀-èdè wa ogun wa dé wọ́n wá sọ pé. ẹ wá lẹ fẹ́ máa pẹ̀tù kán máa pa wá lọ. ẹ wá ń sọ pé anybody ẹ wo òfin tó bá ti mẹ́rú báyìí ó gbọ́dọ̀ mú ọmọ gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń ṣe ẹ lè gbarú ẹ̀ gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń ṣe fún wa ẹ lè gbarú ẹ̀ gbogbo ẹ̀yin alágbára ayé ojúlẹ̀ ti tì yín ọlọ́run ti gba agbára lọ́wọ́ yín gbogbo nǹkan tẹ́ ń ṣe fún wa ẹ lè gbarú ẹ tẹnibọdì bá fẹ́ sòótọ́ ẹ máa pa wọ́n lẹ́nu mọ́ ẹ máa fún wọn lówó ẹ máa bribe wọn ẹ ń ṣe gbogbo ẹ tágbára tágbára tẹ ẹ ní kódà ó ti dópin báyìí ẹ ẹ fẹ́ káṣírí yín tú àṣírí yín dẹ̀ ti tú gbogbo àṣírí yín gbogbo nǹkan tẹ́ ń bò fún wa gbogbo nǹkan tẹ́ fi bò wá lójú tẹ́ ẹ sọ pé kọ́ má sí skú ọ̀fẹ́ so that àwọn èèyàn ò ní lè lágbára láti kàwé láti fi put òfin sí yín pé nǹkan tẹ́ ń ṣe báyìí báyìí kò dáa torí ẹ̀ lẹ́ ṣe sọ gbogbo nǹkan kó le kókókókókó so that wọn ò ní lè lágbára láti fi rán ọmọ wọn ní school gbogbo àwọn jàǹdùkú gbogbo àwọn tí wọn ò kàwé ẹ wá ń fún wọn lágbára ẹ ń gbágbára lé gbogbo wọn lọ́wọ́ gbogbo èyí tẹ ń ṣe ìjọba lé wa lórí ìwé mélòó lẹ kà. ẹ fi ń gbọ́ mìíràn. ẹ kàwé gbogbo yìí ẹ ní kúfà àti tẹ bá ní wọn ń ṣe ṣẹṣẹ lọ ń ṣe ni ẹ lọ ń ṣe lọnà èwú torí pé ti wà ìfá torí pé ti wà ìfáwà ẹ ti lágbára. ìyá yẹn pa mí lẹ́rìn so wọ́n tún ń ta ẹ̀ ń pa mí lẹ́rìn ṣé wọ́n tún ń ta sàtífíkẹ́ẹ̀tì náà lálẹ́ express ni. wọ́n ń ta lálẹ́ express wọn ò ní wọn ò ní mélòó ni gbogbo wọn ẹni kí gbogbo wọn sọ skul tó ti kàwé ìwé mélòó náà kà tó ń lọ yunifásitì ni àwọn oní sùkúl àwọn olẹgbẹ́ wọn àwọn olẹgbẹ́ wọn nítorí pé ọmọ mẹ̀kúnnù kọ́mọ mẹ̀kúnnù má bàa lágbára lé wọn lórí wọ́n ṣe sọ lé ìwé di kokoko ìwé tó yẹ kó fọdún mẹ́rin kà wọ́n ní kó máa fi twenty years kàwé wọ́n máa di strike tíṣà máa daṣẹ́ lẹ̀ wọ́n máa ṣe gbogbo ẹ̀ rádaràda rádaràda àwọn ọmọ tí wà nílùú òyìnbó wọ́n fi two years gba degree ẹ wá rò pé wọ́n máa ṣàǹfààní fún yín wọ́n lè ṣàǹfààní kankan fún yín wọn ò láǹfààní kankan tó máa ṣe fún yín tó máa ṣe fún yín náà lẹ ti ń rí wọn ń bojú yín jẹ káàkiri wọn máa máa bojú yín jẹ kiri náà láròjinlẹ̀ ọlọ́dẹ ti gbàgbára lọ́wọ́ yín ọ́bì ayé gbogbo yín ti bàjẹ́ gbogbo òdì yín tẹ́ bò gbogbo ẹ̀ ló ti wà ń ta ọlọ́run ti ṣe ọlọ́run ti gbàgbára lọ́wọ́ yín gbogbo àwọn tẹ́ gbẹ́ lẹ́yìn àwọn ọmọ ọ̀tá àwọn agbèrò tẹ́ gbẹ́ lẹ́yìn àtàwọn fúlàní tó ń bá yín sí màá tẹ kó sílé àwọn náà máa pa yín gbẹ̀yìn ẹ máa wò nínú ìtẹkọ sí i àwọn náà máa pa yín ìṣàlá. ṣé kí wọ́n pariwo síta àmì o. ẹ ṣáà sọ fún gbogbo àwọn èèyàn wa gbogbo nǹkan tó bá fẹ́ ṣe gbogbo bá yín sọ látẹ̀kọ́ pé gbogbo àwọn tó lọ ń gbọ̀rọ̀ lẹ́nu wọn yẹn ibẹ̀ náà ti ń mú wọn kọ́ máa bẹ anybody sọ̀rọ̀ gbogbo nǹkan tó bá fẹ́ ṣe kọ́ máa ṣe sí fídíè kọ́ máa sọ nǹkan kan síta mọ́. bẹ́ẹ̀ kọ́ máa sọ gbogbo iṣẹ́ tán bá fẹ́ lò mọ́ à ń lo sí ẹgbàá ni à ń lo sí aláwò yẹn mọ́. àwọn ọlọ́tẹ̀ ni gbogbo wọn ọlọ́tẹ̀ ni wọn olórí burúkú ni gbogbo wọn ọlọ́tẹ̀ ni wọn kọ́ máa sọ nǹkan kan mọ́ ẹ ṣeun ẹ ṣe mà god bless you. ìkéde kan tí ó sáré wọlé tọ̀ mí wá nísìn ni pé wọ́n ní ní agbègbè Ṣàgámù wọ́n ní kẹ́ ẹ sọ fún àwọn aráalé yín kẹ́ ẹ pè wọ́n pé wọ́n fẹ́ strike níbẹ̀ yẹn o wọ́n fẹ́ sọsẹ́ ní Ṣàgámù lọ́wọ́lọ́wọ́ wọ́n náà ti péjọpọ̀ ní Ìsàgámù báyìí o àwọn Fúlàní fẹ́ẹ́ dáná oró báwọn Haúsá dẹ̀ ni wọ́n sà náwọn pípù ìwọn náà ti wà ń bẹ yẹn ìkéde pàtàkì tí a mú wá fún mi nìyẹn lóhun mọ márùnún tẹ ní ọmọ ológo lórí zero one point five dot tẹ́ni ọmọológo dot com wọ́n ní kí n sọ fún yín pé ní agbègbè Ṣàgámù lọ́wọ́lọ́wọ́ wọ́n ní wọ́n ti fẹ́ sọ̀rọ̀ bí agbọ́n o pé ni wọ́n tún ti wà ní agbègbè yẹn wọ́n dẹ̀ ní pé ká sọ fún yín kẹ́ẹ̀dẹ̀ sọ fún àwọn ènìyàn yín nílé ẹ̀yin tẹ́ bá jọmọ ìságámù tẹ́ wà ní agbègbè ibẹ̀ yẹn lọ́wọ́lọ́wọ́ wọ́n ní kí ẹ lọ sí ibẹ̀ yẹn ẹ̀yin tẹ́ bá lè protect ara yín wọ́n ní kẹ́ gbìyànjú o wọ́n náà wà ní ìságámù ẹ̀yin bàbá wa ẹ̀yin ọmọ ìságámù wọ́n ní nǹkan kan tó ń ṣẹlẹ̀ ládùúgbò yín o wọ́n náà ti fẹ́ máa dáná oró ń bẹ̀ yẹn o ẹ̀jọ̀ ẹ bá wa wá nǹkan tẹ́ lè ṣe sí ń bẹ̀ yẹn ẹ̀yin ọmọ ogun ẹ̀yin ọmọ ogun àdúgbò ẹ̀yin ọmọ ogun ẹ̀yin tẹ́ mọ̀ pé agbára yìí wà ńlẹ̀ tẹ́ lè fi dìfẹ́ǹdì àdúgbò yín ẹ má jẹ́ kán wá sọ́dọ̀ yín wá bá yín jàjà kíní kan pa yín nípakúpa o ẹ ti mọ̀ pé àwọn ibi tí ilẹ̀ tó bá ń sàn fún wàrà àti fóoyin àwọn ìlú yẹn náà fẹ́ máa pa lẹ́yọ kọ̀ọ̀kan àwọn ìlú yẹn náà fẹ́ máa pa ọ wọ́n fẹ́ máa pa wá díẹ̀díẹ̀ ni wọ́n fẹ́ pa gbogbo Ìbàdàn yẹn run kán pa Èkó run kán wá lẹ́vù ẹ̀ fún àwọn tí wọ́n máa padà fi ra nǹkan àwọn sùsùkù yẹn lọ́wọ́ wọn láti iṣẹ́ tán rán wọn náà jẹ́ lọ yẹn ṣùgbọ́n ẹ má gbàgbé wọ́n máa tọ́jà yín ni ó yá gbóhùnsókè kíákíá gbóhùnsókè gbóhùnsókè. ọpẹ́ tó ẹ̀mí ṣe lásán o àwọn ọba lèmi bá lẹ́jọ́ o hmm, ẹ̀yin ọba hmm. à ń gún yín à ń gún yín sẹ́kẹ́ ẹ̀mìíra à ń yín yín láti rìn ẹ̀ sídìí àwọn onífá yín ń pe ifá lékè fún yín wọ́n ń pe ọ̀pẹ̀lẹ̀ ní irọ́ fún yín ẹ dẹ̀ rìn dín mọ́ bẹ́ẹ̀ bó ṣe ń ṣí yín nídìí ẹ sọ pé rárá kọ́ mọ́ ṣí yín nídìí ẹ rìn ìdí mọ́lẹ̀ náà ẹyẹ hmm. ọba yìí dùgbẹ̀dùgbẹ̀ tó mì tó ti fẹ́ rébọ̀ yìí wàláì mo wàá ṣọ̀fọ́rí yín ní kọ̀kọ́ jalè torí strike tí wọ́n strike ní eléyìí àtòrí ọba ni wọ́n ti mú. Hmm àbàmọ ni ọba ọjájá o tá a mọ wí fún ọ lánàá ṣèbó lẹnu wá rùn ọba ọyọ tá a mọ wí fún yín rẹ lẹnu wá rùn ẹ lọ kọ déètì nílẹ wàláì tàlàfún bìlà àwọn nípa yín ò di ifá ò di ifá rẹ fún yín wọn wọn di ifá ifá ifá gidi ló ń dá fún yín o ṣùgbọ́n wọn pè ní irọ́ fún yín wọn ń pe ọ̀pẹ̀lẹ̀ lékè. ẹ wá àwọn lọ́balọ́ba yìí wàláì àtẹ ni wọ́n ti wọ́n ti ṣètùtù ètùtù ògbà mọ́. àní mo sọ fún ẹ kí ni mo sọ fún ẹ láàárọ̀ yìí mo ní wọ́n ń jẹ nǹkan lọ́wọ́lọ́wọ́ báyìí sẹ gbogbo tán wá ń kó jáde yẹn tẹ́ ń jẹ yẹn ìdọ̀tí ló kù tán fún yín jẹ Ọlọ́run ìdọ̀tí ló kù tẹ́ ń jẹ kò lè ṣiṣẹ́ mọ́ àṣírí yẹn ìwọ á máa káńkọ̀ fún sí yín lọ́wọ́ ni á bẹ̀dà kẹ́ fọwọ́ ara yín kẹ́ lọ sí àárín ọjà kẹ́ bọ́ kẹ́ lọ fọwọ́ ara yín ẹ̀yin ọba ẹ lọ sọ́jà ẹ lọ tọwọ́ bọ̀ sọ̀ lọ́yà máa sọ̀rọ̀ lọ. sírú ẹ̀ ẹ̀mú international design kẹ́ ẹ mọ́ bá wọn sọ lẹ́yìn dọ̀la kẹ́ ẹ mọ́ sọ lẹ́yìn dọ̀la mo fi kí tóbi ọlọ́run bá tó ṣẹ̀dá mi tó lẹ́mí mi mo fi búra sí i mo fi àṣẹ tí ń bẹ ní kaaba pé kò sẹ́ni tó bá débẹ̀ tó bá tọrọ yóò rí bẹ́ẹ̀ fún mi mo fi mo fi búra lé lórí kò sírú ẹbọ táwọn lọ́balọ́ba yìí lè gbé tó lè gbà kò sírú ètùtù tó lè ṣe tó lè gbà torí pé wọ́n ti jẹ́ èèwọ̀ wọ́n ti jẹ́ èèwọ̀ gbogbo àwọn nǹkan tó fi ń ṣe ọba wọn kàn ń jókòó sáàfin lásán ni o kì í ṣe àwọn ló ń bẹ láàfin o ẹ kàn ń wò wọn wọn ti di wọn ti di pàǹdà kì í ṣe àwọn lẹ ń bá sọ̀rọ̀ torí pé wọn ti wọn ti rìn kọjá inú ayé kì í ṣe orí ìtẹ́ náà wà mọ́ ṣùgbọ́n ẹlẹ́mọ̀ sọ́lọ́mídọ̀ làwọn ò ní gbọ́ wọn ò ní gbà ọ̀ ẹ̀ mọ̀rọ̀ bóyá àwọn lẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ni kì í sọ̀rọ̀ lẹ́ẹ̀ bá sọ̀rọ̀ o kì í ṣe àwọn lẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ìbẹ́tà ṣe ògbẹ́yìn ọmọ Yorùbá kẹ́ ẹ pa owó pọ̀ kẹ́ ẹ pa ọ̀tẹ̀ tí ìbẹ́ láàrin yín kẹ́ ẹ mú ọ̀tẹ̀ kẹ́ ẹ láti sẹ́gbẹ́ kan kẹ́ ẹ pawọ́ pọ̀ kẹ́ ẹ gbéra yín wọ́n ní àìní ìfọ́ mẹ́jọ báyìí ó ń jọ mẹ́jọ níyà tá a bá kó ọwọ́ pọ̀ kò sẹ́ni tó ní sẹ́ ọwọ́ sí méjì ẹ̀yin ọmọ Yorùbá ẹ lọ múra gbogbo ẹ̀yin tẹ́ wà láńdà fúnra wàláì gbogbo ẹ̀yin tẹ́ dìde tẹ́ ń ṣe kò kàn mí kò kàn mí mo fẹ́ jẹ́ kí nǹkan kan yé yín lálẹ́ yìí tí ó bá ṣẹlẹ̀ pẹ́rẹ́ mo fẹ́ jẹ́ tẹ̀mọ̀ pé gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora yẹn ni wọ́n fún níwèé pé kẹ́kọ̀ọ́ rí sí. bẹ́ẹ̀ni. ti lù mí inú wo mo fẹ́ dé sí mo fẹ́ bí yín ni o ẹ̀yin tẹ́ ń ṣe kò kàn mí kò kàn mí ìbò lẹ fẹ́ dé sí tí wàhálà bá dé torí pé tí wàhálà bá ti lè dé nílùú yín wàhálà ogun tí wọ́n fún mọ yín níbi tẹrù bí ẹ ti ń rí rọrùn wàhálà ẹ ẹ ẹ ní ẹ ní láìkẹ ẹ ní ròtì. ẹ lọ kọ déètì nílẹ ni mo sọ ẹ ni mo sọ ọ̀kan báyìí kò ló lè pé ẹ mọ wù ọ̀tẹ̀ ẹ má ṣe kò kàn mí gbogbo olùtẹwà wọn kọwọ sọ wọn kò ní kò sẹ́ni kò síbi kò síbi tẹni wọn kọ ṣùgbọ́n tó bá ti dójú pé kájọ túlù ṣe ẹni wọ́n mọ́ papọ̀ ni. Hmm. yóò dà fún ẹsẹ ẹjọ ní tèmi fẹ́ sọ nìyẹn àti tẹni Ọlọ́run gbà fún wa Ọlọ́run tẹ ti gbà fún wa kì í ṣe pé Ọlọ́run gbà fún Ọlọ́run ti gbà fún Ọlọ́run ti dojú tó àwọn ọ̀tá. àmín ẹ̀yin tẹ́ wà ní Ṣàgámù lẹ́ẹ̀kan sí i wọ́n ní àwọn èèyàn yín ti àwọn èèyàn burúkú ti dé agbègbè yẹn wọ́n dẹ̀ ní pé ká sọ fún yín pé kẹ́ wà kí ẹ fún gidigidi gan ni ẹ̀yin tá a lè gbé kọ yín mọ́ ẹ̀yin ni ẹ ti fà á mò ń try láti pe àwọn míì padà mo rí i pé wọn gbé kọ so ẹ má sọ pé bóyá ní kọ́sítọ́mà tá à ń fún ní ní kínní ẹ̀yin ni tẹ́ bá ti pè á máa gbé tẹ́ bá pè wá máa gbé kọ of course dandan ni ká gbé kọ ẹ jọ̀ọ́ ẹ bá wa yín nǹkan tẹ́ ń gbọ́ yẹn sílẹ̀ ẹ bá wa yín sílẹ̀. hello. à ń gbọ́ yín màá ẹ sọ̀rọ̀. ẹ kalẹ́ sísá sẹ́yìn ọmọ ológun. yes ma. àfọ ètò ọlọ́run bá wa gba ilẹ̀ wa o ọlọ́run yìí sọ wá di ẹrú lórí nǹkan wa lágbára ọlọ́run ọlọ́run àbẹ́ fún gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe agitation ọlọ́run àfún yín ní okun àtagbára wa yóò ní mú wọn ọwọ́ àwa hero ta um, Mr Sunday Igboho ọlọ́run àmà wà pẹ̀lú wọn ṣé ẹ rí um, àwọn ọba wa ẹ̀rìn um mm. tí ọmọ àlè bá ti fi mọ ọmọ ọkọ kò sí kí irú nǹkan báyìí kó máa ṣẹlẹ̀ tẹ́lẹ̀ àwọn obìnrin mo pè lórí ehm, lórí program ìsàkóríkì mo sọ̀rọ̀ wípé àwọn obìnrin kì í tá a dálẹ̀ ní ayé òun ló ń lọ yẹn nígbà tá a bá ti gbé ọmọ ọba fọ́ọ̀ṣù ìjọ wo ọmọ ọ̀ṣun yóò ní wúwa sí iye ọmọ ọba ó máa wù ẹ yorùbá máa ní bí ilé kan bá tòrò ọmọ àlè ibẹ̀ ni ò tí ì dàgbà àwọn ọmọ àlè àárín wa ti ń dàgbà òun ní gbogbo ẹ̀ ṣe ń ṣẹlẹ̀ yìí nítorí mi ò mo wà ṣọ́ wípé kò sẹ́ni bọ̀dì tó máa máa pa ọmọ ẹ̀ tó máa máa pa ọmọ ẹ̀ tá a sọ wípé torí nǹkan tóun fẹ́ jẹ ta ni kí wọ́n máa pa á but tó bá jẹ́ ọmọ ọlọ́mọ ni wọ́n lè gbójú nítorí pé àwọn ọba yẹn ò ṣe apani tó bá jẹ́ pé ara wa ni wọ́n wọ́n máa fíl tí gbogbo wa tá à ń fíl wọ́n máa dìde wọn ò ní ro nǹkan tí wọ́n fẹ́ tí wọ́n fẹ́ jẹ lẹ́yìn tó máa ba ọ̀la wọn jẹ́ wọn ò ní rò àǹtí fọwọ́ olú. Mm ọ́fíìsì wa nílò àwa là gbọ́ àwa là gbọ́ ambode sọ títí títí títí títí tí ń pé ká ṣọ́ra àwa là dáhùn òun lójú wa dẹ̀ ti rí òun ni ojú wa ti rí kí làwọn ọmọ ọlọ́mọ ṣe lánàá tí wọ́n ṣe irú nǹkan báyẹn fún wọn kí nìkan tí wọ́n ṣe ṣe ẹ̀jẹ̀ rí àwọn fúlàní tẹ́ rí tí wọ́n ṣe gbogbo nǹkan tí wọ́n ṣe setup ni o títa tẹ́ni wọn fẹ́ kí election election yẹn náà jẹ́ àgbàgbé kò lè sí wọn fẹ́ kí election wá ni o wọ́n ti mọ̀ wípé táwọn bá ti dàárín wa rú dáadáa tí ìlú ò bá rójú tí ò bá ráyè ta ló fẹ́ sọ pé òun fẹ́ kí election strategy ni gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí o wọ́n mọ̀ mọ̀ wọ́n ti fàyè ní ọ̀tá wa lára wọ́n rí pé àtọ̀rọ̀ wọ́n wá mọ̀ fún tó bá ti ń pa wá tí wọ́n wà àríwá tí wọ́n gba ọmọ lẹ́yìn ìyá tí wọ́n ń pa ìyá máa ké òun ni gbogbo nǹkan tẹ́ ẹ rí tó ń ṣẹlẹ̀ yìí ṣùgbọ́n mo mọ̀ pé àwọn alálẹ̀ àwọn onílẹ̀ àwọn tí wọ́n tẹ Yorùbá land tí wọ́n tẹ̀dó pọ̀ ní fi wá sílẹ̀ níbikíbi tí wọ́n bá wà wọ́n á dìde wọ́n á jà fún wa wọ́n á dẹ̀ gbé aláàánú àti olùrànlọ́wọ́ wọ́n á gbé tì wá ẹ ṣé gan ẹ kú ètò Ọlọ́run máa ró yín lágbára. àmì adúpẹ́ ṣé gan ẹ ṣe gan um, kí n tó máa lọ ẹ mọ́ gbàgbé ẹ̀yin tẹ́ wà ní Ṣàgámù wọ́n ní wọ́n ń sọṣẹ́ ní wọ́n fẹ́ ṣe ọṣẹ́ ní àdúgbò yín wọ́n ní kẹ́ ẹ wà very very careful gan kẹ́ ẹ wà ní ìṣọ́ra gidi ní àdúgbò yẹn àwọn ọmọdé ilé ni àgbà ilé ni ẹ jẹ́ kí wọ́n wà nínú ilé ẹ̀yin tẹ́ bá jẹ́ akọni nìkan ni kẹ́ ẹ jáde láti sọ pé ẹ fẹ́ tákù wọn ìwọ tó bá dẹ̀ mọ̀ pé agbára rí òpé tó má jáde ṣùgbọ́n ọlọ́run alágbára á sọ wá ṣùgbọ́n ẹ má jẹ́ kí wọ́n ba nǹkan yín jẹ́ ẹ má jẹ́ kán jó properties yín níná torí èmi rí wípé a lot of people ló ti wà níta tí wọ́n yẹ pé properties àti eh, nǹkan àwọn nǹkan tó yẹ fi ń ṣọrọ̀ ajé ló ti bàjẹ́ tán a lè máa play àwọn fídíò yẹn torí kò sí àárọ̀ ọjọ́ mú solókù ọjọ́ ti lọ àwọn ènìyàn wa máa sùn kò sí àkókò mọ́ tó bá tún dìgbà míì ó ṣeéṣe ká gbá àwọn fídíò míì wá nígbà míì ṣùgbọ́n ẹ má gbàgbé láti subscribe sórí YouTube channel mi Tenny ọmọ ológo Tenny ọmọ ológo ní YouTube mi ẹ kílìkì lé lórí ẹ kílìkì lé lórí red button yẹn ẹ kílìkì lé lórí tẹ́ni ọmọ ológo mi ẹjọ́ mo fún yín ní ìṣẹ́jú méjì ẹjọ́ mo ti fẹ́ máa lọ ìṣẹ́jú kan péré tàbí ìṣẹ́jú méjì mo ń gbọ́ yín. kọ́ ọ̀hún ò kọ́nẹ́ẹ̀tì mo rí i pé kíní yín ò kọ́nẹ́ẹ̀tì mo gbìyànjú pé kí n gbé kọ́ yín ṣùgbọ́n mo rí i pé mo gbìyànjú pé kí n gbé kọ́ọ̀lù yẹn ṣùgbọ́n kò ó dà pé nẹ́tíwọ́ọ̀kì ọ̀dọ̀ tiwọn ni ó ń rotate ni kó o kò lọ nẹ́tíwọ́ọ̀kì yín ò ṣe so ẹ má bínú mi ní lè gba kọ́ọ̀ kankan mọ́ ẹ má bínú gbogbo ẹ̀yin tí ẹ bá pè mí tí mi ò lè gba kọ́ yín ẹ̀yin tí ẹ bá rí mi bí mo bẹ́ẹ̀ ṣe ń pè tí kọ́ ẹ̀mí pé yín náà rí i pé kọ́ yẹn fọ́ọ̀mù méjèèjì ni mo fi ń gba kọ́ sí méjèèjì ń jálura wọn ni so àwọn tí mo lè gbé náà ni ẹ kò dé possible kéèyàn kan ṣoṣo èèyàn méjì kó máa sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo ẹ jọ̀ọ́ nítorí títí Ọlọ́run Elédùmarè ẹ má bínú mi ò ní lè gba kọ́ mọ́ ẹ jọ̀ọ́ mi ní lè gba kọ́ mọ́ ẹ má bínú torí kò sí ọjọ́ mo ti gbìyànjú àti gbé kọ̀ yẹn àárọ̀ ọjọ́ mú solókùn ẹni tó ń pè mí yìí kíní yín kò connect network yín yẹn ò dáa network ọ̀dọ̀ yín ò dáa mí nílè gba kọ́ mẹ́ má bínú gbogbo ẹ̀yin tẹ́ ti pè mí sẹ́yìn ní direct call ni láti nàìjíríà torí nọ́mbà nàìjíríà ló pọ̀ jù ẹ sọ̀rọ̀ yín ẹ jù ẹ sọ̀rọ̀ ní ìṣẹ́jú kan torí a ti fẹ́ máa lọ. ẹ má wulẹ̀ kí mi gbogbo àjọ ń ṣe náà ni ó yẹ ẹ sọ nǹkan tẹ́ bá fẹ́ sọ kíá. máa. nẹ́tíwọ́ọ̀kì yín ò ṣaka ẹ má bínú mi nílé ìgbà kọ̀ mọ́ nẹ́tíwọ́ọ̀kì yín ò ni kí lẹ sọ kí lẹ wí nẹ́tíwọ́ọ̀kì yín ò mi ò nílé ìgbà kọ̀ mọ́ ẹ má bínú mi ò nílé ìgbà kọ̀ mọ́ so èmi ò mọ̀ fi eléyìí ṣe lọ nìyẹn tẹ́ni ọmọ ológo lèmi ẹ mo dúpẹ́ lọ́wọ́ yín mo rí bàbá kan tó ń pè ní Fatai ẹ ṣeun mo rí pé subscribe sórí YouTube mi ẹ yóò dà fún yín mo rí notification bí bẹ́ẹ̀ ṣe wá subscribe yẹn ọwọ́ tẹ́ fi tẹ red button yẹn ẹ ní fi gbé ọmọ sí ẹ dẹ̀ ní fi gba lẹ́tà àbànújẹ́ gbogbo ayọ̀ Odùduwà yíngbà tí ọ̀rọ̀ Yorùbá nation bá dúró tá a bá gba ilẹ̀ wa wọn ní fi èmi àti yín àti gbogbo àwọn tó ń wò mí pátápátá àtàwọn tó tún máa tún wò mí lẹ́yìn ètò tó wò mí ní orere ni kì í sáwọn páwọn tó wò mí ní aburú tán wá ń ṣépè fún mi lábẹ́lẹ̀ tán fúláàgì mi tán ṣèkà lábẹ́lẹ̀ o ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ wò mí fún orere tínú yín dùn sí ń tà ń ṣe ẹ ẹ ní gba lẹ́tà bànújẹ́ àdẹ̀ ní fi ń ṣàwátì ní ìgbà náà gbogbo ala máa kéré oko délé àníkú sọ́nà bí èéfín wọn ní fi wá ránṣẹ́ sílé tipátipá gbogbo ẹnikẹ́ni tá a bí nínú obìnrin tàbí tí a fi ọ̀bẹ gbé jáde tó bá lòun lépa rẹ tàbí lépa èmi òun fẹ́ máa ṣèwádìí mi lójoojúmọ́ òun fẹ́ mọ ibi tí mo ti wá àbí a fẹ́ máa ní mi lára ni ọ̀run máa gbagbára lọ́wọ́ wọn máa dojú ìjà kọ wọn ó ní àwọn jọ ní kì í ṣe nípasẹ̀ tèmi ó ní gbogbo àwọn káwọn tó bá dìde sí mi ní ìdájọ́ ọlọ́run ni ó máa dá yín lẹ́bi ọlọ́run máa dá yín lẹ́bi ó máa dá yín lẹ́bi kú tẹ́ ẹ bá lo kú sí mi kú máa jẹ́ tiyín tẹ́ ẹ bá pèrè omi ìlú ibi máa jẹ́ tiyín tẹ́ ẹ bá lọ́nú afẹ́fẹ́ tàbí tẹ́ ẹ lọ sínú omi tàbí tẹ́ ẹ lọ sínú ilẹ̀ tàbí ojú òfurufú nítorí tèmi tẹ́ni tẹ́ ẹ bá lẹ̀ ń gbẹ́bọ kiri nítorí tèmi tàbí ẹ̀ ń ṣèwádìí nítorí tèmi láti já mi kulẹ̀ tàbí fi mí ṣẹlẹ́yà gbogbo ń tẹ́ ẹ bá rò sí mi orí yín ló máa jẹ́ tiyín àtọmọ yín gbogbo ń tẹ́ ẹ bá mi orí yín àtàwọn ọmọ yín ló máa jẹ́ tàbí àwọn ènìyàn mi gbogbo àwa tá à ń sọ̀rọ̀ lórí agitate pátá gbogbo ibi tẹ́ bá ṣe sí wa àwa tá à ń ṣe tinútinú lórí nǹkan tẹ́ bá ṣe bí fún wa pé ká lẹ pa wá lẹ́nu mọ́ gbogbo tẹ́ bá ṣe sí orí yín ló máa dé torí ẹ̀ sọ pé wọ́n ń bu fẹ́ẹ̀lì lórí nǹkan ni wọ́n ń fẹ́ẹ̀lì wọ́n ń bu fẹ́ẹ̀lì sọ̀rọ̀ nàìjíríà ẹ̀ fún wọn nínú ẹ̀ fún wọn lómi ẹ̀ fún wọn lóúnjẹ ń jólé káàkiri ojoojúmọ́ lẹ̀ ń ba properties àwọn ènìyàn jẹ́ ẹ sọ àwọn ènìyàn sínú hílàhílo torí pé ẹ̀yin gbádùn kò ní yẹ yín kò ní yẹ ẹni tó bí yín kò ní yẹ yín kò ní yẹ ẹni tó ràn yín níṣẹ́ òfò lómi ẹ̀fọ́n ṣe òfò ní gbogbo yín ó ṣe bẹ́ẹ̀ dẹ̀ ló ṣe máa rí títí ayé ẹ̀ pẹ̀kún àmì èmi lọ lẹ́nu kẹ́ mọ́ bá dárò òròlù yìí ní ọmọ onífọ́dé mo lépo nílé ni mo jẹ́ láni funfun mo níyọ̀ nílé ni mo jà tẹ́ mo rìn wọ́wọ́ balùwẹ̀ láre ọmọ aládé sẹ́sẹ́ fún ẹni tó pe bàbá tèmi lájẹ́ òníránú torí gbá orí èèyàn ni bàbá tèmi fi ń so mímu yẹ́sìkẹ́ ọmọ ológo orin lẹ́nu kẹ́ mọ́ bá dárò ẹ orun ayọ̀ lásán o mo kí yín o ẹ ṣe gan o ẹ ṣe gan o a ó tún dìgbà kan náà a ó ríra ẹ mọ́ gbàgbé lẹ́ẹ̀kan sí tẹ́ni ọmọ ológo ni ẹ subscribe sí péèjì yẹn bá mi fọ́lò rẹ̀ ìwọ tó ti fọ́lò ẹ̀ bá mi fọ́lò péèjì yẹn bá mi fọ́lò péèjì tí mo wà bá mi mi fọ́lò rẹ̀ ẹ bẹ́ẹ̀ ni ẹ bá mi fọ́lò péjì yẹn tẹ́ni plọ tẹ́ni tẹ́ni ọmọlógo wà tẹ́ni ọmọlógo tù ọmọlógo wọn ọmọlógo tù èmi náà mo ní bẹ́ẹ̀ ni ẹ bá mi fọ́lò àwọn péjì yẹn yóò dáa fún yín ọ̀rọ̀ yín yóò dayọ̀ ẹ yóò dáa fún yín yóò dáa fún yín tẹ́ bá dẹ̀ rí Sango TV music Sango TV music ẹ bá mi fọ́lò péjì yẹn náà ẹ àwa náà la ní Sango TV music ẹ bá mi fọ́lò péjì yẹn ẹ bá mi fọ́lò rẹ̀ yóò dára fún yín ọ̀rọ̀ yín yóò dayọ̀ ẹ ní ṣìṣe ẹ dẹ̀ ní kàn dààmú ó rán ẹ̀ ọ̀la sùn ó dìgbà kan náà orílẹ̀-èdè mi á dúró bẹ́ẹ̀ ni arise to kọ́ national anthem national anthem yóò dàbọ̀ ó dàbí ká má ìlọ àmì lọ àfẹ̀yìndà ó dàbí ká má ìlọ àmì lọ àfẹ̀yìndà ó dàbí ká má. orílẹ̀-èdè mi. ìgbòjú Odùduwà republic àdúrà òmìnira ade. òmìnira dé o ìyà yìí ti pọ̀jù fún wa orílẹ̀-èdè mi yá dúró òmìnira adé. orílẹ̀-èdè mi yá dúró sórí ìyà yìí ti pọ̀jù Odùduwà republic àdúrà òmìnira adé. ẹ jẹ́ ká fọwọ́sowọ́. Odùduwà Republic adúró òmìnira adé. Odùduwà Republic àdúrà òmìnira adé. mo kí gbogbo ẹ̀yin àgbààgbà àti gbogbo aláàtò tí ó wà ní ìdí gbígbé àṣà àti ìṣe ọmọ kóòtù òjíire bí lárugẹ ní pàápàá jùlọ gbogbo àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ takuntakun tí à ń rí àti ní abẹ́lẹ̀ kí orílẹ̀-èdè Odùduwà ìyẹn Odùduwà Republic lè dúró. ẹ ṣeun gan ni ọlọ́dún tó mọ àrè á dì yín mú àwọn alálẹ̀ á kí yín lẹ́yìn olódùmarè á gbé gbogbo àṣẹ tèdùmarè. ẹ jẹ́ kí gbogbo wa fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú gbígbé orílẹ̀-èdè Odùduwà kalẹ̀. orílẹ̀-èdè Odùduwà ní ìrètí tí a ní gẹ́gẹ́ bí ìran Yorùbá láti dé ibi tí ọkàn wa ń fẹ́. bí a bá wo ìyà tí ó ti ń jẹ àwa ìran Yorùbá bọ̀ látẹ̀yìn ò rí wípé ìyà yìí pọ̀ tó bẹ́ẹ̀ sí à ń gbé ìgbé ayé ẹrú ní orílẹ̀-èdè tí a pè ní tiwa. kò sí àǹfààní tí ó péye láti dé ibi àṣẹ ní orílẹ̀-èdè tí a pè ní tiwa yìí. ikú ìyà ikú ẹ̀sìn ìpakúpa ni wọ́n pa àwa ọmọ Yorùbá tí ó bá ń fi òtítọ́ inú ṣe iṣẹ́ rẹ̀. ǹjẹ́ ó wá dára kí ọmọ ẹlẹ́ran kí ó máa jẹgun? ṣé ó dára bí kí ọmọ aláṣọ kí ó máa wọ àkísà? ǹjẹ́ ó sunwọ̀n kí ọmọ onílé kí ó máa gbé ẹ̀yìn odi ẹ jẹ́ kí a rò ó kí a má bàa fi ohun tí a fẹ́ jẹ bà ohun tí a fẹ́ jẹ jẹ́ kí a má ta ara wa dànù kí iṣẹ́ àwọn baba ńlá wa tí ó ti lọ ó má bàa parun kí ìran wa tí ó ń bọ̀ lẹ́yìn kí ó lè máa sọ nípa tiwa wípé a ṣe ìwọ̀n tí a lè ṣe ẹ jẹ́ kí a fi ara wa ṣe òṣùṣù ọwọ̀ kí a dira wa mú nítorí pé àìkọ́wọ́rìn ejò ní jẹ́ ọmọ ejò níyà bí ọ̀ka bá ṣáájú tí sèbé tẹ̀lé tí paramọ́lẹ̀ àti òjòlá ń wọ́ ruru tẹ̀lé wọn lẹ́yìn kò ní sí ẹ̀dá kan tí lè fi igi na ọmọ ejò kankan pa láàrin wọn. ìṣẹ̀dá yorùbá ni ó dára jù nínú ìwà àti ìṣe yorùbá ní àpọ́nlé bẹ́ẹ̀ ni wọ́n ń bọ̀wọ̀ fún àgbà ìṣẹ̀dá tí ó ní ààtò ni ìṣẹ̀dá tí Elédùà fi Yorùbá ṣe bí ọkùnrin bá jí ní òwúrọ̀ ní ilẹ̀ kóòtù ojíire adọ̀bálẹ̀ gbaraja a kí àwọn òbí rẹ̀ bẹ́ẹ̀ ni bí ọmọbìnrin bá jí a fi orókún méjèèjì kúnlẹ̀ a àwọn òbí rẹ̀ àṣà tí ó wuyì ni àṣà wa ẹ jẹ́ ká gbé àṣà wa lárugẹ ẹ jọ̀wọ́ gbogbo ẹ̀yin tẹ́ wà ní ìdí ètò yìí kí Odùduwà Republic ó lè dúró mò ń bẹ̀ yín ní orúkọ Olódùn tó máa rè mò ń bẹ̀ yín ní orúkọ àwọn baba ńlá wa tí wọ́n ti ṣiṣẹ́ takuntakun ṣáájú wa ẹ jẹ́ kí a fi inú kan ṣe ẹ má jẹ́ kí a gba ìbọ̀dè ti ara wa ẹ má jẹ́ kí a fi àyè sílẹ̀ fún alamí láàrin wa mo wá fẹ́ sọ ọ́ báyìí wípé tí a bá wá rí ẹnikẹ́ni nínú ìgbìmọ̀ yìí tí ó fẹ́ gba àbọ̀dè tí ọmọ Yorùbá tàbí tí ó ń ṣe ojú àwọn ọ̀tá nínú ìgbìmọ̀ dídá Odùduwà Republic sílẹ̀ kírú ẹni báyìí ó rí ìjà Ṣàngó ẹ máa pé àṣẹ àṣẹ kí ó rí ìjà Ṣànpọ̀nná ẹ fi inú kan ṣe ẹ jẹ́ ká jìjà yìí tọkàntọkàn kí àwọn alálẹ̀ kó lè fi gbogbo ọwọ́ sí i kí wọ́n lè fi gbogbo ọkàn wọn sí i kí wọ́n lè bá wa rin ìrìn àjò náà láṣẹ Elédùmarè. orílẹ̀-èdè mi á dúró torí ìyà ayé ti pọ̀jù Odùduwà republic á dúró omi ìnira adé orí èmi àdúrà torí ìdí ayé ti gbòdì Odùduwà republic àdúrà òmìnira adé. thank you